a ó máa bára wa sọ̀rọ̀ nípa nǹkan kan tó ṣe kó pàtàkì púpọ̀ nínú ẹ̀sìn tá à ń ṣe nítorí pé àwọn kan wà nínú ìjọsìn eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ní ká máa ṣe ṣé ń bùkátà ká ṣe ìpalẹ̀mọ́ fún un pẹ̀lú ìmára. ìmára yìí ó ń bẹ nínú alfurudu al-ainiya àwọn ojúlówó ọ̀ràn yẹn eléyìí tó so yìí pé kò ṣe é má wa kó tó di wípé a ṣe ìjọsìn ìmára yìí ó náà ni ohun tí a fẹ́ mẹ́nuba lónìí ìdí tó sì fi jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ wa tòní yóò dá lórí ìmára wọn náà ni pé àwọn èèyàn kan bíi mélòó àwọn náà ni wọ́n tọrọ ká jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ kan wáyé nínú ètò hudan wa bushra eléyìí tó dá lórí àlàyé nípa bá a ti ṣe wẹ̀wẹ̀ jánábà nítorí kò yẹ kò sì dá kápá máa tijú látàrí títàn tàǹtàrà wa jẹ ó jẹ́ pé àmà nípa ẹ̀sìn wa ṣùgbọ́n ìtìjú lórí irọ́ òní lè mú wa sọ pé ẹ dákun báwo ni wọ́n ti ṣe é ṣe ìjọsìn náà ẹ ń torí kẹ́ni tó bá fetí kọ́ irú béèrè bẹ́ẹ̀ kọ́mọ́bà máa wò wá tún wá wò adúlù bẹ́ẹ̀ ṣe dàgbà tó àtijọ́ tó ti bí tẹ́ǹtì ṣe Islam ẹ̀ wá ma ìwẹ̀ jánábà wẹ̀ láti máa pé ọ̀pọ̀lọpọ̀ náà nínú wa ló ṣe pé èyí tó kéré gan sí jánábà ọ̀ máa ṣe ṣùgbọ́n a máa fi agídí a máa fi ṣẹ̀sìn láì jẹ́ pé a máa bó ti ṣe yẹ ká máa ṣe àwọn ẹ̀sìn tọ́lọ́wọ́n bá fi pa wá láṣẹ ó burúkọ̀ da nínú wa ẹnìkan ti ẹ̀ sọ pé lódodo ibi orin wákà kan tó ń gbọ́ lòun ti kọ́ bá ti ṣe wẹ̀wẹ̀ jánábà subhanallah ó sì yẹ kó máa rí bẹ́ẹ̀ wọ́n máa mùsùlùmí ó ṣe é pé ó yẹ ká pé wọ́n fi ọ́ sílé kí ó wọ́n fi ọ́ sílé kí ó ìwọ ló dúró kọ́ àbó òtí ẹ̀ ṣe kò ń gẹ́ pé wọ́n fi ọ́ sílé kí ó ti wá bára rẹ lágbàlagbà kí ló wá ju pé kó máa lọ sí ìdánilẹ́kọ̀ọ́ lọ níbi tó ti máa gbọ́ àlàyé nípa ẹ̀sìn rẹ̀ tó sì ti láǹfààní láti máa ṣẹ̀sìn náà gẹ́gẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. ọ̀pọ̀ ọ̀rọ̀ èdè lárúbáwá ni ìmára ìtumọ̀ rẹ̀ ní an-nadafatu wan-nazahatu an al-aqdar al-hissiyyati ara wa mọ́ ká ṣe ìmọ́tótó kúrò nínú gbogbo dọ̀tí. àti ẹ̀gbin èyí tó ṣe é rí àti etí gani eléyìí là ń pè ní at oríṣi méjì ó ní at lábẹ́ òfin ṣẹ̀ríyà alákọ̀ọ́kọ́ ọ̀nà ni taharatu zahir kásẹ̀ fún èyí tó ara wa. èyí tó hàn nínú ara káfọ̀kọ́ mọ́ eléyìí oríṣi kan nínú oríṣi méjèèjì eléyìí tí ìmọ̀ra pín sí mo fẹ́ fọ ara mi kó mọ́ ọ̀nà tá a máa gbà ṣe eléyìí ó náà ní ká ṣe àlùwàlá àlùwàlá yẹn a fi ń ṣe àfọ̀mọ́ èyí tó hàn nínú ara wa ni a sì tún máa wáyé pẹ̀lú ìwẹ̀ wíwẹ̀. nítorí pé ìwà yẹn eléyìí tí àṣẹríà tó mú wa gẹ́gẹ́ bí ìwà jánábà ìwà haid ìwà bímá ìwà ẹ̀jẹ̀ àárẹ̀ nígbà tó bá dá bẹ́ẹ̀ ni ìwà tẹ́ni tó bá gba islam tí ó kọ́kọ́ tó fi dórí ìwẹ̀ eléyìí tá à ń wẹ̀ kù tó tún fi dórí ìwẹ̀ eléyìí tá a máa wẹ̀ nígbà tá a bá fẹ́ gbé ihram láti ṣe hajj àbí umra nígbà tá a bá dé ọ̀kan nínú àwọn amáwákì àyè ibi tá a fi máa gbé al-ihram. bákan náà nínú ṣíṣe ìmárara eléyìí tó hàn òun náà ní ká ṣe ìmára aṣọ wa ara wa ara wa nìyí akramakumullah èèyàn lè ṣègbọ̀nsẹ̀ àbí kéèyàn tọ̀ ìgbé àti ìgbọ̀nsẹ̀ ẹ̀gbin ni méjèèjì mẹ́dí ó lè jáde lára wa àlùwẹ̀dí ó lè jáde lára wa àti mẹ́dí àti àlùwẹ̀dí gbogbo ẹ̀ náà ìgbé ni jíjáde wọn ó pè fún ká ṣe ìmára báwo láti ṣe ṣe ìmára wọn á fọ ibi tẹ́gbìn yẹn wà ní á fọ̀ wọ́n má dáadáa tó bá ti pé omi òun náà la fẹ́ fi ṣe ìmára yìí eléyìí tá à ń pè ní al-istinja tó bá sì jẹ́ pé a omi láti ṣe ìmára yìí a ṣe a lo òkúta eléyìí tá à pè ní al-istijmar ó wá sọ pé nígbà tó bá ṣe pé òkúta òun la bá fẹ́ lò. láti nu ìgbẹ́ tó jáde lára wa àbí ìtọ̀ eléyìí tá a tọ̀ á lo òkúta ẹyọ mẹ́ta láti fi ṣe ìmára yìí bákan náà ẹ̀ṣẹ̀ríyà ó tún fi hàn wá aṣọ wa a gbọ́dọ̀ rí ipe aṣọ mọ́ ọ nítorí pọ́lọ́ ń sọ yìí pé wa abaka. fọpọ́n hẹ́ aṣọ rẹ fọpọ́n má ẹ̀gbin ò gbọ́dọ̀ sí lára aṣọ rẹ ṣáájú kó tó di pé ó fi ro aṣọ bẹ́ẹ̀ sí lọ. ẹ rí i pé wọ́n gbé àwọn ọmọ wa ní ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ wá bá nàbì sallallahu alayhi wa sallam wọ́n fìgbà kan wọ́n gbé ọmọkùnrin fún un ọmọ yìí wá jẹ́ ọmọdé kékeré ọmọ tí ò tí ì máa jẹun ju ikpe ọyàn ya rẹ̀ ti mú lọ gbígbé gbé fanabi sallallahu alaihi ọmọ tọ̀ sànàbì là sallallahu alaihi wasallam ànàbì ni kí wọ́n mi wọ́n gbómi fanabi anabi sallallahu alaihi wasallam wọ́n á mọ́ mi yẹn ọ̀wọ́n sí aṣọ rẹ̀ ìgbà tó sásọ parí òjò bá ń lọ nígbà wa.

pàtó gbó ó tún fomi mí ó fi sìn ẹ̀gbà náà lọ́wọ́ fún un eléyìí túmọ̀ sí pé wasiyabaka fatahhir aṣọ rẹ fọkọ́ má aṣọ rẹ fọkọ́ má arábìnrin kan wá bá nàbì sallallahu alayhi wa sallam ó ní tí ẹ̀jẹ̀ nǹkan oṣù mi tó bá yí aṣọ mi kí ni kí n ti ṣe anábì ọ̀rẹ́ lónìí ọ̀wọ́ àgbò tó o bá gbó ọ wàá fi omi sìn tó o bá sìn ọ wàá fún o ti má nì. arábìnrin wa ní tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ti ṣe wíìn tí ojú àpá àwọ̀ ẹ̀jẹ̀ tó bá tún ṣẹ́kù lára sọ́ńkọ́ táàyè rí bíi pupapupa lára rẹ̀ arábìnrin àwọ̀ yẹn kò ní ní ọ lára nígbà tó o bá ti ṣe bá a ṣe ni kò ṣe èyí túmọ̀ sí pé. وثيابك فطهر أسوري فقما إسلام وفايسل فبن أنت أبا أنفق تأنو إدي بقبل النبي صلى الله عليه وسلم سي هو أن حديث أنس ابن مالك رضي الله عنه ونقبع النبي صلى الله عليه وسلم تبع في الأسيق مثل ìmọ̀ apẹ̀ mi pé kí n gbé omi tẹ̀lé òun àtẹ̀mí àti ọmọ kan tó náà jẹ́ ọ̀dọ́ bíi tèmi a máa wá gbé omi tẹ̀lá nàbì sallallahu alayhi wa sallam ẹ̀ máa gbé omi yẹn wọ́n lò láti fi tábà ní lẹ́yìn ìgbà tán bá ṣe gbọ̀nsẹ̀ tán. bẹ́ẹ̀ náà ló wá nínú àdéhìí Salman al-Farisi àti àwọn míì wọn nàbì sallallahu alayhi wa sallam ni ẹ bá ń sa òkúta wọn wá sa òkúta wa anábì mẹ́ta ni kò wọ́n sa wa sa òkúta wa ọsẹ òkúta méjì ìgbẹ imí ẹran kan anábì sọ mí ẹran nù wọn ní kó lọ wó òkúta míì ọfíìsì ìgbà tó kúta tó pé mẹ́ta anábì sallallahu alayhi wa sallam ńlọ tó lò ilé ìlà ń pè ní al-istijmar anábì sallallahu alayhi wa sallam ó ní man istajmara falyutir ẹni tí ó bá fòkúta tí ó bá fi nù dí ó jẹ́ ọjẹ́ mẹ́ta tí mẹ́ta ò tó àjẹpẹ́ márùn tí márùn ọ̀bá tó kọjá méje tí méje ọ̀bá tó àjẹ mẹ́sàn tí mẹ́sàn ọ̀bá tó àjẹ mọ́kànlá yẹn ni pé òǹkà tí ò ṣe pín fún méjì láì ṣẹ́kù. bákan náà àyè ń bẹ nínú ìmára eléyìí tó hàn etí òfin ọlọ́run ọba tó ní ká mójútó ayé wa eléyìí tó ṣe wípé a ti fẹ́ sílọ̀ ọ gbọ́dọ̀ jẹ́ àyè tó máa ìbá jẹ́ mọ́ṣáláṣí ìbá sì jẹ́ àyè ibòmíì ó gbọ́dọ̀ jẹ́ ibi tán mọ́ ẹ̀rí ọlọ́run bá ń sọ fún wa nípa nípa àṣẹ ilé tó ń fi pa anabi ibrahim aleyhi salam àti ọmọ rẹ̀ ismail ọlọ́run ni wa'ahidna ila ibrahim wa ismail an tahhira baytiya lit-ta'ifina wal-'akifina war-ruk'i as-sujud ọlọ́run ni àwa pa anabi ibrahim láṣẹ àtúnwò àtànẹ́bí Ismail ikú ẹ̀fọ́ ilé mi kọ́ ma ìyẹn káàbà ẹ̀fọ́ kọ́ ma nítorí tani fún àwọn ẹni tó ṣe pé wọ́n máa wá sí lọ́wọ́ ọba níbí látàrí pé wọ́n ń ṣe tọ́wà àbí wọ́n máa wá sí lọ pẹ̀lú pé wọ́n ṣe pẹ̀lú pé wọ́n ṣe ẹ̀rẹ́tìkáp àbí wọ́n máa wá sí lọ pẹ̀lú pé wọ́n ṣe sọ́lẹ̀ mọ́ṣáláṣí agbọ́dọ̀ rí pàṣẹ ó máa mọ́sálásí kìí ṣe lédọ̀tí mọ́sálásí kìí ṣe ẹ̀gbin mọ́sálásí kìí ṣe ibi tó yẹ ká máa fi ẹ̀gbin ká máa fi ọ̀. ó wá nínú hadithi aisha radiyallahu anha qala nabi muhammad sallallahu alayhi wa sallam ó dúró nínú mọ́sálásí lọ́jọ́ kan bàtọ́ wa wo wájú ló bá rí kẹlẹ̀bẹ̀ sẹ́nìkan ha sínú mọ́sálásí anabi sallallahu alayhi wa sallam ó wá lọ ha kẹlẹ̀bẹ̀ yẹ anábì wa sọ yìí pé ẹnikẹ́ni nínú ẹni tó máa ń ṣe sọlẹ̀ kó rí i pé iwájú òun tóun ti dúró ibi tóun ó forí kan tóun wò kò gbọdọ̀ síjú kúrò ń bẹ̀ torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa wà níwájú rẹ̀ ní déédéé ibi tó ọkọjú sí yẹn ọlọ́run ò sì ní gbójú kúrò níbi tí ọkọjú sí títí tí wọ́n fi sí ojú rẹ̀ kó ń bẹ̀ ẹnìkan ni yóò ti gbọdọ̀ tún ha kẹlẹ̀bẹ̀ má sí iwájú rẹ̀ eléyìí túmọ̀ sí pé mọ́sálásí esebi tọ yẹ ká fọkún sí ká ha kẹlẹbẹ sí anabi sọ onítànìkan ni bá fẹ́ tutọ́ àbó fẹ́ ha kẹlẹbẹ nínú mọ́sálásí ó tutọ́ ha kẹlẹbẹ sí abẹ́ àtẹ́lẹsẹ̀ rẹ̀ sí abẹ́ àtẹ́lẹsẹ̀ rẹ̀ gbàtọ bá tutọ́ tọ ha kẹlẹbẹ tán ó fi bàtà rẹ̀ ó fi gbómalẹ̀ tí ó fi jẹ́ pé àríma ló máa ń kérò àwọn mọ́sálásí tiwa lónìí tá à ń ṣe fúlọ́ọ̀rì tó ṣe pé àrípẹ̀ tá a lè ha kẹlẹbẹ ká dàbò ẹni tó bá ti ha kẹlẹbẹ kó ha kẹlẹbẹ kó tutọ́ sínú èkísà léwọ́ rẹ̀ tó bá tú sínú èkísà léwọ́ rẹ̀ fi sápò rẹ̀ ẹlòmíì wà sọ yẹ pé wọn ì pọn mọ́ṣáláṣí lé rárá ẹ̀rí tó fàkún báyìí yóò sì mú kun yóò fi rẹ́ ara ògiri mọ́ṣáláṣí sọ́dà abáàn ọ̀dà bẹ́ẹ̀ yàrá rẹ̀ tí ọ̀já mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí tó jẹ́ ọlọ́run ọ̀jẹ̀ dán wò ń bẹ̀ kọ́ wa fi kún kó fi yára ògiri yàrá rẹ̀ tí ògiri ilé tọ́lọ̀ ńlọ́wọ́ ayẹ kọ́ ọ máa fakun kọ́ ọ máa fi rẹ́ ó dájú pọ̀pọ̀lọpọ̀ náà wọn kàn ronú ni tí wọn bá ronú àwọn náà bá máa pé nǹkan míì táwọn ń ṣe kọjá anábì sallallahu alaihi wasallam nínú àdéhùn kan ọlọ́nà ẹlẹ́dàá mi ó fi ẹ̀san tó ń ti pèsè ilẹ̀ jẹ àwọn àlòmà mi ó fi wọ́n hàn mí tó fi dórí eruku téèyàn bá gbá kó nu mọ́sálásí tó fi dórí eruku bíi jàǹkáwọ̀ téèyàn bá mú kó nu mọ́sálásí ládàá tó gbà lórí rẹ̀ ọlọ́run fi hàn nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam. a rí i pé lárúbáwá kan òun jẹ́ lárúbáwá aróko láyé ànábì sallallahu alayhi wa sallam ọ̀wọ́ àánú mọ́ṣáláṣí ànábì gbàtọ́ wọnú mọ́ṣáláṣí lọ́ba wá ìhà àbíkánú mọ́ṣáláṣí lọ́ba lọ lọ́ba bọ́ sókòtò ń tọ̀ àwọn sọ̀hábà kí ló ń sọ kí ló ń ṣe mẹ́tò olóṣù tó ń ṣe wọ́n bá bá a pé ń tọ̀ àbẹ́rẹ́ nǹkan mọ́sálásí tí èsì lè tọ̀ mọ́sálásí tí èsì lè gbẹ̀ àwọn sàhábà wọ́n bá dájú ma wọ́n dájú ma dúró ma anabi sallallahu alaihi wasallam la tuzrimu ẹ má fẹ́ tọ̀ máa ń di o subhanallah anabi àánú anabi kẹ́ẹ́. ẹ má sẹ́tọ̀ máa ń dì nítorí tó bá tọ̀ sínú mọ́ṣáláṣí òpin tá a sọ nípa tó ṣe ni pé ó ti ẹ̀gbin sínú mọ́ṣáláṣí ẹ̀gbin tó sì ṣe sínú mọ́ṣáláṣí tó ṣe fọ̀nù ni tó ṣe gbé kúrò ni ṣùgbọ́n tẹ́ ẹ bá sẹ́tọ̀ máa ń dì ó lè ṣe sábàbí àárẹ̀ burúkú tó ṣe pé ó lè bá bẹ́ẹ̀ kúrò láyé nítorí tí wọ́n bá sẹ́tọ̀ máa yẹn ń dì àkàràmọ̀kọ̀mọ̀lá àrùn atọ̀ ìtọ̀ ọ̀dá ó lè ṣèyàn àrùn ìtọ̀ ń gbà mí orí abẹ́ǹsì ń ta mí gbogbo ògbà ó lè ṣẹlẹ̀ tó anábì sallallahu alaihi wasallam ẹ má sẹ́tọ̀ máa ń jì ẹjọ́ tó àtọ̀ gbádùn báyìí lọkùnrin yìí tọ̀ pàtó sì tọ̀ tán anábì sallallahu alaihi wasallam ni ẹ̀rí ikú àlẹ́ yìí ẹnu bẹ́ẹ̀ mi nà lẹ́ẹ̀ dá omi bọ́kẹ́tì ńlá ẹ̀dá létọ̀ rẹ̀ anabi sọlá àti làwọn àpè wọn máa ya mọ́sálásí ńṣe ni ó wà láti sinlọ àti sèrántí ọlọ àti kí alukur'an kò sí fún ìgbẹ́ nìkan ìtọ̀ rẹ̀ tàbí ìdọ̀tí rẹ̀ ó wá rí i pé gbogbo èèyàn jágbe mú anábì ọ̀jágbe mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ là anábì fi bọ́ ń sọ̀rọ̀ inú rẹ̀ wá dùn so ẹ mọ̀ kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá kọ̀yàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó máa ń wọlé sí a dèé tó ṣe pé bíi ìkànnì lábùkù ìtẹ́ńbẹ́lú ẹni ìyẹpẹrẹ ẹni ńlọ́bàbádé ó dájú pé àbùkù ìyẹpẹrẹ àti ìtẹ́ńbẹ́lú tẹ̀ ṣe fún lọ́pọlọ rẹ̀ ọ̀mọ̀ rí onírántí rẹ̀ sọ fún ní dáadáa torí ẹ̀ ẹ̀kọ́ ń bẹ́ńbẹ́ báwa tá à ń bá lẹ́kọ̀ọ́ ìyẹn lè ṣàìdá ṣùgbọ́n ẹ má fi àìdá kọ àìdá pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́ẹ̀fi kọ àìdá ọ̀rọ̀ tútù lẹ́ẹ̀fi kọ àìdá yọ̀wọ̀ á mọ̀ yìí pé kí sí pẹ̀ ń kórìíra òun nítòhún ṣe tí ọ̀dà lẹ́fẹ́ tún ṣe amẹ́tọ́ wa kẹ́tù sẹ́ńtọ̀ là ń sọ kórì jẹ́ dàrú nígbà tí èsì kójú ọ̀nà fún ọ ọmọ kúkú gbọ́ ọkọ̀ ọ. sẹ́wọ̀n pé lóòótọ́ kò ní tọ́ ọbẹ̀ má lọ́la àmọ́ pé èèyàn abúlé ni olórí mi dàrú ó ní sèse pé mọlọgọ òfẹ ni pé ní òfin yẹn pé yẹn yẹn ni pé kákan ìyanu ká sọ̀rọ̀ kọ́ ni wọ́n ń pè lọ́gbọ́n èèyàn máa ronú kó tó sọ̀rọ̀ lọ́nà tó ṣe pé ntọ́ ọba sọ jáde yóò wúlò fẹ́ni tí bá ń gbọ́ ní tí wọ́n ń pè lọ́gbọ́n nù àwọn ọgbẹ́ni tó ti sọ̀rọ̀ kó tó ronú àwọn àgọ̀ burúkú nù tóró ti di kó ti ba nǹkan jẹ́ púpọ̀ kó tó wá di kó ń ronú eléyìí jẹ́ báwọn. tọ́ oríṣi kejì nínú mara eléyìí tó jọra yẹn lórí gbogbo wa àwọn àtàjẹ́ mùsùlùmí kárípà mójútó ó sì jẹ́ yẹn lórí gbogbo ẹni tí èsè mùsùlùmí kóun náà gbìyànjú láti kó náà ṣàwárí rẹ̀ ó náà ní ká ṣe ìmára inú wa inú wa ó ń bùkátà ká ṣe ìmára rẹ̀ torí pé gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ burúkú ó kún inú àwọn ọmọ èèyàn àrùn burúkú dókítà bá lọ fìtù ẹ lè rí ìtọ́jú fún ọ̀pọ̀ nínú ọkàn ọmọ èèyàn ó ń bùkátà ká ṣe àfọ̀mọ́ rẹ̀ lọ́nà tó ṣe pé a fi ní ìgbà ìgbádùn pẹ̀lú ìgbàgbọ́ òdodo a fi jáni tó ṣe pé ìmánìí ó dúró ṣinṣin a sì máa tẹ̀mí ní ìsẹ̀mí bíi kèfèrí lórúkọ pa jẹ́ mùsùlùmí torí ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ ká gbìyànjú láti rí i pé àwọn ìròyìn kíròyìn tí wọ́n á máa fi ròyìn àwọn èèyàn abọ́lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí eŋti ọsọ wa di ọsẹ bọ abọdọ sáfù nínú pàǹfọ inú wa mánu kí láǹfààní kọ sàlùwalá kí láǹfààní kọ wẹwẹ jánábà àǹfààní wo lọ́wọ́ àánú pé gbogbo ìgbà tó bá ṣègbọ̀nsẹ̀ ọmọ àtàbà kò láǹfààní kankan ńgbà tó bá ti jẹ́pọ̀ sẹ̀bọ̀ bá ní ọ. ìwọ kìí ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan ló ń sìn ó pè nǹkan mí pẹ̀ lọ́lọ̀ ó ní ìgbàgbọ́ wípé ọlọ́run ẹlẹ́dàá wa ó nìkan kọ́ lọ́jọ́ràn àyàn lórí wa pé ká máa sìn àwọn nǹkan míì náà tún wà tó ń sìn sìn lẹ́yìn Allah ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ti di ọ̀sẹ̀ bọ́. ìdénú tó fi dẹ́pọ̀rọ̀ wọ̀ ní pẹ̀lú gbogbo ẹni tí ń pe Allah tí tún pe nǹkan pẹ̀lú Allah ọ̀rọ̀ wọ̀ ní wọ̀ rárá kí lọ wá pé náà wọn bá wọn kó sà oníkíní kan léyìn náà sì bá wọn kópa nínú bíbọ o tún wá wá ọ̀dájú pé o sì kí ẹsẹ̀ bí tó yẹ kó àyè òsì fún ọmọsíláṣí ṣáàdù kó tó gbàgbọ́ pípò sàáyín tẹ̀m̀bọ̀ irọ́ lásán kọ̀lẹ́tọ̀ sí káàsì kọ̀lẹ́tọ̀ sí káàpè àti kékeré fọ́dà tọba jẹ́ ipe àtàrà igi ni wọ́n ti gbẹ́ ẹ̀fì dáná tó bá jẹ́ pààrọ̀ òkúta ó ní wọ́n bá ti gbẹ́ kẹfì dí àwọn kòtòkòtòkòtò eléyìí tó kún àwọn ojú ọ̀nà wa lọ́sàtì lóṣù nítorí pé ẹni tí bá ti ń pè nǹkan mí ìyàtọ̀ sí Allah onítọ̀hún kìí ṣe mùsùlùmí o dáadáa ní kó fọkàn rẹ̀ má kúrò nínú gbogbo eléyìí ọmọ yorùbá mùsùlùmí tọjọ́ ọmọ yorùbá iṣẹ́ ńlá ń bẹ wájú wọn wàláhì iṣẹ́ ńlá ń bẹ wájú wọn wàláhì ọ̀pọ̀lọpọ̀ nínú wa òun náà ni wọ́n mẹ́bọ mẹ́sìn wọ́n mú ẹbọ mẹ́sìn sàǹsàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa òun náà ni agídí dàlámù wọn ò ní àsìkò láti tẹ́tí gbọ́ àwọn ojúpọ̀nà ibi táwọn ń gbà ṣẹbọ́ sọ́lọ̀ á ń bọ̀sibọ́sí pé wọ́n ti ẹ̀ gbìyànjú láti mápá mọ́sẹ̀ bọ́ lọ́wọ́ àwọn ẹbọ tí wọ́n ń ṣe sí Allahu Rabbul Alamin ìdínú tó fi jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ààyè ẹ rí i pé tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn ọmọ mùsùlùmí náà lẹ́bàá mùsùlùmí lórúkọ lásán wọ́n lè sọ pé fada Burema Mahmudu àwọn náà lọ́wọ́ à ń di orò tó bá ń ṣe egun kọ́ ta ló gbẹ́kùrú ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí ni wọn ókè ń bo ní imáni náà wá alẹ́ ni tó ti jẹ bàbá ń lu ọmọ mùsùlùmí náà ni nǹkan dàrú islam náà wá dà kò islam nítorí pé islam ìtumọ̀ rẹ̀ ni pé èmi ò ní ṣe nǹkan míì yàtọ̀ sí al-islam èmi ò ní yàtọ̀ sí yàtọ̀ máa ní wá sin nǹkan míì tó ń pe nǹkan míì yàtọ̀ sí Allah ó kọ islam ti fi ọlẹ̀ ìwé ṣe mùsùlùmí má. ọ̀pọ̀lọpọ̀ ńgbà sádàn ọba dé bá wọn ẹ̀rí pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ni wọ́n máa pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ni wọ́n máa wárí fún. onóòdì pé ń gbẹ́bọ lọ sórí ta ta ló gbẹ́bọ yẹn lọ sórí ta fún. yóò dì í pé wọ́n ní kó wá túbà lọ́dọ̀ yèyé odò aṣọ funfun làwọn sì wọ̀ àwọn gbégbá lọ àwọn tàn àtùpà sí àbá àwọn tàn àbẹ́là sí. ẹ̀rọ ọmọ mùsùlùmí ló kọ́ lẹ́sẹ̀ kí n lọ ṣe gbogbo eléyìí yóò sì máa sọ pé báyà wọn padà tọrọ àforíjì talẹ rí gan nídìí wọn bọ rẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ mùsùlùmí ni wọn jẹ àwọn ẹni tí ń ṣẹ̀yọ ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ mùsùlùmí ni wọn jẹ àwọn ẹni tí ń bọ Ọ̀ṣun Òṣogbo lọ́dọọdún yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ó kọ mùsùlùmí ni wọ́n ń jẹ́ àwọn ẹni tí ń sin ọ̀sẹ̀ méjì ń bàdàn tí wọ́n bọ òkè ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń jẹ́ àwọn ẹni tí kò sá gbogbo lókùnmọ̀sọ là níbí ọ̀pọ̀lọpọ̀ wọn mùsùlùmí làwọn náà jẹ́ ni wọ́n ń jẹ́ ìsìláàmù náà dà ẹ̀ sí pẹ̀lú ìsìláàmù nítorí pé ń tọ́sí bá ti rẹ́bọ mẹ́sìn mushrik ọ̀sẹ̀ لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين Ọlọ́run ní ọ yàtọ̀ síra ẹ̀sìn tiwa yàtọ̀ sí tiyín ẹfọ ọmú tiyín káwọn náà fọ ọmú tiwa torí ẹ̀ eléyìí jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tọkọkọ jọrọ yẹn lórí wa ṣáájú ká tó má lò aláṣẹ bá kọjá mùsùlùmí a ike àmẹ́bọ mẹ́sìn àdálórú papọ̀ mọ́lápà ẹ sì rí ẹlòmíì lè sọ ike òun dúpẹ́ fọlọ́ gbogbo nǹkan tẹ sọ òun má bẹ òun ò sé òun èé ṣẹbọ bàbá òun ò ṣẹbọ rí ìyá òun ò ṣẹbọ rí alihamudulilayi adúpẹ́ abayín dúpẹ́ ṣùgbọ́n ẹ yẹlé wò tẹ ẹ bá yẹlé wò dáadáa ẹ rí pẹ́ ń sọ oògùn ṣé oògùn tí wọ́n ń ṣe òun sọlọ náà ni wọ́n ń ṣe fún ni àwọn ló ni wọ́n ṣe tó ń lọ sọ pé òun ò ní sọ yín àfi kẹsògùn òun lọ sọ pé òun ní bá yín gbọ́ bùkátà àfi kẹsògùn dológun tá à ń ṣe náà bàbá ńlá bàbá lẹ bọnu tí ọba yí ọ àti ètò ìjogún lọ́dọ̀ bàbá ètò ìjogún lọ́dọ̀ màmá alẹ́ lomi àpàtì àpàtì ogun wọn nílé wọn àpàtì irú ètò yẹn máa gbé láàjò oògùn tó wà nù inú àpàtì mi lé mi ó ni ẹlòmíì kì í tún sápàtì kan. ok ẹ̀yin ọ̀ràn pé táwọn bá sóògùn wọ́n ń bẹ àwọn kan lọ́wọ́ ẹ̀ ní pé táwọn bá ti lo kinní yìí wọ́n á ṣiṣẹ́ fún àwọn ẹni tí àwọn ti torí rẹ̀ wọ́ kọ́ ẹni dẹ́ ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ọmọ pé ẹ̀ ń pè nǹkan mí lẹ́yìn Ọlọ́hun ẹ̀ ń pàlẹ̀ dànù ẹ̀ ń pé wín ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ ti ń pè nǹkan mí lẹ́yìn Allah torí ẹ̀ làwọn olùmọ̀sọ yìí nísìn tí wọ́n bá gbé òòsà kan kalẹ̀ nísìn a mọ̀ pé igi ni wọ́n fi gbẹ́ yóò sì máa bẹ nígi lópin ìgbà tẹ́nìkan ọba ti bẹ̀rẹ̀ sí ní pè tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní bọ́ báyìí àjọ̀nù kan wàá sọ di bùgbé yọọ jásí pé igi lẹ́yìn gbé wájú tẹ́ ń pè tẹ́ ń bọ àǹjànú ọ̀mà dáhùn. torí ẹ̀ ń gbà tánàbí sallallahu alaihi wasallam tó pa àwọn sọ̀hábà lọ́sẹ̀ tó ní kí wọ́n lọ gé òòṣà mànáta fún ọbẹ̀. igi kan ni kápẹ́ bí igi máńgò kápẹ́ bí igi ọ̀sán igi lásán ìràwọ̀ èèyàn bọ̀ ànábì sallallahu alaihi ni wọ́n lọ gbìngbìn tégbòtégbò ọ̀pẹ́ kò jìnnà àwọn sàhábà bá dé wọ́n láti wú tégbòtégbò alhamdulillah anábìíní ẹ wú tégbòtégbò wọn níbẹ̀ ni ẹ sì rí nǹkan kan wọ́n láà rí nǹkan kan ẹ tí ì wù ẹ padà bẹ̀ àwọn sàhábà bá padà bẹ̀ gbà tí wọ́n padà bẹ̀ wọ́n bá bá arúgbóbìnrin kan kújọ́kújọ́ níwòhò ní dédé àyè gíun wọ́n bá lé mú wọ́n fi rí pa àwọn pa anábìíní lòun gángan ni manata tí wọ́n bọ̀ igi yẹn òun jẹ́ ntí ọjẹ́ bójúbójú tí ò ní jẹ́ kára lè dànù àmọ́ àtẹ̀yìn ti hu igi ńtégbòtégbò ó ní láti yọjú ọ̀sá wọ́n lè mú wọn rí gbàtí wọ́n rí pa pa bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹ̀ńtẹ́rì tí wọ́n jábọ́gi láwọn àwùjọ wa yìí àlìjánu kan ni wọ́n ń pè torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí wọ́n bá ń ṣe ètùtù eégún kó tó di pé eégún bẹ̀rẹ̀ sí ní jáde àwọn eléégún yẹn wọ́n máa ń ṣe ètùtù kan níparí tí wọ́n sọ yìí pé ńgbà tí òòṣà eégún bá dáhùn iléégún òtò lè jáde àwọn yóò máa wò pé òòṣà eégún ọ̀ dáhùn àyọ̀ dáhùn náà yọ̀ dáhùn nítorí pé àǹjànú lọ́wọ́ àlẹ́yìn ẹ̀ igi kan sọ̀rọ̀ rí ambos lọ sí pé bá sọ̀rọ̀ yọ̀ dáhùn ṣùgbọ́n àǹjànú ó ń bẹ pẹ̀lú ẹ̀ omi ni ti ń jó lórí omi ẹni tí ń lù fún bẹ́ẹ̀ lábẹ́ omi alùjáde ẹ̀ ń bẹ pẹ̀lú gíun nígbà tí wọ́n bá wá sí débi kan wọ́n kàn gbọ́dọ̀ tó húúúú ó dà bàbá ti dáhùn egun lè jáde báyìí wọ́n á sọ pé ẹ̀yin ẹ dá nǹkan mà ọmọdé ó mọ ogun pè lẹ́fọ̀ọ́ ségi lásán ní dáhùn dáhùn bàbá wa fi lé wa lọ ẹ wá ń pèlè bẹ́ẹ̀ ni àwọn bàbá yín fi sí àṣetọ́ ni wọ́n fi lé yín lọ́wọ́ àṣetọ́ni tí wọ́n bẹ̀ lọ́wẹ̀ ti ń dáhùn fún wa òun náà ní ti ń dáhùn fẹ́yìn náà dòní. ṣùgbọ́n àwọn àmà sí rí tẹ́yìn ọ̀mà torí pé ó pè lẹ́yìn òpè lásán lẹ́yìn ìgbà tẹ́yìn ọ̀dá nǹkan kan mà torí pé téèyàn bá ní mà ń pa ẹ̀sùn gbogbo tó máa fi ń ṣe rújúrújú kò ní rúwọ́ lójú ó dàbí tí wọ́n sọ pé kíní kan àkúdá ayà kan wà kíní ó lè wà àmọ́ rọ́ lásán ni àlùjánu ni torí pé ńgbà tẹ̀ tí ì kú gan àlùjánu lè gbá wọ̀nyí wọ̀ ẹ̀kọ́ sọ pé àwọn eré yín káfàǹtàn lánàá káfàǹtàn báwo ní ìlọ́ọ̀bì kankan. ó lọ gẹ̀dẹ̀ rẹ̀ tí mo tún bá yín sọ̀rọ̀ tẹ̀ ń sá. bẹ́ẹ̀ ni ẹ̀rọ ní sá àbí òye wa àǹjànú ni ó lè gbá wọ̀ yín wọ̀ tó ilẹ̀ tẹ́ ìbá ṣe ìrántí ọlọ́run dáadáa àǹjànú gan lè lọ ṣiṣẹ́kíṣẹ́ ló dáwọ̀ yín ló kọ́ yín níbo mi. wọ́n wá dìklẹ́ àyín wọ́n ń tẹ̀ láì tí kù. wọ́n lè pé wọ́n lọ bẹ́yàn lórí lánàá èmi ìlọ́ọ̀bì kankan àǹjànú ti gbáwọ̀ rẹ̀ wọ́ lọ dáràn torí akramakumullah a nídi láti fọ ọkàn wa mọ́kò nù sẹ́bọ̀ sọ́lọ̀ pọ̀lọpọ̀ nínú wa síbà ń sìn pé Allah iná láti sẹ́ma lórí Allah àbáǹtún pé nǹkan mí pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ mùsùlùmí tó jẹ́ Yorùbá àfẹnitọ́lọ́mbà yọ ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bọ́lá ti ti sọ nínú suratu Yusuf wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ètò pọ̀jù nínú ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ àfikọ́ jẹ́ ipe ọ̀sẹ̀ bọ̀ ni wọn lákòókò tí wọ́n ń pa àwọn ọ̀gbọ́ lọ́ngbọ̀n yìí. nísìnyí ọmọ sọ pé yóò bá aṣòro bá jà aṣòro bára wa jà kí ló dé torí pé olóògùn ni wọn ni olóògùn ni wọn torí àwọn ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ sẹ́ni títí ìsokùn tọ́nà lọ́gbàgbọ́ ni ọgbọ́n náà ń gbọ́ ọ̀sẹ̀ bọ́ burúkú ni torí pé yọ lọ sàtàtì yọ bẹ̀ ṣètánì lọ́wẹ̀ lórí kọ́ bò mú ọ kọ́ bò ń di ọ kọ́ bò ń kọ́ tó o sì lọ gbọ́ lọ́ngbọ́ nbó wá ní ìmánì náà wà kò sí ìmánì tó ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ Yorùbá tó bá dúró ti ẹ̀sìn lódodo ẹ retí gbàtàdánwò dé sí gbàtàdánwò bá dé bá ẹ rí i pé yọ fẹ́ fi ìmánì yẹn lẹ̀ yọ sọ pé ah, ọ̀rẹ́ mi ṣé èsì pé ìmánì tá à ń ṣe yìí ní kó bá wa subhanallah fámìlì náà tó sọ fún kí ẹ jókòó bẹ́ẹ̀ àwọn ọ̀gá yín ti ń tàn yín jẹ ẹ mọ ká àwọn ní níta ti gbé jẹ gbẹjẹgbẹjẹ yìí náà ni tó bá sì yẹ lámàlà kí lẹ́yìn gbẹjẹ tó ọba ni lọ́kàn jẹ́ gbèsè ayé ọmọ Yorùbá yìí ogun náà ni ogun náà ni kọ́lá ẹlòmíì yóò tún máa fi hàn yín lójú kọ́ ojú ipò wò sẹ́sọ oníkòǹkẹ́lẹ́ òun gbẹ́bọ̀ sàn-sàn. nígbà tí ilé àwọn dàrú lọ́jọ́ sí táwọn ọmọ báwọn ṣe ṣe wọ́n ní káwọn gbẹ́bọ̀ ẹ̀bọ̀ wọn bá méje làwọn ti gbé ó sì yanjú ẹ̀gbọ́rọ̀. subhanallahi alazim. sọ gbogbo àwọn nǹkan tí wọ́n máa fi ṣe fáàrí yẹn ń tọ́ sọ ní dọ́mọ náà ni ẹnìkan bá sì gbà ikú ó mú un lọ kúrò láyé lórí irú àwọn nǹkan bẹ́ẹ̀ kò ní gbóòórùn àlùjánnà inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha man mata wa huwa yushriku billahi shay'an dakhala an-nar anabi sallallahu wa alihi wa sallam wala nìkan tó bá kú lórí pé ń fi sọlọ ìnáni ọwọ ìnáni ọwọ tọ. bákan náà nínú àwọn àrùn burúkú ilé ti bẹ lọ́kàn wa tá a gbọ́dọ̀ fọkàn wa má kúrò níbẹ̀ ó náà nígbéraga mọ́tòmọ́tò mọ́sẹ́mọ́sẹ́ náà ìwà burúkú ni ọlọ́run ọba kò fẹ́ kọ́ máa wọ pé ìwọ ó tóbi ju gbogbo èèyàn yòókù lọ ọ̀gá lọ. rẹ ga ṣètọ́ wọn ń wúra rẹ ike kò sírù rẹ àrùn burúkú lélẹyìí agbọ́dọ̀ fọkàn wa mọkò mbẹ anabi muhammed sallallahu alayhi wa sallam ó lẹni tí òdi wọn ma nágún nínú gbéraga tí bá ń bẹ lọ́kàn rẹ̀ kò ní wà lìjànà ọlọ́dà mọ́sí wa lọ́ ná. torí pé tó kéré jù láàrin àwọn èèyàn fíra rẹ̀ pò pé ìwọ lẹni tó wà ń pò ẹni tó yẹ kó máa ṣiṣẹ́ sìn wá níbi tẹ́ ẹ ti jókòó agóòtó ìwọ lọ́ọ́ gbága wa àwọn nídìí kún fáwọn kan lómi lágbàbí kan ìwọ lọ́ọ́ mú mi wá gbogbo eléyìí kò ní lékùn kankan fún ọ bí ìbá ṣàgbéga lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ìgbéraga ọ̀yẹ̀yàn èsì wà tó dáa kéèyàn máa wò pé òun ló ń kéré jù ó lọ yẹpẹrẹ jù kọlọ wọn wá gbé ọga kọlọ wọn pé ọlẹyìn bàbàrà nǹkan dànù àmọ́ kéèyàn ọmọ wa wò pé sálọ olùkọ́ ń bá sọ̀rọ̀ mọ ń sẹgbẹ́ rẹ èèmà ah! tí ìbá ta ìfẹ́ ní pé ní àfihàn pé yẹn bàbá làrúgà ẹsẹrí tí èèmà ti sọ fún àwọn ìgbéraga rẹ ìgbéraga rẹ anabi sallallahu alayhi ó ní nítorí pé ní ìgbéraga òun náà ni kéèyàn kọ òdodo kéèyàn sì máa fojú kéré àwọn èèyàn kọ́ kọ òdodo kọ́ máa fojú kéré àwọn èèyàn ẹni tó bá bọ òdodo tó sì máa kó òdodo ní gbàá má wò pé èmi ti lágbájá ẹnìkan náà ni ọ̀sà bọ̀ sọ ẹlẹ́ẹ̀kejì má fojú kéré ẹnìkankan nítorí pé kò sẹ́nìkan tí wọ́n dá ọlọ́run lọ́jọ́ dá gbogbo wa kí wọ́n lọ fẹ́ fojú kéré ẹnìkan sí tó bá yẹ pé ibìkan lọ bára rẹ àyè kan lọ bára rẹ ipò kan lọ lọ́n fún ọ ọlọ́run ló fún ọ ọlọ́run tó fún ọ ni òfẹ́ lomi kí lọ́wọ́ fẹ́ máa ṣe báàrí wọ́n ló fúnra rẹ. dábàá yìí pé àìjáfara ẹlòmíì inú òjé kó ní tí wọ́n ní agbo ẹlòmíì gẹ́gẹ́ kí n tí wọ́n ní ọgbọ́n mu lọ́wọ́ kò rí bẹ́ẹ̀ kí ni tọ́ wá fẹ́ máa ṣe gbéraga sí. ìwọ ọmọ yìí pé àtọ̀ ga àtọ̀ ní lọ́dọ̀ ọlọ́run fẹ́ wo bó ṣe lò torí de ẹ jẹ́ ká kọ́ nínú súnà Ọlọ́run ó ní máa jẹ́ káwọn èèyàn gàn gbogbo wọn ma kéńtì máa jẹ́ káwọn èèyàn yẹpẹrẹ wọn kìí ṣe gbogbo wọn lọ́lọ́run ma èyí yòówù nínú méjèèjì tọ́lọ̀ ń bá fún ọ dúpẹ́ ṣe sùúrù eléyìí tó máa dúpẹ́ o nínú àwọn Ọ yẹ ká fọ kan wa ma, ká fọ ìwà wa ma kúrò nínú ìwà burúkú yìí kí ló fẹ́ jọra rẹ lójú sí kí fi da lọ da jù wọn lọ olétí àwọn náà létí olójú àwọn náà lójú ọlẹ́nu àwọn náà lẹ́nu onímọ̀ àwọn náà àwọn náà oríran àwọn náà ríran jọra rẹ lójú sí wa. àwọn ìwà burúkú yìí ká pàtì bẹ́ẹ̀ náà ni ká máa dìyàn sínú ìwà burúkú ni a gbọ́dọ̀ fọ inú wa mọ́ mùsùlùmí ìgbésí ayé wọn fúyẹ́ wọn è dìyàn sínú mùsùlùmí è dìyàn sínú bẹ́ẹ̀ ká bá sí ọ sọ fún nítòsí tó fi sí ọ ká wí kọjá iyì ọmọ ìyanu yéé Yorùbá tẹ́kítẹ́ nìkan bá sí ọ ìwọ ò ní sọ fún ó dìínú ni dídì tó wá dìínú yìí ọmọ wa ta fáwọn míì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀tà fọmọ ọ̀tà fúnyàwó ọ̀tà fọ́rẹ̀ fún ọmọ abọ́ dìínú ìwà burúkú lélẹ́yìn tọ́ba tí wọ́n sọ fún ẹni tí ó ṣàìdá sí ọ tó bá sọ fún pé tó ṣe sí ọ ni kàkàkà sọkọ tán òun náà wà bẹ̀rẹ̀ sí dí ọnu gbogbo àwọn wà burúkú yẹn kò sáàyè fún nù Islam ẹ̀hẹ́n tó ṣàìdá sí ọ àyè wà. láti bá a sọ̀rọ̀ kí ló ṣe sí mi yí à ó bí mi nù ó, kò o à ẹ dákun má bínú ẹ mà pé nǹkan tí mo ṣe yẹn ọ̀nà tó gbà wá nù ẹ dákun ẹ má bínú ẹ mi ọ̀rẹ́ yín wọ́n wá yẹ kó lágbára ti tàtẹ̀yìn wá lọ nítorí ti sọ inú rẹ̀ inú ti fúyẹ́ ìwọ náà ti mọ ibi tó ti o ni ní ṣerú ẹ̀ kí wọ́n á sọ fún ọ bí kò nǹkan báyìí ìwàkiwà lélẹ́yìn o ìwàkiwà lélẹ́yìn àwọn kan ní máa ṣe bẹ́ẹ̀ láwùjọ káwùjọ òun ní lọ́síwájú ọ̀tẹ̀ ó ti pọ̀ jù ọ̀tẹ̀ ó ti pọ̀ jù náà ni ọ̀tẹ̀ pọ̀ láwùjọ Yorùbá torí kò sí Islam kò sí Islam òdo lásán lọ́pọ̀lọpọ̀ ń ṣe tó rò kó ń ṣe Islam á máa dá wa sínú á máa di tẹ̀ á nífẹ̀ẹ́ rẹ nìkan ẹnìkan ó sì ọ́ ó lò ní foríjì ẹni tí ó sì ọ́ gan owó àwùjọ ò lè lọ wájú láéláé tó kájá ẹni tó ṣe pé ìgbésí ayé rẹ̀ kò kò mú lélẹ ntí ò di kókó kọ̀tà ń kókó nítorí káyé ò lè bá àgbálẹ̀ àfíà tẹ́lẹ̀ ìlara nínú àwọn àrùn burúkú tí máa bẹ lọ́kàn ní ò lè lọ sí ìtò orógùn àwọn nǹkan wọ̀nyí ìsìláàmù nìkan ló lè fọ́ọ̀nù fọ́ ẹni tí ara bá ń bájà òun sì lọ́hùn ṣe gbogbo ẹ̀ <laughs> tẹ́sìn tó ń ṣe tó bá lapa lára rẹ̀ ò ní ṣe lára tọ́lá àwọn wà burúkú làwọn eléyàn etí islam ọ̀fẹ́ kéèyàn ó wù bẹ́ẹ̀ náà ni jíjẹ́ mùnáfìkù bẹ́ẹ̀ ni kéèyàn jẹ́ ń kárí mi. gbogbo àwọn àwà burúkú bá islam ọ̀fẹ́ kéèyàn máa pẹ̀gàn ọmọlàkejì àrùn ní ti ń bẹ́nu lèèyàn wá ń gbé jáde lórí ahọ́n kí mùsùlùmí ọ̀fọ́ ara rẹ̀ mọ́kànnú àwọn wa torí kétéèyàn ọba wà lè jẹ́ wa mánà àwọn àwa burúkú tí ń bẹ lọ́wọ́ wa wọn kálukú dára rẹ̀ mọ̀ balil insanu ala nafsihi basira ojú kálukú ọ̀fọ́ sínú rẹ̀ kálukú ma bí òun ṣe rí túnra rẹ̀ sí túnra rẹ̀ sí fìyókù lẹ̀ fọlọ́ ọwọ́ ayẹ kọjá pa àwọn àwa dáadáa òun náà làwa kó sínú ọkàn wa la kó sínú gbáyà wa kókun bá gẹ́gẹ́ bí at-tawhid at-tawhid wà lára wa kọjá pé à ń ṣe ọlọ́run ọba lọ́kan ṣoṣo nínú ìjọsìn à ń ṣe lọ́kan ṣoṣo pẹ̀lú àwọn ẹsẹ̀ tí ń ṣe à ń ṣe lọ́kan ṣoṣo pẹ̀lú àwọn orúkọ àtàwọn àròyìn rẹ̀ tó ga káàsì jẹ́ni tó ní ìmánì káàsì jẹ́ni tó ṣe pé ó di olódodo nínú pé inú rẹ̀ dànù mùsùlùmí ìparọ́ ẹ̀dá kùkì lọ fẹ́ gbà tá ń bẹ̀rù tó fi máa parọ́ tá ń bẹ̀rù tó fi máa parọ́ bọ́ọ̀ wá sí rí ni mùsùlùmí máa sọ á kí ṣe bàbá gbọ́ ẹni ọlọ́dọ̀ yẹ ká àmì ọgbọ́ ẹ̀ńgálẹ́gọ̀ tó yẹ pé irọ́lẹ̀ yìí fẹ́ máa pa bọ́ọ̀ torí gẹ́lẹ́ ni mùsùlùmí máa sọ bákan kéèyàn sì jẹ́ni tó ní ìsàfọ̀má ó jẹ́ kí ẹ̀sìn rẹ tó ń ṣe ó ń ṣe fọ́lọ́n kárí mi kọ̀ wọnú sẹ̀tìẹ̀ bákan náà kéèyàn gbìyànjú láti jẹ́ni tó ní àmàdájú ìmọ̀ tó ṣe pé iyèméjì ò ní wọbẹ̀ nípa ọlọ́run kéèyàn sì jẹ́ni tó gbára lọ́lọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọyẹ kájẹ ni tí wọn máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ká máa túbà lọ sọ́dọ̀ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ká máa ṣèrántí Allah lọ́pọ̀lọpọ̀. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا ẹ máa ṣèrántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ sì máa ṣàfọ̀mọ́ fún láfẹ̀ẹ́ májúmọ́ àti ní ìrọ̀lẹ́ tẹ́lẹ̀ báyìí wa á rí i pé tí ọmọ ènìyàn tó bá ti ṣe àfọ̀mọ́ ara rẹ̀ eléyìí tó hàn pẹ̀lú omi tó sì tún inú rẹ̀ ṣe tọ́fọ̀mọ́ eléyìí tí ò ṣe fomi fọ̀ inú rẹ̀ tí ò ṣe fomi fọ̀ tọ́fọ̀mọ́ pẹ̀lú tawhid tọ́fọ̀mọ́ pẹ̀lú imani ẹ̀mí rẹ̀ ó di ntọ́ ma ẹ̀mí rẹ̀ ó di ntọ́ dáa ẹ rí i pé ọkàn rẹ̀ ìdásánsán yọ bọ̀kan rẹ̀ èèyàn wà dẹni tó ti wà nípò ó ti palẹ̀ mọ́ pín láti bọ́lọ̀ ọba sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ torí inú ti dá òde sùn ìgbà yẹn ó ti wà nípò ẹni tó fẹ́ bá ọlọ́run ọba sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ pẹ̀lú àwòrán eléyìí tó dáa tó sunwọ̀n ara mọ́ ọkàn mọ́ aṣọ mọ́ láyè tó má láti bá ọba mímá sọ̀rọ̀ eléyìí ni pàápín ẹ̀kọ́ eléyìí téèyàn fi bá ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ̀rọ̀ olófin tọ́ka sí pé ìyẹn ti dé góńgó ibi tó yẹ kẹ́rú ó dé níbi ṣíṣe àgbéga àti gbígbàngbàn olúwa gbogbo àgbáńlá yìí bó ti ṣe dúró sẹ́sùn ní dídúró eléyìí tó dáa pin eléyìí ló fà á lànàbì sallallahu alaihi wasallam sọ pé at-tahuru shatrul iman ìmára ìdajì ìgbàgbọ́ òdodo ni ìmára ṣíṣe ìdajì ìgbàgbọ́ òdodo ni ọlọ́run ló dá wa ó sọ fún wa nínú Suratul Baqarah ááyà kejìlélógún lẹ́yìn tí gba. ó ní inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbu al-mutatahhirin dájúdájú Allah ó nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí máa túbá ó sì nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí máa ṣèmára. àdìsí wa látọ̀dọ̀ Abu Malik al-Ash'ari radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam الطهور شطر الإيمان walhamdulillahi tamla'u al-mizan al-hadid rawahu al-imaamu muslim anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní ká ṣe ìmára ìdajì ìgbàgbọ́ òdodo ni ìmá fi ọpẹ́ fún Ọlọ́run ìmá fẹ̀yìn fọ́lọ́run a máa kún òsùn ẹrú ìyẹn ni pé tẹ̀yìn bá jẹ́ ni tí máa fi ọpẹ́ fọ́lọ́run tẹ̀yìn máa fẹ̀yìn fọ́lọ́run eléyìí ó mú kí òsùn wa yín ó kún yóò kún fọ́fọ́ tó bá dijọ́ gbẹndàlùkìyàmù ẹ padà rọ́nà lọ. níbo ni àtúbọ̀tán ara àti ẹ̀mí ọlọ́run ẹlẹ́dàá wa ó dá wa ó ṣe wá ní abara abẹ̀mí àtàrà àtẹ̀mí ní ń jà wá ara nìkan kọ́ ló ń jẹ̀yàn ẹ̀mí nìkan kọ́ ló ń jẹ̀yàn ẹ̀mí àtàrà ni wọ́n ń pè léyàn. tó a rí i pé. ara àti ẹ̀mí yẹn ọ̀nà méjì iná nìdọ̀tí fi kóra jọ pọ̀ lórí ara àti ẹ̀mí nínú àti lóde nínú àwọn àdọ̀tí tí máa kóra jọ pọ̀ yọ sọ́mi èèyàn láti inú òun náà oògùn oògùn nínú ẹ̀gbin àti nínú dọ̀tí tí máa kóra jọ pọ̀ èérí tí máa kóra jọ pọ̀ yọ síyàn láti inú ni látòde gẹ́gẹ́ bí eruku eruku bá bóyàn kò sí tàbí ṣùgbọ́n ipa rí i pé ara dọ̀tí èérí ń bẹ lára tàbá sì fẹ́ láti ní ìsinmi níbi èérí tó banú jáde àti èérí tó yíwa bàtà ọ̀nà dábà láti fi rí ìmára níbi àwọn èérí yìí òun náà ní ká máa wẹ̀ láwẹ̀ tún wẹ̀ ẹ rí ẹ̀mí òun á máa lápa gba ọ̀nà méjì á máa lápa gba ọ̀nà àwọn àrùn tí bá ń bẹ lọ́kàn àrùn tí ń bẹ lọ́kàn máa ń lápa lára ẹ̀mí gẹ́gẹ́ bí ìlara ìgbéraga gbogbo gbàdé ìyẹn bá ti jẹ́ páwọn àrùn burúkú bẹ́ẹ̀ bá ń bẹ nínú ọkàn rẹ̀ yóò máa lapala rẹ̀ ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ ó padà máa di ẹ̀mí tó burú ẹ̀mí tó dọ̀tí ẹ̀mí tí ò dáa. ara àjọṣepọ̀ ti ń bẹ láàrin ọkàn àtẹ̀mínú wípé ńgbà tí ọkàn bá ti dáa táwọn ìwà burúkú bá ń bẹ nínú ọkàn yóò lapala rẹ̀ ẹ̀mí ẹ̀mí ò di tí wọ́n ròyìn pẹ̀lú pé ẹ̀mí burúkú ló ń gbé ká ẹ̀mí rẹ̀ ò dáa ẹ̀mí rẹ̀ dọ̀tí ẹ̀mí ìbàjẹ́ lẹ̀mí rẹ ntòsí kó bọ tẹ́mi rẹ fi dì bẹ́ẹ̀ òun náà lọ́kàn rẹ. ọ̀nà kejì tí ẹ̀mí tún fi máa ń laba òun náà ni látara ẹ̀ṣẹ̀ eléyìí tá à ń dá ẹ̀ṣẹ̀ tá à ń dá gba òde ìmọ̀ lápalá rẹ̀ nù gẹ́gẹ́ bí àbòsí tí ẹ̀ bá já lábòsí yọ̀ọ́ máa rẹ̀ nù nítorí pé tọ́ọ̀ máa ti ń sábòsí ẹ̀mí rẹ̀ ọmọ àdìmú pé àbòsíláàmà sí àbòsíláàmà sí àbòsíláàmà sí ẹ̀mí ó bá di ẹ̀mí kẹ́mi yóò di ẹ̀mí tí ọ̀fẹ́ dáadáa ẹ̀mí tí ń wá kátásàbòsí gbogbo gbà bí zina ẹni tí wọ́n ń ṣe zina ẹ̀mí rẹ̀ ọ̀dọ̀tì ẹ̀mí rẹ̀ ọ̀dọ̀tì yóò máa fẹ́ wò wòkúwò yóò fẹ́ máa sọ̀sọ́kúsọ yóò fẹ́ máa gbọ́gbọ́kúgbọ̀ torí kó àríṣekúṣeṣe tẹ́nu bá ti dọ̀tí <laughs> nǹkan ṣèyàn látàrí ẹ̀ṣẹ̀ táǹdà gbanú àti tí ń ṣẹlẹ̀ gbàdá nǹkan méjèèjì máa ń lapa lára ẹ̀mí wa tábà wá fẹ́ kẹ́mi wa ha gbogbo àwọn gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú kó lára rẹ àfi ká pọ̀ ní ìmá tọrọ àforíjì láti jẹ́ni tí ń túbà lọ́pọ̀lọpọ̀ ìmára akramakumullah ọ̀nbẹ nínú ẹwà ìsìn Islam. eléyìí tí ẹ̀sìn islam tó mú wa ó lè rí àwọn nǹkan tí islam ní ká fi máa ṣe mára ó lè rí níbòmí. akramakumullah ẹ rí i pé nìsín nínú islam tí mùsùlùmí kan bá fi lè tọ̀ tí ó sì tábà kò tí a fi nǹkan kan nù kò dájú pé ẹ̀mí rẹ̀ ó balẹ̀ nígbà tó ti pọ̀ ọ̀tọ̀ òun di ọ̀tábà ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ wọ́n dàtọ́ bá dúró ti àwọn èèyàn ó rí kọ́ ọ̀gbádùn ah, ìró mi kí lẹ fẹ́ fomi sí ẹ sáà ti mi subhanallah irú rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Abu anhu ó ń rìn lọ pẹ̀lú lọ́jọ́ kan ọ̀pẹ́ kò jìnnà báyìí ti tajú káwọn rí ma kí ló dé lẹ́yìn ọ̀rẹ́ yìí tó padà wá rí kí ló dé tá àìrọ́mọlẹ̀ fún à ó ní tó fà á ni pé jánábà ń bẹ lára mi ó sì kórìíra kí n bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ so torí pé bí ìmánì tẹ̀rí nù. kánàbì sallallahu alaihi wasallam tó a sọ pé subhanallah innal mu'mina la yanjus ah, ògo ni fọlọ múmìnì kìí dẹ̀gbìn múmìnì dẹ̀gbìn sọ́kàn yìí pé bọ́yẹ̀gbìn bẹ lára rẹ̀ ń gbà ó lè lọ́wẹ̀ àmọ́ kọ́ láti torí pé jánábà ń bẹ lára ẹ lọ wá ní pẹ̀lú wa àràrà ńgbà tètè pa fẹ́ sọ̀lẹ́ àti. so tí mánì bá ń bẹ lára èèyàn ẹ rí i pé tí ẹ̀gbín bá wà lára èèyàn ní lè tura rárá èèyàn máa wá bíi kó wọn sá ti rí tó wọn tábà àbí tó wọn fi tó wọn fi nù tí ó fi jẹ́ pé ẹ̀gbin ikú àrùn ìmánì àrántí ìsìláàmù mú wa nù. sálẹ́ni náà nu wa ní tọkàn rẹ wà balẹ̀ tọkàn wà wọ sọ̀dá láì jẹ́ pọ̀ sálọ ala lè ṣe é sí. ó rí i pé tíyàn bá ti dárú ẹ̀ wò rí láyé ipò ń ṣe sọ láti láì lálù àlà pẹ̀lú òkú ọlọ́run téèyàn kú yóò sì máa dàyàn láàmú ní ẹ̀mí rẹ̀ bó ló ṣe fẹ́ sọ fọlọ́n tó bá ti jọ gbẹ̀ndàlù kéyàmù nípa sọ láti tó ṣe rí tó sálọ àlà tí wọ́n gbàgbé àwọn èèyàn kan tí wọ́n á pèsè ọ lẹ́yìn ìjọ náà bó ló ti ṣe ń gbẹ̀ndé. Imani, nù àwọn ẹlòmíì ní díẹ̀ sí ti máa ń ṣe ṣé ń bùkátà kìíní kan àlọ́ àlá kò bùkátà kò bá yàgbẹ́ ń gbàgbà ẹni ó bi léèrè ọ̀tá bà bọ̀ ọ̀tá bà torí ní tó ṣe ju títà bà lọ ó sì sàlù alákòótó wọ sọ́ọ̀tì àlù alábàwò nítorí pé tó ṣe ó ju àlù alá lọ tó ti gbá rí nípa àwọn ànábì gbogbo náà ló máa ń sàlù àlà eléyìí túmọ̀ sí pé nínú dáadáa ẹ̀sìn islam eléyìí tẹ̀sìn islam mú wa òun náà ní ká ṣe ìmára ò lè rí mi tábà ṣe ìmára à ń bùkátà omi pàápàá jùlọ ìmára bí àlùwàlà ìmára bí ìwẹ̀ à ń bùkátà omi omi oríṣi ọ̀nà tó pín sí ọjẹ́ oríṣi ọ̀nà méjì lọ́dọ̀ àwọn olùmọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn kan sọ pólísì méjì péré lomi àwọn kan sọ pólísì mẹ́ta àwọn kan lóríṣi méjì àwọn kan sọ pólísì mẹ́ta àwọn ẹni tó sọ pólísì méjì péré àwọn náà ní gẹ́gẹ́ bíi àwọn alhanabila àwọn sọ pé omi tó mọ́ omi tó mọ́ òun náà lomi tó ṣẹ́kù lórí bọ́lọ̀ wọn bá ti ṣe dá àwọ̀ rẹ̀ ò yí padà òórùn rẹ̀ ò yí padà títọ́wò rẹ̀ ò yí padà àwọn lò ní wọ́n ń pè ní ma'un tahir oríṣi kejì òun náà létí àwọ̀ rẹ̀ òórùn rẹ̀ àbóòórùn rẹ̀ àbí títọ́wò rẹ̀ yí padà pẹ̀lú ẹ̀gbin. E ilé wọ́n ń pè ní maun najis ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn hanabila sọ yìí kò kú tó ọ̀rọ̀ táwọn maliki yà sọ lọ́dọ̀ ìmáàmù malik rahimahullah oríṣi mẹ́ta lomi alákọ̀ọ́kọ́ tahir wa huwa al-ma'u at-tahiru fi nafsihi ghayru mutahhirin li ghayrihi. ó náà lómi tó má àmọ́ tí ò lè fọ nǹkan mi mà bí an taghayyara lawnuhu aw ta'muhu aw rihuhu bi shay'in tahirin mimma yanfakku anhu ghaliba kí ló wá sọ di bẹ́ẹ̀ ọmọ kò lè fọ nǹkan mi mà ìyẹn nípa lè lò láti fi sàlùwàlà a lò láti fi wẹ̀ kí ló fà wọ́n ní tó fà ní pé inú kọ́ jẹ́ pé òórùn rẹ̀ ó ti yí padà títọ́wò rẹ̀ ó ti yí padà àwọ̀ rẹ̀ ó ti yí padà ṣùgbọ́n tó yí padà kìí ṣẹ̀gbin tó yí padà kìí ṣẹ̀gbin bó tilẹ̀ jẹ́ pé nǹkan yẹn kìí sábà wà papọ̀ pẹ̀lú omi ní gbogbo ìgbà àmọ́ ń ló yí padà bí omi tí wàrà milk tó yí padà abomi tí yọ adayọ sómi ó yí padà abomi tó ṣe pé ada tomato abomi eléyìí tó ṣe pọ́sẹ̀ ọbọ̀ sínú ẹ̀ abomi tí epo pupa àbóròró àbẹ́kọ̀ọ́ bá fi àbí ti pẹtrol tó dà sí gbogbo àwọn omi yìí á pè ní ma'un tahirun ghayru mutahhir omi tó mọ́ fúnra rẹ̀ ni àmọ́ kò lágbára láti fọ nǹkan míì mà á gbọ́dọ̀ ló fálùwàlà á gbọ́dọ̀ ló fún wẹ̀ àti ẹ̀ gbọ́dọ̀ fífọ ẹ̀gbin lára wa àbí lára aṣọ wa àbí láyè tẹ́gbìn bá wà ìyẹn nípa àlè fi irú rẹ̀ fi sàlùwàlà á fi tábà á sì gbọ́dọ̀ lórú rẹ̀ láti fọ ìfàbí ìgbẹ́ tí máa ń bẹ wa a sì gbọ́dọ̀ lò láti fọ ètò àbígbẹ̀ tí máa ń bẹ láàyè ibi tá a ti fẹ́ sin lọ torí pé máa fúnra rẹ̀ kọ̀ lágbára láti fọ nǹkan míì mà. àpèjúwe rẹ̀ ni abẹ́sàlọ̀ àlá ṣùgbọ́n mi tí ó wà wájú wa tíì tí wọ́n máa sọ sínú wọ́n máa sọ nu kọ́pù bíi lipton ó ti yòrò sínú mi sáà lò abá nílò ànílò kí ló dé sẹ́gbin ni lítàn yẹn ni èyí sẹ́gbin ṣùgbọ́n ó ti yí àwọn omi yẹn padà ṣé ọlọ́run dá lipton papọ̀ mọ́ mi ni rárá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rìn torí di eléyìí báyìí irú omi yẹn a gbọ́dọ̀ fi ṣe àlùwàlá àti gbọ́dọ̀ fi wẹ ìwẹ̀ kan nú wẹ̀ tẹ́sán mú wa ọ̀dà ọmọdọ̀ sí wa lára tá lè mú mi lipton ká fansi rárá o bẹ́ẹ̀ bá fansi a lè má rí tọ̀ máa ń bẹ̀ lójú ṣùgbọ́n bẹ́ẹ̀ ń bẹ̀ nídàjọ́ torí rẹ̀ o lè fi ṣe sọ̀rẹ́ àti sáwa lè fi tábà ń gbàtà yàgbẹ́ rárá o o lè fi tábà kọjá páàrí gbẹ̀mọ́ lóòótọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ń bẹ̀ nídàjọ́ torí ẹ̀ tó bá lọ ṣe sọ láti máa á pé o gbígbẹ́ dì lọ ṣe sọ láti ajẹ́pẹ́rú àwọn omi báwọn á gbọ́dọ̀ lò wọ́n láti ṣe nǹkan kan nínú ìmára wa ṣùgbọ́n a lè lò ó pásà nípa afẹ́ potí ni ah, omi Lipton náà ni tó àwa tún wá fi kọ́ńfìtà sí ibi tá a fẹ́ gbin obì obì ti lálẹ́ òun bẹ̀ kí ni wàhálà òun Lipton àti tíì sáfù kan náà wọ́n jọ tó sùn. a lè lórí omi láti fọṣọ wa bọ́bá yẹn pé omi Lipton ni ah, ẹ̀sùn fọṣọ sí kò sí wàhálà bọ́bá yẹn máa sínú bẹ́ẹ̀ náà ni omi òróró òróró ti dà sí ẹ lò láti fi ṣe ọbẹ̀ tẹ́fẹ́ sè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè lò ó fún àwọn nǹkan tó jẹ́ àṣà wa nǹkan tá a máa ṣe lójoojúmọ́ fún ìtẹ̀mí wa ṣùgbọ́n a lò ó fún nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa. omi oríṣi kejì òun náà ni omi tí wọ́n ń pè ní máa ń tọ̀húr omi tó má tó sì lè fọ nǹkan míì mà ọ̀nà ni at-tahiru fi nafsihi al-mutahhiru li ghayrihi wa huwa al-ma'u al-mutlaq al-baqi ala ma khalaqahu Allahu alayhi. ọ̀nà lomi tó tó bá ń pọ́nmi tó bá gbé wa á yìí pé wọ́n ṣàtìṣe. torí rẹ̀ ò padà títọ́wò rẹ̀ ò padà òórùn rẹ̀ ò padà eléyà ni wọ́n ń pè ní omi ọlọ́ni wa anzalna minas samai ma'an tahura asọ̀kalẹ̀ láti sánmà omi tó má tó lè fọ nǹkan mi mà omi yìí lomi tá a máa lò ń gbogbo ń tọ́ba jẹ́ má nǹkan jọ́sìn wa àlùwàlá jẹ́sìn ìwẹ̀ kan lẹ wẹ̀ ni nínú àwọn ìwẹ̀ jẹ́sìn Islam mú wa ẹ fẹ́ tábà ni àbí ẹ fẹ́ fọ ẹ̀gbin kúrò lára aṣọ yín ẹ fẹ́ fọ ẹ̀gbin kúrò láyé ibi tá a ti fẹ́ sin lọ́ni àmà wa máa ń pàhó omi tó má tó lè fọ nǹkan mi mà omi yẹn ó lè jọ mi òjò ó lè jọ mi odò ó lè jọ mi kàga ó lè jọ mi òkun ó lè jọ mi ìtẹ́lẹ̀ gbogbo eléyìí tí ò bá tí gbogbo àwọn omi yìí a máa ń pè ní máa ń pàhó omi tó máa tó lè fọ nǹkan mi mà bẹ́ẹ̀ náà lómi tá pọn sínú drum àbá pọn sínú kòkò ó ti wá pẹ́ pípẹ́ wa wá pẹ́ ayẹ̀bi tá a pẹ́ sí ohun kíta ohun tí ọmọ yọ ń bẹ̀ máa ń tọ̀ hó omi tọ́mọ tó lè fọ nǹkan mí ìmọ̀ náà ni. òjò rọ̀ dúdú omi tọ́mọ tó lè fọ nǹkan mí ìmọ̀ ni tàlẹ́ tó kùn lọ́dà ṣe bọ́ọ̀lù ṣe dáa ni. tó bẹ́ẹ̀ ni omi tá bù lọ́dọ̀ wọ́n yà jẹ́ wọ́n tọ̀ sí kò sí mùṣkílà torí kó dòyàn kọ́ ìsàn. omi òkun kọ́ tọ́lọ́dà yọ sí. ìbọ́lọ́ torí àwọn omi tó má tó lè fọ nǹkan mí mà ní. ọ̀dà omi tí ojú oró tó hù lókè rẹ̀ ńkọ́ omi yẹn ti wá di aláwọ̀ ewé ó ti di green títọ́wò rẹ̀ náà ti di báàmì tá a lè lò láti ṣàlùwàlá ẹ̀ dáhùn á ẹni nígbà tí a ti pè fún ìmára ẹ̀ mọ̀ pé lè kí ó ní tá a lè lò bá lù aláàbá lè lò ó alẹ́ lọ torí ta ló ta ló gbìn sórí ẹ̀ ebi ọlọ́run ṣe dáa nù alẹ́ lọ abisalu ala alẹ́ lọ káfi wẹ̀wẹ̀ jánábà alẹ́ lọ káfi fọ gbogbo ẹ̀gbin nù ó ti má ọ̀dà tẹ́ bá wa mú ojú oorun yìí ẹ wá sọ sínú omi tẹ́ pọn sínú bọ́kẹ́tì ọwọ́ á omi inú bọ́kẹ́tì yẹn padà sáà lọ àbá lè lọ torí kíni. níṣẹ́ ló yí padà látàrí pé ẹ̀yin lẹ́sìn ni lẹ́tọ́ ọ̀bọ̀ omi òkun kí ni máa hàn yọ hàn yọ tẹ́lẹ̀ bá mú yọ ní sítẹ̀ ẹ̀dá sómi bọ́kẹ́tì ńkọ́ sálẹ̀ ló tó fún abá lè lò iye tí wọ́n wá dà sómi ó ti sọ di ńta lè lò mo rò pé yẹ wa omi ọ̀ma fúnra ara rẹ̀ ó sì tún lè fọ nǹkan míì mà látàrí pé àwọ̀ rẹ̀ ò títọ́wò rẹ̀ kò yí padà apọ́nmi kan ga jáde pátápọ́nmi kan ga jáde ababa pé a omi dúdú pọ̀ sáà lọ́ọ́ bá nílò sẹ́nìkan lọ́ọ́ da ẹ lọ́dà wọ́n ti pè tìrósì ni abẹ́nìkan lọ́dà èdùsì ẹnìkan kan ọ̀dà kankan ọlọ́run lọ́dà abẹ́ alò abá nílò alò eléyìí ni omi tá a máa wá fún àti ṣe ìjọsìn wa ẹ bomi kalẹ̀ nísì àtinú kanga la ti pọ́n jáde ṣùgbọ́n gbàtà gbé kalẹ̀ òróró wa lé lójú omi sálẹ lọ àbá nílò ànílò ẹ̀ẹ́dá lọ́tọ̀ òróró sínú kànga mo rò pé yẹ ẹ béèrè torí pé níta màtọ́ wọ́pọ̀ láyé wa òun náà ni pé omi kànga èso òróró lójú nǹkan kan ti ṣẹlẹ̀ bọ́yọ̀ màkàn fà bọ́tán fi jẹ ráìsì ó fi sórí ìdérí kànga gbàtẹ́ nìkan ó sì kàn gàǹtì abọ́rí bọ́ọ̀bẹ̀ tó òróró wa lé lórí omi ẹ̀ wá jù. Hmm. ọ̀dà èkúté àbókété àbí lórógbò ó kú sínú kànga tá a lè máa pami rẹ̀ ká máa lò. nàám àkémàsíkè ṣé bá a ti máa dànù tẹ́kàn bí wàá dà á lè lò á lè lò á lè lò á lè lò. <laughs> a jẹ́ pé gbogbo ẹ̀yẹ náà ló lu mánu a lè <laughs> ẹ wò ẹ ní ṣé tí èkúté yẹn kú sínú kànga ṣé àwọ̀ rẹ̀ yí padà ìbéèrè tá béèrè wọ́n ní àwọ̀ rẹ̀ padà ọ̀dà ṣé òórùn rẹ̀ yí padà wọ́n ló òórùn rẹ̀ yí padà títò rẹ̀ ńkọ́ tó yí padà wọ́n ní kò yí padà ẹ lè máa lò títítí fi yí padà ó wá kíláàsì á wá tó wà àwa rí kó ti yí padà táàsì sómi o àti yọ èkúté o àti yọ èkúté àti yọ òkété àti yọ olórúkúrúkú sínú omi ṣùgbọ́n mi sì rún kíláàsì náà agbọn omi kankan dànù débi tá a rí i pé gbogbo bó tilẹ̀ wù kí oorun èkúté tó kú sínú rẹ̀ wọ́n pọ̀ tó pẹ̀lú àdúrà omi tá a gbọ́ dànù yìí inṣàlá òórùn ló ti lọ àwọn àti kómi ò tún sun kó tún sun kó tún sun lọ́ba tán eléyìí jẹ́ bá ṣe máa ṣe wáyé o ẹ̀yìn eléyìí omi oríṣi kẹta lọ́dọ̀ ìmáàmù Malik tó náà ni wọ́n ń pè ní máàún najis omi tó dẹ̀gbìn ó náà ní kéètọ̀ àbí gbẹ́ abẹ́gbin míì kọ́ dàpọ̀ mọ́ mi. Kodakwa, kọ́ wá yí oorun rẹ̀ padà tàbí títọ́wò rẹ̀ tàbí àwọ̀ rẹ̀ tó bá tẹlẹ̀ báwọn omi yẹn ti di máa ń najes omi ẹ̀gbin. a mọ̀ dájú pé omi bọ́kẹ́tì tá a gbé kalẹ̀ ìgbà tó máa dúró tí ń tọ̀ tí ń tí ń fìtọ̀ rẹ̀ tí ń tí ń fà sọ́tún tí ń fà sósì díẹ̀ ti ta sómi. omi bọ́kẹ́tì ti ń di sí ni gbọ́dọ̀ láti tá a lè lómi àwọn àlè lò. nǹkan mẹ́ta àyẹ̀wò tóorùn rẹ̀ yí padà sétítọ́wò rẹ̀ yí padà sáwòrán omi yẹn yí padà àríkè nǹkan kan nu mẹ́tẹ̀ẹ̀ta ò yí padà àmọ́ atúlómi bọ́kẹ́tì míì títò tiẹ̀ kan sí rárá èwo lẹ́yìn ó bù. <laughs> ọ̀dà àlómi mímà àlómi mímà èyí títọ̀ nǹkan sí la ní. tẹ́tẹ̀ ẹ̀ mú mi láṣẹ ni àbá ṣe àlò àlò tómi mi bá wà omi là á lò àlómi eléyìí àlò kò sí wàhálà. wáyé o àti wàá ro omi tó dáa omi tó dáa yùn ṣé a lè dá sínú abọ́ gold àbí abọ́ silver abọ́ wúrà àbábọ̀ fàdákà èwo ládàásí afẹ́ dami síbi kan àfi sàlù àlá afẹ́ dami síbi kan àgbè lọ́bi tá a ti fẹ́ tábà olóṣìlẹ̀ ṣé alẹ́ dà sínú àgé tọ́jẹ́ pé gold ni wọ́n fi ṣe sẹ́yìn fáwọn olówó àwọn máa fẹ́ ṣe nǹkan táwa àyọ̀ anas táwa èsè àbí òye wa ó lè wá tó bá yẹ kí wọ́n lè tún fi gold gan sí handkerchief yóò ní ní kí wọ́n bò sódà tí wọ́n lò ẹ́ máa pé ọ́ oh, àfẹ̀yìn náà àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀. <laughs> so wọ́n ní sí a lè da omi yẹn sínú àgé gold àbí ti silver. Hmm? náà àti lè dá sí kí ni ó di wa lọ́nu. a lè dá sí àmọ́ sá a lè lò ó. mo rò pé yé wa. <laughs> ẹni dá sí àbẹ́tọ̀ bá gbé lọ́tọ̀ fẹ́ lò ká kí ló dé. àwọn olùmọ́ni má lò ó. ìtànà bisalòlá àlùsọ́là ń sọ ni pé ẹ gbọ́dọ̀ jẹun àbí kẹ́ ẹ mú mi nínú abọ́ gold tàbí ti silver. Ànábì ní wala tashrabu fi aniyati adh-dhahabi wal-fidda wala ta'kulu fi sihafihima. فإنها لهم في الدنيا ولنا في الآخرة الإمام البخاري مسلم لو بدادي أقعد أمامي nínú igba gold tàbí ti silver ẹ sì gbọ́dọ̀ máa jẹun pẹ̀lú abọ́ wọn abọ́ gold àbábọ̀ silver tí wọ́n ní láyé tí wọ́n ní tó di lọ́la gbẹndẹlkìyàmù àwọn lè máa lò ìyá àwọn kèfèrí wọ́n lè lò láyé bì ṣùgbọ́n kò ní tọ́ sí wọn tó bá dijọ́ gbẹ̀ndàkì yá mọ́ ọmọ aná ọmọ máa fi abọ́wò mu mi abọ́kọ̀ ẹ̀gbọ́n ọmọ aná gbà táwọn bá wọ náà tó wọ́n sọ fún ọmọ àlùjáná pé ẹ dákun sáà lè rí nǹkan kan nínú tọ́lọ́wọ́n bá fún yín kẹsànánú àwa náà wọ́n sọ pé inna Allaha harramahuma ala al àtúnjẹ àtúnmi táwọn jẹ táwọn ọlọ́run wọ̀ fáwọn kèfèrí torí akramakumullah tí èèyàn bá wá jóló tó bá wá rọmi sínú àgé gold àbí àgé silver tọ́tọ́kọ́lù tọ́tọ́kọ́lù omi tí mẹ́nu àgé gold tọ́tọ́kọ́lù omi tí mẹ́nu àgé silver kọ́tọ́kọ́lù kọ́tọ́kọ́lù nítorí pé anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa láti máa lo gold àbí silver nítorí àwọn nǹkan báwọn fọkùnrin àti fóbìnrin nítorí lílórú rẹ̀ ó máa rán ọkàn àwọn aláìní yóò jẹ́ káwọn aláìní ọ máa rora wọn pin irú ayé èwo làwa wá yìí ilé ayé tẹnìkan ti ń fi àgé gold tó tó yàn án sọ̀rọ̀ tó ń wá fi ń sàlùwàlà àgé gold tó pè á sọ̀rọ̀ ń gbé lọ ilé ìgbọ̀nsẹ̀ ṣé mo kí ẹlòmíì ó sì ṣe o ẹlòmíì lè lọ pokùnso ibi tí wọ́n ti jẹ́ pé five thousand naira sábà rẹ̀ nínú gbèsè ayé o góòlù yẹn tí wọ́n sì fi ṣàgéhùn tí wọ́n bá fún ẹ tó bá lọ yọ ó lè túmọ̀ sí fifty million naira lẹ́nìkan ń gbé lọ lẹ́gbẹ̀ẹ́ ó máa ń rọ ọkàn àwọn aláìní ìrora ẹni pín sí máa bá a rìn eléyìí tó lè mú kọ̀pọ̀lọpọ̀ kó sì ṣe torí àwọn anìkọ̀tọ̀. akramakumullah tí èèyàn bá wá ní mo lówó débẹ̀ ni ọlọ́run ló fún mi gẹ́gẹ́ bí ìṣepọ̀lọpọ̀ ọ̀daràn torí pé ó ti lówó ọ̀hún á fi ń sálọ àlà ó fi sálọ àlà àgéyẹn ó fi sálọ mí gan yóò fa táàpù wọnú ilé rẹ̀ pẹ̀lú àwọn egboro gold egboro silver ni wọ́n fi fa táàpù wa wọ́n tún wá fà sí dining room tó wọn náà lè ti gold à ah, ti ń kọ́ tó wá lè sírò omi kó fi fọwọ́ rẹ̀ ara ń tà ń sọ̀rọ̀ mo rò pé yé tó tó bá wá fi sàlọ̀ àlọ́ sàlọ̀ àlá á sọ pé sàlọ̀ àlá ń mu àbí òmu á sọ pé ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àlọ́ àlá rìn ọlọ́run pa aláṣẹ kọ́ sálọ àlá ó ti ṣe tọ́ba ṣe dáadáa yọ gbà ládàá rẹ̀ ọlọ́run ọ̀fẹ́ kọjá pé àgé gold ńlọ́lọ́ ló fi sálọ àlá ọ̀sẹ̀ lọ́n tọ́ba wọ ọlọ́run yóò jìyà rẹ̀ mo rò pé wa ilé wọn pè ní ẹnfẹ̀ká kọlíjẹ́hà ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó ṣe yẹn rìn wọ́n dàbí ẹni tó lọ sórí ìyá tí ń tàtẹ ẹni tó mú pure water tó jì wọ́n á fi ẹ mọ́ pariwo mo fẹ́ sálọ àlá ni so lọ́ba bẹ̀rẹ̀ sí sálù àlá pẹ̀lú omi tó jí màmá wa ni ọlọ́run nígbà ọlọ́run nígbà olórí ibú <laughs> àwọn sọ pé tọ́ba sálù àlá ń dáadáa àbí òye wa ọlọ́run gbà àmọ́ olè ni kò burúkú jí olè tọ́jà láyé yóò tún jí ara rẹ̀ lọ́dọ̀ ọlọ́run mo rò pé yé wa àmọ́ pẹ̀lú àlá àbàbà wọn lè jí ẹbí ọ̀tà tẹ́fi sálù àlá ẹsẹ̀ ẹsẹ̀ lè má mú wa kò sì lè má mú kò sí wàhálà nítorí tó bá ti sàlù aláàrẹ̀ dá kò sí wàhálà ṣùgbọ́n ẹ̀sán pọ́jálì nǹkan mí lélẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa àti pé a gbìyànjú láti dání tó ṣe pé a jìnnà sí nǹkan tí ọ̀dà léyìí tí ọ̀bá da ká jìnnà sí nínú àdéhùn kan eléyìí Ummu Salama radiyallahu anha tó gbà wá anabi sallallahu alayhi wa sallam ni alladhi yashrabu fi ina'il fidda. إنما يجرجر في بطنه نار جهنم رواه البخاري ومسلم Ànábì lẹ́nikẹ́ni tí bá ń mu mi nínú abọ́ fàdákà ẹnikẹ́ni tí bá ń mu mi nínú abọ́ fàdákà iná jahannama ni mu sínú ara rẹ̀ kasọra eléyìí ò sínú kó lówó ò túmọ̀ sí kankan nígbà túmọ̀ sí pé ọ̀dájú pọ̀ gbádùn oríire ò pé bó lè yàn ṣe dẹjú lẹ̀ tí wọ́n máa mú jahannama sínú. lẹ́yìn eléyìí gold àti wúrà àti fàdákà kọ́tọ́sọ́kùnrin àlòmà ike ká máa lò ó gẹ́gẹ́ bí aṣọ sílíkì kọ́tọ́ sọ́kùnrin àlòmà yìí pé wọ̀ haram ni lílo wọn kúmọ́ kẹ̀bí rọ́tún nínú kábàáyé ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí pé ká jìnnà sáwọn nǹkan tó bá ṣe léèwọ̀ fún wa ọkùnrin mùsùlùmí kò gbọ́dọ̀ lo ẹ̀gbọ́n ọrùn eléyìí tó jẹ́ ti gold àbí tó jẹ́ ti silver wúrà tàbí fàdákà kọ́dà èyí tí èyí ṣe ti méjèèjì kí lọ́ọ́ fẹ́ fi kinní sọ́rùn sí nígbà tí èso bìnrin àwọn lọ di kinní kan mọ́rùn ìwọ́pin torí bí kọ́lé kọ́lé làá gbọ́kùnrin lọ́ọ́ fẹ́ wọn á ló ń joyè ní oyè kìnnì oyè kìnnì torí pé mùsùlùmí gbogbo nǹkan yìí kò tiẹ̀ nítumọ̀ tó bẹ́ẹ̀ náà ni ẹ ọlọ́dẹ kìnnì kan ẹ̀gbọ́ ọwọ́ rọ́bà olóòfin fi sọ́pọ́ọ̀tì rẹ̀ hàn olóṣèlú wọn náà máa ń sòṣèlú ọwọ́ àlọ́dẹ rọ́bà mọ́wọ́ ọ́p kìnnì kan kó bá kìnnì kó lọ́wọ́ darí wọ́n fẹ́ tọ̀ ni gbàtẹ́sí pé fọ̀sẹ́ẹ̀lì ni wọ́n á fi ọ lọ́wọ́ bí ìwà tó lè bá lágbájá kú ni. akramakumullah á ń bọ̀sibọ̀sí báwa fìyà tí etí fọkùnrin àbá ó láyé ṣe dàrú tó bá. ẹ̀yin náà sì mà pé tọkùnrin bá fìyà tí etí yóò dirí yóò kó àwọn èèyàn dúdú kùnrin tí wọ́n fìyà tí etí ẹ̀rí kan kórun wọ́n ń dirí àwọn lẹ́ńtún wò kọ́lá jù subhanallah ilaahi bákan náà òrùka gold haramu ní fọkùnrin kò burúkú ẹ ló ti fàdákà sílvà tóró òrùka anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àtàrà sílvà ni wọ́n ti ṣe. tí eyín èèyàn tó bá ń mì tó jẹ́ pé àwọn eyín yẹn wọ́n á fẹ́ yọ àmọ́ wọ́n á ṣàlàyé pé tí abárẹ́ nìkan tó lè bọ́ tọ́jú rẹ̀ ẹni tí ó fi tọ́jú rẹ̀ tí eyín yẹn ò fi ní mìma tó fi so òun náà ni sẹ́kẹ́sẹ́kẹ́ tẹ́ẹ́rẹ́ ti gold bẹ́ẹ̀ ni wọ́n máa ń so eyín àwọn míì ti ń gbà kò sí nǹkan tó burú mbẹ́ ẹ rí eyín wa gbogbo eyín iwájú ó lè máa gbà kàkà kí wọ́n á yọ eyín èèyàn dànù èèyàn dání tó ṣe é gbé àti gbọ̀ọ́dọ́ ìní ó ti máa gbé ẹnu tí ò sẹ́yìn ń bẹ̀ ká tí wọ́n máa bá wọn so pẹ̀lú irin gold gold gangan fúnra ẹ̀ àwọn ẹni tó ń ṣiṣẹ́ ìtọ́jú eyín wọ́n rí i pé irin gold yẹn ló máa ń di eyín mú jù tí òfin ní gbàmà tí ẹ bá ṣẹlẹ̀ wọ́n gbà lábẹ́ òfin ọlọ́run wípé tó ń ti pọ̀ ọjọ́ ọkùnrin fún ọba òfin rúurin yẹn fún ọba òfin mú eyín rẹ lọ tòtòrí lẹ́yìn ó ti bọ́ sínú túláàsì bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣubú síbi kánná ń bọ imú yìí báyìí tó fi rọ síbi kánná ń bọ yẹn ẹ mọ̀ pé náà sì ni òpómúlérò fún imú tí ò bá síbi eegun mú tẹ rí yìí báyìí gbogbo bí ẹran mú yìí kò ní lè dúró tó wọn á ní nínú medicine ìwádìí ti fi hàn wọn nìsín pẹ́ni tírù rẹ bá ṣẹlẹ̀ sí kọ́lọ́ mẹ́jọ ṣẹlẹ̀ sí wa o so wọ́n ti rọ déédéé bíi kánábó mú bíi ti ibi tí egun tán sí yẹn wọ́n ti rọ láyé internationally pẹ̀lú gold so wọ́n máa bá wọn gbé sí i wọ́n lòun ló lè dípò iṣẹ́ egun tó wà ń bẹ̀ yẹn tòótọ́ bá tẹlẹ̀ sí ọbẹ̀ tó sì jọkùnrin sẹ̀rí òbínú sí kò lò. tó àwọn abi tí o ti lè jẹ́ pé ọbọ̀ sínú pò lo gold nù. àmọ́ worowóró ẹsẹ̀ ẹgbọ́ ọwọ́ ìyan ìwọ́ ọ̀pin àwùjọbìlẹ̀ kọ́tọ́ kọ́tọ́ kápọ̀ ń lò kódà kó má ṣe pé gold wọn fi ṣe kó nǹkan mi nítorí pé lẹ́yìn nínú ọ̀ṣọ́ àwọn obìnrin ni ọkùnrin sì la wa eléyìí jẹba wọn yẹn ló jẹ lórí mùsùlùmí kọ́mọ̀ pa àwọn ẹ̀gbìn kan bẹ tẹ́kí tó bá jáde lára èèyàn àbọ̀ ó yíyàn lára àbọ̀ ń bẹ láàyè ibì kan ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pé ká mú kó ń bẹ̀ gẹ́gẹ́ bí ìtọ̀ èèyàn ìgbẹ́ rẹ̀ ọ̀ràn yẹn ni ká mú kó torí ẹ ẹsì ti máa kíyèsí gbogbo tó bá ti ní ẹ̀gbin ni kọtọ lábẹ́ òfin Ọlọ́run ká fi ṣoògùn fún nǹkan kan tí wọn ṣe wá nísìnyí wọn ni wọn fẹ́ kí agbo kan fún ọ àmọ́ ìtọ̀ àdítọ̀ ńlọtọ sí agbo ọlọmọdé mùsùlùmí gbọ́dọ̀ mutọ ìyàn haram oníkó mutọ ìyàn tàbí wọn ní ìgbẹ́ díẹ̀ nínú ìgbẹ́ tó ọbẹ díyà yọ wà ń bẹ ọ̀húnzù bìlà mùsùlùmí ẹ̀yẹ gbẹ so ambọ̀sibọ́sí kí wọ́n á kí àgbo fún ọ wọ́n fi gbẹ̀sẹ̀ nínú ẹ̀gbin tá a tún gbọ́dọ̀ gbé kú òun náà lè jẹ́ tó bá pọ̀ tẹ́jẹ̀ bá ti pọ̀ dandan a gbọ́dọ̀ nínú rẹ̀ ní ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin tó bá yí aṣọ wa àbó yí wa lára àbó yí ààyè dandan ní ká fọ̀ ni àlùwẹ́dì àlùwẹ́dì òun náà ni funfun tó máa ń jáde ṣáájú àbí lẹ́yìn ìgbà tí ìtọ̀ bá fẹ́ jáde tán omi funfun ti ń jáde o ni wọ́n ń pè ní àlùwẹ́dì àbí àlùwẹ́dì jù omi yẹn ẹ̀gbin ló náà a fọ́ọ̀nù nínú rẹ̀ ni alimẹ́rì àbí alimẹ́rìlò omi tí wọ́n ń pè ní ìtọ̀rẹ̀kẹ́ ó máa ń jáde lábẹ́ ọkùnrin tàbí obìnrin ní ìgbà tí wọ́n bá ń bára wọn ṣeré tó ń fọwọ́ rara wọn tó ń fẹnu kọ ẹnu láì jẹ́ pé ìbálòpọ̀ tí ì ṣẹlẹ̀ omi tó ń jáde yẹn ni wọ́n ń pè ní alimẹ́rì ẹ̀gbin ni dandan gbọ́dọ̀ fọ̀. bákan náà nínú àwọn ẹ̀gbin tá a gbọ́dọ̀ ṣọ́ra fún òun náà ló kún bété gbogbo nǹkan yàtọ̀ sí ti ẹja àti ti tata. Okumbete ńbete ewúrẹ́ okumbete maalu òkú okumbete màálù ẹ̀gbin ni òkú ńbete adìẹ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn amẹ́ja àti tata òkú wọn gan ẹ̀tọ́ ni ẹ̀bá nàbì sallallahu alayhi wa bó ti se sọ ikpe ó fi hàn wá ike nǹkan méjì ní àwọn òkú ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa gẹ́gẹ́ bó ṣe ṣe ẹ̀jẹ̀ méjì lẹ́tọ̀ fún wa ní jíjẹ uhillat lana maytatani wa daman amma al-maytatan fas-samaku wal-jarad wa amma ad-daman fal-kabidu wat àwọn òkú bètè méjì tọ́lọ́run lẹ́tọ̀ fún wa ọ̀nà lẹ́ja àti tata bí ẹ̀ máa ń jẹ ẹja tẹ́ ẹ mú tẹ́ jẹ láàyè kò sí tó burú mbẹ tẹ́ bá ti jẹ tata tẹ́ máa ń jẹ láàyè kò sí tó burú mbẹ tó bá ti wá kú náà ńkọ́ ẹ lè jẹ èyí tó túmọ̀ sí pé tá a bá rẹ jà kan láàyè a bùkátà ká máa ṣe bisimilahi allahu akbar pàfẹ́ dùnbò rẹ̀ torí pọ́lọ́ ń sòkú rẹ̀ náà ní ẹ̀tọ́ fún wa. àwọn ẹ̀jẹ̀ méjì yẹn òun náà ní ẹ̀dọ̀ àti àmá ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ ní ṣùgbọ́n lọ́n ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ àmọ́ tí ń bẹ lára ẹran tó ná dàbí ẹ̀dọ̀ ẹ̀tọ́ ni fún wa ìpè ká jẹ yàtọ̀ sílẹ̀ yìí àwọn àlọ́ gba ẹ̀jẹ̀ ẹran jọ níbi tí wọ́n ti ń dú màálù àti gbé báàfù fún wa látàárọ̀ àwọn ní gbogbo màálù tó bá dú màálù kan ẹ̀jẹ̀ rẹ̀ iye báyìí ni ọlọ́mọdé àjẹjẹkújẹ ọ̀tọ̀ ọ̀rùn sí ẹ̀jẹ̀ ó ti wọ̀ nínú àwọn tó tún O òun náà lẹ́ran ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ni o ẹ̀gbin ni kí ló ń jẹ tó ń pọ́n tìlà nínú ẹ̀gbin wọ́n á ní ẹ ṣe torí pé ẹlẹ́dẹ̀ wọ́n jẹ ẹ̀gbin wọ́n jẹ kínní kódà kẹ́ ẹ máa sin ẹlẹ́dẹ̀ nínú ààfin kéèkì àti búrẹ́dì àti bọ́tà ní jẹ ni àbí ẹ̀sẹ̀ ẹ̀gbin ni ọjọ́ ti ṣe bákan náà gbogbo òtò àti ìgbé àwọn ẹranko tí ọ̀tọ̀ sí wa pé ká jẹ ẹ̀gbin ni ìgbẹ́ èkúté ẹ̀gbin ni o ẹ̀rọ akọ àwọn yín sínú kọ́bọ́ọ̀dù jẹ́jẹ́ àwọn èkúté àwọn ọ̀daràn ó lè lọ yẹgbẹ́ bẹ̀. tó wọ́n sọ fún ọ pé ìgbẹ́ èkúté ẹ̀kan ní bẹ lára àgbẹ̀ èkúté ọkàn gbọ́nù ni ọba jáde ọwọ́ àti sọ̀láàtì òun fẹ̀gbìn ṣe sọ̀láàtì mi èbúté kún mọ́ tún máa ń tọ̀ sáwọn èèyàn lásán ọkàn lè fi tọ̀ ya máàpù sára sọ yín tába ti ríru ẹ̀ kíláàsì afọ̀ nítorí pé gbìn ni bẹ́ẹ̀ náà ni tó bá yẹ pé ìbáka ìbáka ń tọ̀ ìtọ̀ wa ta sí wa lára a sì ti sàlùwalá àti ràkúnmí ń tọ̀ ọ̀tá tọ̀ sí wa lára a sì ti ta lọ ala èwo ló pè fún ká padà ká lọ fọ ibi ìtọ̀ yẹn nù ìbá ka ṣùgbọ́n ràkúnmí rà torí pé ìtọ̀ ràkúnmí ńtọ́ mánì ńtọ́ mánì ìdí nu tó fi jẹ́ pé anabi sallallahu alaihi wasallam ó fi ìtọ̀ rẹ̀ ṣe ìtọ́jú àwọn kan tá àárẹ̀ ń dà láàmú gẹ́gẹ́ bí ìtọ̀ màlúù náà ni gẹ́gẹ́ bí tọ́ àwọn àgùntàn gbogbo àmọ́ bàákà tó bá yẹ pé kẹ́tẹ́kẹ́tẹ́ òun ló tọ̀ sí wàhálà àti sàlù aláfẹ́ wọ mẹ́sàlásì sáàsì nù abá ní sínú àfọ̀ torí pé haramu ni ká jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ lé abẹ́ wọ mẹ́sàlásì àti sàlù alá ẹ̀sìn ìwà ń tọ̀ ìtọ̀ rẹ̀ ta sí wa lára. Sáfọ̀ mm-hmm. àbá ànífọ̀ ànífọ̀ torí kọ́lọ̀ ń ṣe jíjẹ sí lẹ́tọ̀. Ìdí táfi fọ ìtọ̀ ìbáka nù. Nítorí pé ìbáka kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹ̀sìn ló bì. Bí kẹ́sìn kó gun kẹ́tẹ́kẹ́tẹ́ pọ́n á lóyún rẹ̀. Ọmọ tó jáde láàrin kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹ̀sìn ni wọ́n ń pè ní ìbáka èyí tẹ́ pé tó bá tọ̀ sí wa lára àbùkátà ká fọ́tọ̀ yẹn nù kátó sin lọ àti èyí tó yẹ pé tó bá tọ̀ sí wa lára gbọ́dọ̀ fọ́ nù kó tó di pé a lọ fi ara yẹn sin lọ àwọn ni wọ́n bí torí rẹ̀ èyí tó tọ́ka jẹ àti èyí tí ò jẹ àwọn ni wọ́n pàdé lára àbáka àti èyí pé ìbáka gangan fúnra rẹ̀ sọ́tọ́ka jẹ kọ̀tọ́ka jẹ gẹ́gẹ́ bí kápẹ́ màálù àti kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ni wọ́n bí ma bí kí màálù ogun kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wa lóyún kí láà pè náà <laughs> kẹ́tẹ́ màálù kẹ́tẹ́ mà àbí kẹ́tẹ́ lù so irú ọmọ tí kẹ́tẹ́kẹ́tẹ́ àti màálù bí o òhun ò lè dàbí bàbá rẹ̀ màálù. bí ìyá rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ni ọ̀jẹ̀ nípa pé ẹ̀gbin ni àgbọ̀dọ̀ jẹ. ó dàbí pé ewúrẹ́ àtajá wọ́n bí ma. di ewúrẹ́ ajá wa ń kọ́ ọlọ́mọdé. torí ẹ̀ tírú ẹ̀ bá tọ̀ sí yàn àfọ̀ abánífọ̀ àfọ̀ bẹ́ẹ̀ náà ni ìtọ̀ ajá ìtọ̀ ẹnu sẹ́gbìn ní tí ẹnu ajá àbí ìsẹ̀gbìn. nàám ànábì sallallahu alaihi wasallam sọ pé tó bá kí ẹnu bọnú gbá tó wá yọ ahọ́n rẹ̀ tó tún gbẹnu kó nu gbà hàn ẹ̀fọ́ gbà ńlẹ̀ méje ọ̀kan nínú ẹ̀ pẹ̀lú ẹ̀pẹ̀. kí ló dé tí wọ́n fi sọ pé ńgbà tó bá tó ajá je pé ẹ̀fọ́ igbá lẹ́ẹ̀méje látàrí ike ajá kẹnubọ gbáhùn nígbà tó bá tó yọ ahọ́n ìnìdájọ́ rọ̀ mà ajá pé itọ́ ẹnu ajá ni wa jẹ́ tájà bá fẹnu tó fi kàn yín lásán kọ́ mhm. ẹ̀fọ́ kì ẹnu rẹ̀ láì yanu. ọ̀yanu ó fi wá gbà sọ yín mú sẹ́fọ̀ abẹ́ nífọ̀ sẹ́mupájá tó bá ti rí yàn yọ máa gbóòórùn aṣọ rẹ̀ bí ohun tọ́lọ̀ ń dá sí la tó wọ́n máa tètè ń dítẹ́kìtì ta lọ dára tó ńgbà tí ẹ̀yin wá mú aṣọ yín tájá gbóòórùn ọkàn gbóòórùn rẹ̀ ní sẹ́fọ̀ ẹ̀ nífọ̀ àmọ́ gbàm ó kùbí tọ̀lọ̀ sẹ́fọ̀ abẹ́ nífọ̀ ẹ̀mí ló. ẹ dáhùn ẹmí ló lẹfọ ẹ ẹfọ tí ẹ ma ẹfọ tí ẹ ma àmọ́ ẹnẹjẹ ó ń ṣe pẹ̀lú gbá aṣọ yín ẹ ṣe ìgbà ẹfọ tí ó fi ma kètí ajá bá wá pa ehoro arí ehoro ti ń lọ ajá yẹn ti kọ lọdẹ sí ajá wò lọmọdé sí òun lajá tí wọn bá sí ẹran àgbẹ̀ pé ọ lé mú yọ lọ́ọ́ lé mú tó bá sì mú ó mú wá fólówó rẹ̀ kò ní pa fúnra rẹ̀ jẹ yóò mú wá fólówó rẹ̀ tó bá sì lé pé lọ́ọ́ lé ẹran mú wọn ní má lè mú má padà yóò padà ajá wọn kọ́ lẹ́kọ̀ọ́ tó gbẹ́kọ̀ọ́ ni ọ wá bá wọn mú ẹ̀mí ìlú lọ́lọ́ ní ká fọ ojú ẹnu ajá òun lára ehoro. Hmm? àwa sì sọ pé ẹnu ajá ìtọ́ ẹnu ẹ̀gbin ni ókè sẹ́yìn mọ̀ pé tí ó fi gbá mú gan tí nǹkan kan bá tún ju tọ́ lọ ó ti wọ ọbẹ̀ ṣe à ń fọ́ náà àbá nífọ̀ ọlọ́run ọ̀sọ́ pé ká fọ̀ torí ẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí àwa sọ pé bọ́yá ṣíṣe tààtì yóò ti mú gbogbo nǹkan yẹn lọ ìdí nu tọ́lọ́run ò fi sọ wípé káfọ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé káfọ̀. ó léwu o kọjá pé tí a bá tọ̀ àní gbé ara wa pamọ́ a kàn máa tọ̀ níbi tí wọ́n ti máa wò di wa a tọ̀ àtọ̀ sẹ́kù àní tọ̀kárí pé tọ̀tán nídìí wa kó tó di pa tábà. Ànábì sallallahu alaihi wasallam ń kọjá gbára sàárè méjì ó sì sọ pé wọ́n fi ìyà jẹ wọn ẹni tí wọ́n ti torí rẹ̀ fi ìyà jẹ wọn kìí ṣe ń tó tóbi nínú àdéhùn wọn ni ó tóbi ọ̀kan nínú wọn kìí gbára pamọ́ níbi ìtọ̀ rẹ̀ kìí gbára pamọ́ tó tọ̀ kò ní rí i pé ìtọ̀ dá kó tó di pé ń dá ìdí rẹ̀ padà sí ṣòkòtò ìdajì ń ta ìdajì nù pátá ìmà fa ìyá sàárè ẹlẹ́ẹ̀kejì olófòfò ni ìmà gbófòfò ká láàrin àwọn èèyàn ẹja kíyè sára ìsìláàmù ọgbà kẹ máa lọ yọ ìdí síta níwájú àwọn èèyàn kan máa wò di yín ọlọ́run ti pọ́n yín lé ẹ má tara yín lọ́pọ̀ ẹ má kanra yín lábùkù ẹni tá a kù yóò rí hóhó ẹni àìbára pamọ́ sí i èyí tán pa lówe yorùbá àwọn tó wọ́n gbé ní tán gbà lérò nípa àwọn lè máa sí ìdílẹ̀ fún kọ́tọ́ nínú ìsàn bàtí yorùbá náà ní tán gbà lérò pẹ̀lú ẹ̀ wọ́n kàn náà yún ni èsì táwọn náà gbà lérò ni pé kọ́ máa sí ìdí ara yìí yorùbá náà gbà lérò ni pé ẹni tó yẹ kí tá a bá kú wa àṣírí ọ̀padà tú lọ àwọn náà wọ́n máa pè sí pé a fẹ́ yanjú ọ̀rọ̀ wa lẹ́yìn tá a kú ẹjẹ́ tètè sọ ní tá a bá fún o lè bá a jẹ́ pé ní tí ó lè gbára lé tí wọn fi ní wọ́n yàn wá jẹ gbé àmọ́ kì pé ó máa sídìí àwọn èèyàn ní Yorùbá náà sọ so ìsìláàmù ọ̀gbà tẹ́nìkan á máa wò dí rẹ àwọn àwọn àwọn ọ̀rẹ́ náà ni ó tún kọ sí tí ọyọ di tí ọmọ tọ. ẹ máa sọ̀rọ̀ ọ̀nà ẹ̀ kí ni. kò tí ó rí owó ẹ àbí òye wa kò ní di ká fara pamọ́. àwọn máa lò lòkù lò nítorí pé tẹ̀lé máa ti mu ti tẹ́lẹ̀ orí èpè yọ máa sí òwe pani. tẹ̀lé ìjẹba wáyé o. tí gbẹ bá ń bẹ lára bàtà wa bá ti ṣe máa fọ́ máa wọn náà ní ká fi gbolẹ̀ tá a bá ti fi gbolẹ̀ ó ti parí. ìsìláàmù ti kọ́ wa kíkẹ́ tó sùn ọ̀dà gbogbo abọ́ tí bá nílé kẹ́ padì ẹ fi dérí rẹ̀ lé lórí ẹ má sì abọ́ lẹ̀ kó tó di pẹ́ sùn. fi jẹ́ pamí sí tó bá ní ẹ fi dé ìtọ́ba ńlá máa rí ẹgbẹ́lé lórí ó tó di pẹ́sùn kọ́ má jẹ́ pé ẹ pèsè kalẹ̀ de ṣètọ́ni abọ́tẹ sílẹ̀ ṣètọ́ni ó lò nígbà táyìn ti sùn àmọ́ tẹ́ bá dojú rẹ̀ tẹ́ bá dàdé lẹ̀ ṣètọ́ni ò lè rí lò kèé lè rí nǹkan tí wọ́n bá pàdé kèé sí. bákan náà eléyìí tẹ́ ẹ bá ti tì tẹ́ di ẹnu ẹ̀ kò sí bó ṣe lè sí àwọn ẹlẹ́kùn yín gan màtẹ́ ń máa ń padì lálẹ́ ẹ̀ ń wọlé ẹ̀ máa dákọ̀ ọlọ́run bísímìlà bísímìlà àṣetán ni ó dínà sí gbogbo bẹ̀ tẹ́fẹ́ fẹ́ sùn ẹ̀ paná iná agi iná èédú iná gáàsì iná stóòv tẹ́ ẹ lò ẹ̀rí pẹ́ pa ó tó di pẹ́ lọ sùn nítorí àwọn afọwọ́ ìsẹ́pà àwọn pòkì kan wà tẹ̀njọ́ ń gbélé èkúté òkété asẹ́rin lórógbò gbogbo àwọn nǹkan wọ́n lè lọ kọlu náà tó bá kọlu náà ó lè jólè máa yín lórí torí rẹ̀ abẹ́là àtùpà tẹ́ẹ̀tàn ẹ̀pa lónìí a tún sọ pé iná mànàmáná gan ẹ̀pa kẹ́ẹ̀ sùn àwọn àtùpà tí máa gbaná sára gbígbà wọn bá múná lọ àfi máa ríran ẹ má tàn náà sùn ẹ pa. nítorí pọ́rọ̀ tá nàbì sallallahu alaihi wasallam sọ tó ní ẹ paná ọ́kárí gbogbo ẹ̀. àwọn ẹni tó ń ṣèwádìí lónìí nípa ìmọ̀ àtọ́jú aláàárẹ̀ àwọn sáyẹ́ntìsì nípa mẹ́dísìn àwọn náà padà tó kẹ́ẹ̀tì pé téèyàn bá sùn nínú yàrá tí wọ́n taná lẹ̀ mẹ́ẹ̀ àti ẹni tó sùn yàrá tán ti paná àlàáfíà àwọn ò ní dọ́gba ẹni tó bá sùn bí tán ti paná àwọn nǹkan kan nínú tọ́lọ̀ ń dá sí wa lára gbogbo àwọn nǹkan yẹn náà ń bùkátà láti sinmi káwọn náà sùn àwọn táwùsì yẹn wọ́n sùn tó bá gbé náà wà ń pípa àwọn tí wọ́n bá wà síta rẹ̀ wọ́n rànjú rán gàdàrán ni torí ẹ̀ ló ṣe rí pé o jí àmọ́ gbádùn ọmọ àwòkọ ara ń wú á mo ti sùn ẹwà àtìgbà tí mo ti sùn bẹ́ẹ̀ ni ọkàn sùn fún wákàtí tó pọ̀ ni ṣùgbọ́n ò fira rẹ sáyè ibi tí gbogbo oríkèrè ó ti sùn. tó eléyìí ń bẹ nu àǹfààní tánàbì sallallahu alaihi wasallam tó fi ṣe wá. tó alákọ̀ọ́kọ́ ní ojú ọ̀nà gbígbé ẹ̀gbin kúrò lára òun náà ni al-istinja kí a tábà títábà ni ká lo omi láti fi gbé ẹ̀gbin kúrò ní ọ̀nà méjèèjì eléyìí tí ẹ̀gbin máa bá jáde ní ara wa bóyá ọ̀nà àtọ̀ àbí ọ̀nà àgbẹ́. ẹlẹ́kẹ̀jì òní wọ́n ń pè ní al-istijmar òun náà ní gbígbé ẹ̀gbin kúrò ní ọ̀nà méjèèjì pẹ̀lú òkúta tàbí nǹkan míì tó lè dípò rẹ̀ bíi pépà aṣọ ewé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

inni a'udhu bika minal khubuthi wal khaba'ith allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith kòbóró láwọn mọ́sálásí wa àbí ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò àbí nítòsí ilẹ̀kùn ilé ìgbọ̀nsẹ̀ ilé wa náà ni tá rọra kọ́ síbi kan kékeré wọn bá kàn má ẹnu àná abẹ kó lè máa jẹ olùránilétí ńtọ́ yẹ ká wí ṣáájú ká tó yọ da púpọ nítorí pé ilé ìgbọ̀nsẹ̀ tẹ́lẹ̀ yẹn ilé àwọn àlùjànnú ni bàbá àjẹnu pálọ̀ rẹ lọ kọ́lé ìgbẹ́sí o ti kọ́lé o tún kọ́lé fálùjànnú. من الخبث والخبائث خبث أجواكا أول أجوامي في اللهم إني أعوذ بك من الخبث والخبائث ìtumọ̀ wọn sì yàtọ̀ síra wọn. tẹ́lákọ̀ọ́kọ́ ìwọ ńlọ́n ó sáàdì rẹ níbi aburú akọ àti abo àwọn àlejànú akọ jamu khabith kóbótì àwọn abo khaba'ith khabith ṣùgbọ́n rìwáyà tó wá pẹ̀lú sukùnù ta minal khubti sukùnù bá minal khubti ìyẹn ní ìdọ̀tí ẹ̀gbin àti ìdọ̀tí wal khaba'ith àtàwọn àlejànú lápapọ̀ yẹn ni pé wọn lọ́mọ sáàdì rẹ níbi ẹ̀gbin àti ìdọ̀tí wọ́n khaba'ith àtàwọn àlùjànnú khubuthi akọ àlùjànnú khaba'ith àbọ̀ àlùjànnú. nígbà tẹ́ bá jáde súnà nàbì sallallahu alayhi wa sallam òun náà ní kíkẹ́ tiẹ̀ sí ọ̀tún yín síwájú tẹ́bá tí wọ́n ń jáde yìí tẹ́ jáde síta ẹsẹ̀ nílé ìgbẹ́lẹ́ ti sọ pé allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith nígbà tẹ́ ń bá wọlé kẹ́ tó wọlé lẹ́tì gbàtẹ́ ń bá ń jáde tẹ́ bá ti jáde síta ẹ sọ pé gufranak gufranak Abu Dawud àti imaamu Tirmidhi àwọn ni wọ́n gbé jáde. yàtọ̀ sí mọ́sálásí tẹ́gbẹ́ súnà fẹ́ ni tí ọba wọnú mọ́sálásí oní kó tiẹ̀ sí ọ̀tún rẹ̀ síwájú bàtí ọba jáde ńkọ́ kó tiẹ̀ sí òsì iwájú. báwo la máa yàtọ̀? láàrin mọ́sálásí àti lẹ́gbẹ̀ẹ́ òun náà ni ẹsẹ̀ tá a ti síwájú. bẹ́ẹ̀ ni dábàá wọ́sọ súnà ni pé ọwọ́ tún láàkókò kìbọnú aṣọ ṣáájú ọwọ́ ẹsẹ̀ ọ̀tún láàkókò kìbọ ṣòkòtò ṣáájú ẹsẹ̀ òsì yàtọ̀ síta bá fẹ́ bọ̀ ẹsẹ̀ òsì láàkókò yọ ṣáájú ẹsẹ̀ ọ̀tún ọwọ́ òsì láàkókò yọ ṣáájú ọwọ́ ọ̀tún ntí súnà fi hàn wá ẹni tó bá jẹ́ pé pápá ló ti fẹ́ yàgbẹ́ pápá ló ti fẹ́ tọ̀ ó dínà síbi táwọn èèyàn ti lè rí tó bá sì débi tí ó ti yàgbẹ́ tó ti dínà síbi táwọn èèyàn ti lè rí òun kó tó fara síko síbi tẹ́nìkan ti ń wá àti yọ wooru rẹ̀ tó náà wà nù pápá tó ti lè rí ibi tí wọ́n ti rí ọ̀gbọ́dọ̀ dúró mbẹ̀ yẹn ni pé wọ́n wà á bí ewé kan ọwọ́ àbí pèpele kan tó ẹ pé yóò di gbogbo ẹ tó fẹ́ wọ ọ̀ránṣẹ́ lọ́wọ́ ẹ̀yìn rẹ̀ ló dùn sí. kó wáyà gbẹ yẹn ní ibi tó ṣe pé ọlọ́ọ̀lẹ̀ díẹ̀ dókítà máa ti ń yàgbẹ́ ìgbẹ́ rẹ̀ ọmọ abọ́lẹ̀ ẹsẹ̀ ibi tó ṣe pé le tó ga sókè dókítà máa ti ń yàgbẹ́ ìgbẹ́ yẹn ọmọ fọ́n sí ọ̀la ìgbẹ́ yẹn ọmọ fọ́n sí ọ̀la ara sábàbí tí wọ́n fi ní kó tún dènà síbi táwọn èèyàn wà wọn náà ní kó oríṣiríṣi nìgbẹ́ ìgbẹ́ wà tó ṣe kó lè wá láláriwo tó fọ́n ṣe ń yà ó ẹni pàtàkì wọ́n sì ń wọ̀ tó wọ́n ń mi táwọn tó kọ́ pàápàá ó ní. Ah. àti bàbá náà máa ń yàgbẹ́ bà <laughs> sáà ni èyí àgbẹ̀ kò sẹ́ni tí èyí àgbẹ̀ táwọn ó síbi tí wọ́n ti máa gbọ́ súnà nàbì sallallahu alaihi wasallam ó fi hàn ákó gbogbo ẹni tí ọba tọ̀ kó lóṣù àmọ́ kò sí ní tó burú kẹ́ tọ̀ nídùúró èyí tó wọ́pọ̀ ní kíkẹ́ ẹ máa lóṣù tọ̀ àmọ́ tí èèyàn bá tọ̀ nídùúró kò burú lópin ìgbà tí ọba ti tọ̀ lọ́nà tí ìtọ̀ òfin ní tasi ní aṣọ tí ò ní tasi lẹ́wù torí pé nàbì sallallahu alaihi wasallam ọjáde ńlẹ́njọ́ kan wọ́n débi tí àwọn èèyàn kan máa ń dalẹ̀ sí. Si anabi sì tọ̀ níbẹ̀ nídúró. àdìsí kan wá wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha tó lẹ́ni tí ọba sọ fún ọpá anabi sallallahu alaihi wasallam ọtọ̀ nídúró ó ti gbé dúró ńlá fún ọ Aisha òrírí ni fẹsí mọ kéńté èèyàn bá rí èèyàn ò lè sọ wípé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ sọ tó ń rí ti sọ fún ọ ti gbọ́ Abu ló gbá di jáde. ìwọ ni awọ bí tá a ti fẹ́ tọ̀ pẹ̀lú mushaf àgbọ̀dọ̀ gbá alukur'ani wọ́n bí a ti fẹ́ tọ̀ àbí nǹkan kan ga tí wọ́n kó kọ́ ọlọ́run ọba sí báyìí orúkọ rẹ̀ kó orúkọ ọlọ́run ọba sí la ọ̀gbọ́dọ̀ gbé wọ́n bí tó ti fẹ́ yàgbẹ́ àbò ti fẹ́ tọ̀ ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tó ń ti yàgbẹ́ àbí ibi tó ń ti tọ̀ àfi tó bá jẹ́ túláàsì ẹgbàá mi ò ẹgbàá mi ò hàn ejò fẹ́ sà ọ́ so <laughs> eléyìí wọ́n lè sọ pé ọ sọ̀rọ̀ tó o bá sọ̀rọ̀ sí rẹ̀ ó sì tètè wọ rẹ kọ́ mẹ́kún wọn wá di rẹ ọ ó lè wọ ṣòkòtò má gbẹ́mbẹ́ o torí pọ́rọ̀ tó délẹ̀ ó ti kọjá apá tó tó bá wọ má gbẹ́ ọ padà máa lọ fọ̀gbẹ́ ó tábà. anabi sallallahu alayhi ó ń tọ̀ lọ́wọ́ ń jọkàn bá sálámà sí anabi ọ̀dàm àtọ́tọ̀ tọ sálọ àlà sálámà ní ó túmọ̀ sí pé àní sọ̀rọ̀ nígbà tá à ń bá ń ṣègbọ̀n sí àbá ń bá ń tọ̀ àdìsí kan tiẹ̀ wá tó ń sọ yìí pé tó dá lórí ẹ má sọ̀rọ̀ nígbà tá à ń bá ń yàgbẹ́ ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ yìí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà tá à bá ń yàgbẹ́ àbá ń bá ń tọ̀ àfikọ́ jẹ́ túláàsì tọ́ bákan náà ń tọ̀ lọ tonti pọ́n yàgbẹ́ lọ́wọ́ wàá sọ. àbí kó jẹ́ pé omi tẹ́ gbé lọ pé fẹ́ fi tábà ẹsẹ̀ ìsìnkọ́ lomi lomi bá dànù kò sómi míì fẹ́ fi tábà ẹ wàá nàù pé pé dákun bá ń pọ́n mi wá pàǹbó mi wá. Islam ó kórìíra ká máa tọ̀ sínú ihò tẹ bá rí ihò kan lẹ àbí kòtò kan kọ wá dojú tọ rẹ kọ ó lè wò tọ ọba tọ ọbẹ tẹjọ yọ so ọ dájú pé wọ́n lọ tọjà mọtò sínú kòtò yẹn ó tún lè jẹlé àwọn àlejànú tẹmọ pọpọlọpọ nínú wa tá a bá dé pápátá fẹ́ tọ̀ á fẹ́ ti kòtò ni pé a fẹ́ wo kí ló máa jáde mbẹ yẹn àlejànú kàkà jáde ni pé bọlọ ti ń bọ̀ ó kò fi tọ́ gbà torí àwọn náà ilé tiwọn náà ó lè wà ń bẹ̀ eléyìí jẹ́ báwọn. bákan náà akórira ike tó ń tọ̀ lọ́wọ́ kọ́ máa fọwọ́ rí fi kan abẹ́ kọ́ fọwọ́ ọ̀tún kó fi múdi rẹ̀ lọ́wọ́ ìwọ ọkùnrin nígbà tó ń tọ̀ rárá anábì lọ gbọdọ dàn wọ́ ọwọ́ ló fi múdi o ò sì fọwọ́ ọ̀tún tábà o fọwọ́ ọ̀tún fi nùgbẹ́ àfi tí nǹkan bá ń Ọlọ́run ṣàánú ìgbà náà ò lè lo ọwọ́ tún rẹ̀ torí kò sọ́gbọ́n tó gbọ́n mọ́ tọ ọ gbọ́dọ̀ kásọ rẹ sókè kátó ọfẹ yàgbẹ́ ní pápá ó dìgbà tó bá súnmọ́lẹ̀ dáadáa torí tó bá gbé dùn náà ló ti bọ́ sókòtò tó ká kínní gbogbo ẹtọ́ fẹ́ wò di rẹ pé àdìdì rẹ náà tiẹ̀ torí rẹ wàá ti máa ó ti bọ́ sókòtò ó ní ti sọ́ọ̀lẹ̀ ó ti tókun rẹ̀ so ó sì ti ká ẹ̀wù rẹ̀ ọ̀ wá ní sọ́ọ̀lẹ̀ ó dìgbà tó bá súnmọ́lẹ̀ dára lọ́nà tó yẹ tó bá sọ aṣọ yẹn lẹ̀ ẹnìkan ní rí di ẹnìkan ní síbẹ̀ pàtàkì tó àwọn pàtàkì bẹ́ẹ̀ lọ nǹkan kan mà ń gbé pẹ̀lú àwọn tí ọ̀dẹ́ sì mà kò jẹ́ kó ọ mà máa wẹ̀ ní máa wẹ̀ tí ò ní dorí àti ò ní gbogbo yẹn máa wò di tó tún lé aṣọ yọ ìgbà tó gbé sí làwọn kọjá bọ̀ ká bọ̀dá kìíní ẹ̀ ń tiẹ̀ ń wẹ̀ lọ́ni ẹgbọ́rọ̀ <laughs> àbí ilé ìwẹ̀ tí wọn ò bò lókè àwọn ilé tẹ́sì tó yí bẹ̀ fún àwọn ó ti fẹ́ wẹ̀ báyìí wọ́n kàn máa wò látòjú wíńdò ni subhanallah sọ eléyìí kò tọ́ ìsáàmù pọ́n ọ̀lẹ́ gidigidi mọ́ wàá yẹ̀yẹ́ ara rẹ̀ lẹ́yìn ìjẹba àwọn. wọ́n sálámà sí ọ nígbà tó ń yàgbẹ́ lọ wọ́n sálámà sí ọ nígbà tó ń tọ̀ lọ ó mú ìdáhùn lọ́wọ́ títí tó fi tọ̀tàn tó fi yàgbẹ́ tán pàtó bá jáde paná lọ́ọ́ máa dáhùn sálámà. ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́ haram ni ká dojúkọ alùkébílà àbí ká kọ̀yìn sí nígbà tá à ń tọ́ àbá ń yàgbẹ́ tá à ń bá ń tọ́ àbá ń yàgbẹ́ àgbọ̀dọ̀ kọjú sálùkébílà àgbọ̀dọ̀ kọ̀yìn sálùkébílà ìyẹn tó bá jẹ́ lóde gbandasa àmọ́ tó bá gbé inú ilé tọ́ ni inú ilé ìgbẹ́ ni bá ti ṣe lóṣù ọgbà pé akọjú àbákọyìn sáà kébìlà kò sí tó burú nu eléyìí àmọ́ lóde gbandasa ló ti fẹ́ tọ̀ ọ́ máa ṣàkíyèsí ṣé o ti kọ̀yìn sáà kébìlà ṣé o ti kọjú sáà kébìlà ẹ jẹ́ pé kí n lákọ̀ sáà kébìlà ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ lákọ̀ sáà kébìlà ń gbà tá à bá ń tọ̀ sábà tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ náà nílé wa tán kọ́ kò sí tó burú bẹ́ẹ̀ ọ̀dà yẹn ni pé ńgbà tí ẹ bá ń kọ́ tọ́ílẹ̀tì ńlẹ̀ yín ẹnì kí wọ́n bá yín draft ẹ̀ lọ́nà tó ṣe pé WC yín tí wọ́n bá gbé kalẹ̀ kò ní wà lọ́nà tó pé tẹ́ ń bá ń yàgbẹ́ ẹ̀kọ́jú sálùkìbìlà kò ní wà lọ́nà tó pé tẹ́ ń bá ń yàgbẹ́ abẹ́ǹtọ̀ ẹ̀kọ́yìn sálùkìbìlà lọ́nà tí ó fi jẹ́ pẹ́gbẹ́lẹ́kọ̀ sálùkìbìlà tẹ́ bá tún rí sẹ́ńbẹ́ náà ọ̀dà àmọ́ tẹ́ ẹ bá rí i pé kò sí wàhálà torí rẹ̀ ti ṣẹlẹ̀ látàrí àwọn sàhábà tí wọ́n sì ká kún ẹsẹ̀. àgbọ́dọ̀ tó àgbọ́dọ̀ yàgbẹ́ sínú mọ́ṣáláṣí o àgbọ́dọ̀ tó àgbọ́dọ̀ yàgbẹ́ sínú mọ́ṣáláṣí ibi tá a wà yìí mọ́ṣáláṣí ni àbí èsì mọ́ṣáláṣí na alhamdulilayi tá a bá gbọ́dọ̀ tọ̀ tá a bá gbọ́dọ̀ yàgbẹ́ ńbẹ sọ́tọ̀ kí wọ́n máa bára wọn ṣe ìbálòpọ̀ ńbẹ. ẹ sọ pé àwùjọ bìlà ìgbà tí ẹ̀yin ò máa nǹkan ti ń lọ. nínú àwọn rìpọ́ọ̀tù tá a ní ó ní pé ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn tí wọ́n máa ń lo irú àyè yìí fún pé ń bára wọn sùn. ẹ̀wọ̀n kí táyì bá ti wà tí ọba alámòjútó yẹ gbogbo aburú ọ̀mọ̀ tábà rí bàjẹ́ ká kọ̀ man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'afu al-iman. ó sì ṣẹlẹ̀ látara àwọn ẹni títajà lára mọ́sálásí gbogbo ni tẹ́pẹ́lú mi ò ní bẹ̀rù ọlọ́run kàkà kọjá pé wọ́n lọ wálé gbà ibẹ̀ ni wọ́n ń gbé ilẹ̀ bá sú wọ́n tún sunú mọ́ṣáláṣí ó sì ti mú títí kan lọ́rẹ̀ tó ńgbà tí títí títí àti boyfriend rẹ̀ tí wọ́n fẹ́ ríra wọn láyé àrífúnà lè mẹ́sídẹ̀ẹ́dẹ̀ ṣọ́ọ̀mà wọn ní máa pé ọ̀wọ̀ kan bẹ fún mọ́ṣáláṣí tá a gbọ́dọ̀ fi wọ̀ zina wọn tún fẹ́ sefa ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa torí ẹ̀ ẹ̀ tún rí i pé nínú àwọn àbùkù wọn náà ní ká sọ mọ́ṣáláṣí ká sọ di ilé ìtajà lọ́nà tó jẹ́ pé àwọn èèyàn onírọ́nà lọ́wọ́ onírọ́nà bọ̀ mọ́ torí pé àwọn kan fẹ́ tajà mọ́ṣáláṣí sì lélẹ̀ ilé ọlọ́run àbí òye wa tó máa ń kọjú ọdún mùsùlùmí lẹ̀ bá ń tà ń bẹ̀ ó burú bóò lọ́jọ́ ọdún àwọn tí èsè mùsùlùmí torí ẹni anabi sallallahu alaihi wasallam ní tẹ bá nìkan tí ń polówó ọjà nu mọ́ṣáláṣí tẹ́ńtà kí lẹ fún la ìmọ̀ fẹ́ kẹ́ sọ lárúbá dáadáa ẹ̀ kàn rọ gbogbo ẹ̀ pọ̀ tẹ́ máa fi halẹ̀ sílẹ̀ bá dá lákéni ẹ́ <laughs> ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ wípé kọ̀tọ́kọ̀dá kọjá pa àfààyè gba ìgbàkúgbà wọn kì í tọ̀ sínú mọ́ṣáláṣí wọn kì í yàgbẹ́ sínú mọ́ṣáláṣí torí pé lé ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́ba àjẹbẹ́ ayé tọ́ náà nǹkan àyè tọ̀ ní mọ́ṣáláṣí àyè tọ̀ la pé ẹni tó bá yàgbẹ́ bẹ̀ ńkọ́ ọ̀dájú kọ́ dáràn sẹ́ẹ̀lì táwọn bàbá bàbá wọn kọ́ ọbẹ̀ pé ẹ má tọ̀ síbi àbí ẹ má yàgbẹ́ síbi má bàbá tún lọ tá a bọ̀ kí lábàá ń bẹ̀ nítorí wọn ni wọn má ṣeun iná wọn ò tún ṣe tọ́ da bẹ́ẹ̀ ọmọ da bẹ́ẹ̀ ẹ̀yin ó sì rí pé à ń tọ́ ọbẹ̀ ni à ń tọ́ ọbẹ̀ à ń tọ́ ọbẹ̀ kò sí dọ́kítà táwa náà wárí wípé mọ́sálásí ìtọ́lọ́ọ̀ni ẹja tún ṣe. rárá àwọn ọmọ ọgbẹ ìbẹ́ nìkan wà tó ti gbà sẹ́ńtẹ́ tí ọba tuntun ṣe kí ni ọba tún sẹ́yìn mọ̀ kó wá gbẹ nìkan bẹ̀ ẹ̀yin ọmọ ẹ̀ ń kàn ń rò bẹ́ẹ̀ náà ni. lọ́dún kan wọ́n ti ṣe ká ọmọ kan ti ń kiri wàrà wọ́n ti ka ọmọ tí ń yàgbẹ́ sáyé ìtọ̀ àwọn obìnrin lọ́sàn-án tọ́ nígbà tó lọ́wọ́ á ní kí wọ́n mú ọ wá wọ aṣọ ìdajì ara lóde ìdajì lábẹ́ aṣọ tó funfun tó fún bàjẹ́ bóò ló ti jẹ́ pé mùsùlùmí ni wọ́n ní rárá a ó tún á gbégbé káfíìrì ó gbé wá mọ́sálásí a. Ah ayayaya lọ kó gbẹ̀rẹ̀ <laughs> ẹ mọ̀ pé ìgbẹ́dùn yà kọ̀rọ̀ ọ̀run kó torí pé ńgbà tí gbẹ̀ bá ń gbẹ̀yàn bí ti ń gbẹ̀yàn o tí ọmọ ìyá bá ah, ọlọ́run tẹ̀ bá mú jáde ọlọ́run bá mú jáde ah ọlọ́run ah gbòfúra àná àbí ẹ̀kọ́ ni wọ́n á ní bàbá ìgbẹ́ tẹ̀ yà kù ah ẹ mẹ́jọ rí bẹ́ẹ̀ ah, inú ta ló ti jáde ìbẹ́yìn náà lẹ́yà tó irú rẹ̀ ní ntọ́sẹ̀lẹ̀ lọ́sàájọ́ wọn á sọ fọ́mọ wọn ni ọlọ́kùgbẹ́ rẹ̀ àfa ìgbà ńláàgùn àkúlàgùn wọn bẹ̀rẹ̀ sí ní kó wọn bẹ̀rẹ̀ sí ní kó ètè ń bá ń fi wọn jófin báyìí kò ní jẹ́ pé àwọn tí ń wá sí ìdánilẹ́kọ̀ọ́ tiwa lẹ́ẹ̀ma tìrànmá nítorí pé bá a ti ti dánilẹ́kọ̀ọ́ nísìnyí ẹlòmíì tẹ̀ ṣe mùsùlùmí lè wọ mọ́sálásí kọ́ lọ́mọ yàgbẹ́ síbi tí wọ́n tọ̀ sí. àwọn wàá pé àwọn tó wá dánilẹ́kọ̀ọ́ náà ní ṣe àwọn ní yàgbẹ́ kábà láì sọ̀bọ tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé ẹ jẹ́ apọ́n mọ́sálásí lé ká fún mọ́sálásí lọ́wọ́ rẹ̀ ilé ọlọ́run ọba tiwa nù tá a bá ti pọ́nlé a tún fẹ́ pọ́nlé má kò sí nǹkan kan tá a lè pọ́nlé má. ó dáa púpọ̀ tí mọ́sálásí bá lálàmójútó ibì kan àwọn àmbẹ́njọ́ ni ni mo á béèrè ibo ni wọ́n ti ń tọ̀ ń bi mọ́ṣáláṣí subhanallah a ah, àmójútó ń pọ̀ àmójútó yẹn pọ̀ wàláhì èèyàn kan ni wọ́n sì gbà fún gbogbo bẹ̀ yóò gba mọ́ṣáláṣí má yóò tún ilé tọ̀ sí wàlẹ́ ọmọ gidigidi tó bẹ́ẹ̀ náà lọ́ọ́ yẹ káwa náà máa ṣe fún gbogbo àwọn àyè tó bá jẹ́ mọ́ṣáláṣí ọlọ́run akérèmọkùnmọ́lá ẹ̀ ló ní ọ̀nà wa tó bá jẹ́ pé àwọn kan bá dẹdikéètì ara wọn pé inshàlá afẹ́ kí mọ́ṣáláṣí ọmọ ọmọ ń gbogbo gbà ojú kẹgbà ẹ̀ méjì lọ so wọ́n á máa mójútó toilet wọ́n á sì máa mójútó nu mọ́ṣáláṣí gbogbo àtẹ̀yìn náà bá wọ inú yóò dùn èló ni ọ̀nà wa kọjáma kankan lẹ́gbẹ̀ẹ́ owó tá à ń fi ra dátà fẹ́ wá wo àkọọ́lẹ̀ tí wọ́n máa kọ fún wa pé ọ̀tọ́jú ọlọ́run ẹjá tíráì rẹ̀ bẹ̀rẹ̀ láti mọ́ṣáláṣí àwọn àdúgbò wa gbogbo ó fi dé mọ́ṣáláṣí ìlú nítorí pé ara àdùnnú wa náà ní ká wọ mọ́ṣáláṣí kó má dọ̀tí kí gbogbo nǹkan èlò rẹ̀ kó má dọ̀gbìn bẹ́ẹ̀ ọkàn ẹni tó fẹ́ sí lọ́ngàn balẹ̀ kọ́lọ̀ wọn fún wa dáadáa sí bákan náà ìsìláàmù tún sọ fún wa pé ẹ gbọ́dọ̀ yàgbẹ́ sọ́nà àárín ọ̀nà ẹnìkan kan rí i pé òde ti dá ìgbẹ́ ń sìn gbọ̀n ó ti èkó dé ọ̀sọ̀ ń takí ọwọ́ abọ́ sáàrin ọ̀nà lọ́ba ń yàgbẹ́ anabi sallallahu alaihi wasallam ní ẹ gbọ́dọ̀ yàgbẹ́ sáàrin ọ̀nà torí pé àyè pé ní gbogbo ẹni tó bá dé tó ń kọjá bọ̀ tó bá rí gbẹ̀rún kálukó ṣe pé o kálu lórí ibú tó wá tán yìí wò ìṣe ilé ní ti gbáwọn èèyàn dóko bí màmá kan ṣe bọ́ sókòtò láàrin títì nù ní Madina tí ẹ̀ máa ń gba mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ń bọ̀ à ń pè títì kan ní sáré Abi ojú ọ̀nà Abu Dhar radiyallahu anhu láàrin títì màmá ti bọ́ sókòtò ní yàgbẹ́ ìtẹ́ ọlẹ́ adúpẹ́ kọ́lọ́ pé wọ́n yàgbẹ́ títì náà ń jà màmá yìí. <laughs> ìgbà bá lọ mama kí ló dé ẹsẹ yẹn pé sọ̀rọ̀ ọ̀nà èyí náà rí tìlù dá tó wọn lọ tó bọ́ náà sẹ́sẹ́ lé. <laughs> torí délé a gbọ́dọ̀ yàgbẹ́ sáàrin ọ̀nà kódà kó dé pé abàlá wà ẹ mọ̀ pé nínú abà ọ̀nà kan wà tí kálukú ń tọ̀ lọ sí oko rẹ̀ sáǹsì bá padà sílé ọ̀nà ẹnikẹ́ni tó bá fi lè yàgbẹ́ sáàrin ọ̀nà àwọn èèyàn ṣe pè fún èèyàn tún le ju títì lọ sẹ́wọ̀n pé ọ̀nà àbà ẹ máa rí gbóòrò ọ̀nà tá à ń gbà tó yẹ pé à ń fi ẹ̀gbẹ́ gún ẹ̀gbìn à ń fẹ̀gbẹ́ kó koríko ni wọ́n ti yàgbẹ́ sí olórí ibú <laughs> torí délé a gbọ́dọ̀ yàgbẹ́ sí àárín ọ̀nà ìsìláàmù tún pọ̀ fún wa láti máa jẹ́ pé ibi táwọn èèyàn ti ń gbatẹ́gùn lábẹ́ igi bòjì táwọn èèyàn máa wá jókòó bẹ́ẹ̀ gbatẹ́gùn kọ́ ajẹ́kẹ́bi tẹ́sí nàjú ẹ́ lọ́wọ́ lọ yàgbẹ́ sí. èèyàn gba àwọn èpè gbóná torí pé táwọn èèyàn bá ṣiṣẹ́ tọ́rẹ̀ wọn tó fi ibẹ̀ wọn padà fàbọ̀ sí wọ́n wá lọ yàgbẹ́ bẹ́ẹ̀ anábìlẹ̀ gbọ́dọ̀ dán o sallallahu alayhi wa alihi wa sallam wọn ètí ẹ̀ nàjú ń bẹ̀ ṣùgbọ́n gi tọ́wọ́ à ń bẹ̀ ó máa ń sọ èso téèyàn máa fẹ́ jẹ gẹ́bí mángò kaṣú ọsàn ọ̀gẹ̀dẹ̀ abẹ́ igi lọ́wọ́ lọ yàgbẹ́ mángò kan wá jábọ̀ ó ṣe déédéé orí ìgbẹ́ tiẹ̀ ọ̀dájú pé èpè èpè burúkú ló pè fún àwọn yóò ṣe pè fún tọ torí délé gbogbo orú gbogbo orú bí èèyàn gbọ́dọ̀ yàgbẹ́ bẹ́ẹ̀ bákan náà ibi táwọn èèyàn bá máa lọ èèyàn gbọ́dọ̀ yàgbẹ́ bẹ́ẹ̀ sábà fẹ́ fi òkúta nù dí ọgbọ́dọ̀ jẹ́ mélòó ọgbọ́dọ̀ jẹ́ mẹ́ta àfi mẹ́ta nù dí kọ̀ mọ́ mélòó lálò márùn-ún ọ̀mọ́ ṣé ojú ibi tí gbẹ̀ngbà jáde náà nìkan ni tó ń gbòkúta méje <laughs> tó bá yẹ pé bíi tí ìgbẹ́ngbà jáde ńlá sani tẹ́ bá ti nù lẹ́ẹ̀mẹ́ta insha Allah yọ̀ọ́ tí ọba wa má kó pé márùn torí kò síbẹ̀ ṣe lẹ́nu tó ìgbẹ́ ọ̀ma ṣẹ́kù ń bẹ̀ náà torí pé tẹ bá tún mómi tẹ bá fi fọ́ ẹ rí i pé ah kí ni mo nù àmọ́ lọ́n sàmójú kúrò fún wa ìdí nu táwọn fọkànhá sáfi máa ń sọ pé ẹ̀gbin wo ló kéré wọ́n ní ẹ̀gbin tí ọba ti ju tọrọ tí ń bẹ lápá ìbáka lọ wọ́n ní bàka tẹ́ bá gbé apá rẹ̀ sókè ẹ̀ tọrọ ńbẹ kò sí náà o àmọ́ lọ́n ti ya ihò rógódò kẹ́sí apá báyìí ó ní wọ́n ń pè ní tọrọ ìbáka kí ló dé táwọn fuqaha tí wọ́n fi máa fi sàpèjúwe ẹ̀gbin tó kéré wọ́n nítorí tọrọ ìbáka wọn ó ṣe déédéé ojú ihò tí gbẹ̀ngbà jáde èèyàn torí àpọ́nlé wọn fẹ́ sọ pé ihò tí ìgbẹ̀ngbà jáde èèyàn tẹ́gbìn ọ̀bá ti jù bẹ́ẹ̀ lọ àtàmójúkò fún un èdè àpọ́nlé ni wọ́n máa ń sọ ọ́nù fẹ́k ìdí nu sọ fẹ́ sọ pé tí ọba ti ju tọrọ ìbáta lọ aṣàmójúkúrò fún tí wọ́n fi ń ṣàpèjúwe ibi tí gbẹ̀ngbà jáde kí ló dé tẹ̀sí fi ibi tí gbẹ̀ngbà jáde ṣàpèjúwe wọ́n ní kò sí bá ṣe fọ́ tó ìgbẹ́ ọ̀sẹ̀ kún bẹ́ẹ̀ náà ni. kódà tó bá fomi tábà ní èsì òfomi tábà ń sọ láti bọ̀ wọ́n wá ṣẹlẹ̀ pé ṣáájú sọ̀láàtì làásù ó tún lọ tọ̀ ọwọ́ afẹ́ tábà ó ní tábà fún so amọ́kànfẹ́ wo bẹ̀ pé so clear bó o ṣe fíṣítì bẹ̀ tó ń bọ̀ bá ìgbẹ́ ìgbẹ́ ló gbé bọ̀ ah! tí mo sì tábà tábà tábà tá torí pé kò síbẹ̀ ṣe lè ṣe ìgbẹ́ ọmọ wà níbi tí ìgbẹ́ ń gbà jáde náà ni. ọ̀dà ìgbẹ́ tẹ ìyá yẹn ìgbẹ́ tí máa fọ́n pẹ̀rẹ̀ ni ọ̀fọ́n ká sí gbogbo éríà ibi tó sọ̀rọ̀ àǹdí ojú ihò rẹ̀ sókùtà náà ṣe nu eléyìí àbí toilet paper kò sínú omi ẹ gbọ́dọ̀ fi fà wọ́n yìí mo rò pé yé wa ẹni tí máa ń lò ta àbẹ́ ń lo paper, tí wọ́n fi ń nù dì kọ̀ọ̀rán ọkàn lè nu kókó ń bẹ àmọ́dájọ́ rẹ̀ wà ń bẹ àmọ́ tẹnu wò gbàgbà jáde àtìdájọ́ àtòhun ó ti kó ń bẹ kásákèsì eléyìí wáyé o a gbọ́dọ̀ fi egungun nù di egungun a gbọ́dọ̀ fi nù di kí ló fà náà torí pé oúnjẹ àwọn àlejànú ni a gbọ́dọ̀ fi nù di ìgbẹ́ ara ìmí ara a gbọ́dọ̀ fi nù di kí ló dé torí pé oúnjẹ àwọn ẹran àwọn àlejànú ni oúnjẹ búrẹ́dì. mẹ́ta sálẹ̀ fínú di rárá o nítorí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ó ń fojú owó gbolẹ̀ nu ọlọ́run bò sì fẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká kíyè sáà ń bẹ̀. èwo lọ́lọ́lá jù nínú omi àti nǹkan míì tá à ń fi nù dì èwo lọ́lọ́lá jù tó lè fọ ara má jù omi omi ń bẹ tí mo lè lọ fi tọ́lẹ́tì panudé tí mo lè ṣe bẹ́ẹ̀ mo lè ṣe bẹ́ẹ̀ òfin ọlọ́run gba bẹ́ẹ̀ yín sì sọ pé rárá níbo la ń <laughs> ṣe rí ìyẹn pé kìí ṣe pégbà tí ọba tó sómi la tó lè lo pépà pépà lè wà àbí omi lè wà kọjá pé pépà la fẹ́ lò kò sí wàhálà ń bẹ àmì ìdọ́ta jù wọn náà ní ká pa méjèèjì pọ̀ anabi sallallahu alaihi wasallam fi ní Ọlọ́run yin àwọn ará Kùbá nítorí ìmára wọn wọ́n ti kọ́kọ́ fi òkúta nù dí wọ́n tún wá fomi tẹ̀lé táwọn náà bá lè ṣe méjèèjì ọ̀dà káti kọ́kọ́ máa lo pépà káwá tún fomi sí i yóò jẹ́ kí ìmára wa kó pé dáadáa. nínú àwọn nǹkan tí ìsìláàmù mú wa tó ní í ṣe pẹ̀lú ìmara òun náà ní ká máa fọ ẹnu wa kọ́ ma bóyá pápálá márùn ni àbí búrọ́ọ̀ṣì ìfọnu pẹ̀lú ọṣẹ ìfọnu ńlá máa lò ara ń tí Islam mú wa nù Islam ò gbà kí mùsùlùmí ọwọ́ àkọ́jẹ́pẹ́ ẹnu rẹ̀ ń rùn rárára kìí mùsùlùmí ńlọ yẹ kí wọ́n máa wá bú pẹ́nu rẹ̀ rùn Ànábì sallallahu alaihi wa sallam ó fi hàn wá pé súnà ní ká máa rún pákò lawla an ashqa ala ummati la amartuhum bis-siwaki inda kulli salah tí ì bá ṣe pé kí n má bàa la wàhálà bọ àlùmọ̀ mi lọ́rùn ìbá pa wọ́n láti kọ́ máa rún pákò ṣáájú gbogbo sùláàtì kọ̀ọ̀kan torí ẹja mójútó ẹnu wa ìsìláàmù ọ̀fẹ́ pípé kí ẹnu ọmọ àrùn islam ọ̀fẹ́ pípé ẹnu ọmọ àrùn kó láti máa rún pákó á fọwọ́ ọwọ́ ọwọ́ tún àbí tòsì á fi mú pákó wà lọ́wọ́ ẹni tó sọ pọ́wọ́ ọ̀tún wọn ni torí ara àjọsìn onípákó tí máa jẹ́ kárí ìyọnu ọlọ́ ànábì sì fẹ́ràn kó máa lu ọwọ́ ọ̀tún rẹ̀ àwọn ẹni tó ń sọpọ́ wọ́ọ̀sì wọ́n nítorí dọ̀tí la fẹ́ fọ́nù kúrò lára wa ó ṣe déédéé pẹ̀lú ti táàbà wọ́n là gbọ́dọ̀ fọwọ́ ọ̀tún táàbà ṣùgbọ́n ẹni tó sọ yìí pé ìjọsìn ni tá a fẹ́ gbalada lórí ẹ̀ torí náà ọwọ́ ọ̀tún ni ká lò ọ̀rọ̀ wọn lọ tẹ̀wọ̀n jù torí pé anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ yìí pé as-siwaku mọ̀tòhóròtún lẹ́lfẹ́mi mọ̀rọ̀dọ́tún lẹ́rọ̀bù. nínú pákó a máa jẹ́ kẹ́nu ọmọ a sì máa jẹ́ kárí ìyọnu ọlọ́ torí rẹ̀ ọwọ́ ọ̀tún wa la máa lò fún kò bá jẹ́ brush la fẹ́ lò ọwọ́ ọ̀tún wa la máa lò fún. tọ́ ìsìláàmù wa ni kì í ṣe pé ká ìsìláàmù ìfà tọ́ǹba ń wá rú rẹ̀ ò lè rí láéláé ẹ dákun ẹ lọ bí àwọn ẹlòmíì ń bọ wọn sọ nínú tíra yín bó láti máa fọnù Allahu Akbar ń bọ wọn sọ nínú tíra yín bó láti máa fọnù ẹ rí i pé àwọn tí wọn ń ṣe nǹkan míì yẹn ìwé kan wọn máa gbé ka ó lè jẹ bíbélì King James àbí òye wa wọn kàn gbé lọ́ba ẹ̀ ní pé n ti fi ba yín jà àbí òye so àwọn ẹni tí ń lo láéláé. àwọn náà gbé májẹ̀mú láéláé lọ àwọn zàbúrà àwọn náà zàbúrà tàwa wọn tàwọrà lọ àwa ní ìsìn á ah, tíra ti pọ̀ jù tíra ti pọ̀ jù ẹnìkan á ní afẹ́ dìbètì tíra wa fílà wọn ni ó kù mo rò pé yé <laughs> torí níjẹ́ òní mò ń social media ẹnìkan ti ó ti di python bàbá àtọmọ àjọ síra lọ ọmọ náà gbé lọ báyìí yóò gbà tí lọ. gbèsè ẹ̀ náà lọ́wọ́ ìyẹn ni pé dáàbì máa pawó òní wọn ni Allahu akbar. sábà fẹ́ sọ̀rọ̀ àdìsí lásán ẹgbẹ̀rún gbèjè tira láwọn ẹ̀kọ́ tá nàbì sallallahu wa. gbogbo eléyìí inú súnà nàbì ó sì jókòó tí ni ń kọ́ wa ń gbogbo ẹ̀. ẹnu gan ṣe yín lásán là máa fọ̀ ẹ dákun ó tún nítorí ọ̀pọ̀lọpọ̀ oorun ọ̀pọ̀lọpọ̀ orí tí ń bẹ lẹ́nu orí ahọ́n ni máa jókòó. ẹ̀gbọ́n Aisha radiyallahu anha ìgbà tí anabi ń pọ̀ kakú lọ́wọ́ ó dàbí ìgbà tí mò ń wà nábì lọ́wọ́ báyìí tí ń rún pákó rẹ̀ tí wọ́n fi ń gbọ́ ahọ́n rẹ̀ náà tí ń sẹ́ subhanallah ìyẹn ni pé tó ń fi pákó yẹn fi ń gbọ́ ahọ́n rẹ̀ fi ń ha gbogbo dọ̀tí wọn ha ha ha ọwọ́ ó gbọ́ yé nínú wíwò tí mò ń wò pé ó wù mí kó fi pákó ń sọwọ́ sí mi kí n lò ó láì sínú. anábì wa fi lé mi lọ́wọ́ sallallahu alayhi wa alihi wa sallam. ìwà tó kàn lọ fọnù dáadáa gẹ́gẹ́ yín orúkọ ti fọnù ọ̀n tara rẹ̀ dànù. so mo ní ah anábì ló tún kọ́ bẹ́ẹ̀ ni ọkọ̀ agbègbè wa ṣe ṣe gbogbo. so eléyìí túmọ̀ sí pé anábì kọ́ abá ti máa rún pákó wa ṣùgbọ́n ìsìláàmù ni kẹ́ kẹ́ má lo pákó tó yí tó le bí pákó àwa yorùbá yẹn o sẹ́yìn pé pákó yorùbá pákó ni pákó ni pákó ni torí pé tí ẹ bá mú lọ tí ọba máa lò gbogbo èrìgì rẹ pátá ni ó bò èyí ò rí lọ́la yọ sà pé n tó bómi gbogbo ẹnu lánàá so wọ́n ní etí ọba ti le jù torí kó lè bá àtẹnu wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ètí ọba lè the same thing is applicable lórí brush tí brush bá ti lé jù wàhálà ni o owó gbó erigi ní òbò yóò rí sa torí pé ọbẹ̀ mú mi gbogbo ẹnu ń ta òǹkẹ́ torí pé àrùn pákó ńjọ kan wàhálà ni torí ẹ ètí ọba ti lé lálejò ńlá máa lò ìdájọ́ karùn pákó sunna ní gbogbo ìgbà ní gbogbo ìgbà mùsùlùmí a àníjà pé Baba alágbájá ò fẹ́ súnmọ́ ẹnu wọn rùn ẹsẹ mùsùlùmí ó sì lè jẹ́ mùsùlùmí tí ọ̀gbẹ́kọ̀ ẹ̀sìn islam yìí á máa rún pápọ̀ gbogbo ẹnu wọn mà torí pé mùsùlùmí gbogbo àní òfin lọ ẹnu tó má láti fi máa bá ọlọ́kọ̀ọ́ ẹ ẹ mọ̀ntánà fi pè láti ní ó ní ìbọ́lọ̀n sọ̀rọ̀ jẹ́jẹ́ sẹ́sìn kí tá a bá fẹ́ bára wa àwa tá a jẹ́ èèyàn sọ̀rọ̀ jẹ́jẹ́ á súnmọ́ra wa àbá ní súnmọ́ra wa á súnmọ́ra wa wọ́n á fẹ́ bọ́lọ̀n sọ̀rọ̀ jẹ́jẹ́ nù rẹ̀ rùn. Ah, ọlọ́run kò sùúrù ẹ máa gbé àwọn èèyàn sórí àtẹ ah, ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ń ṣàfaradà fa ọkọ ẹlòmíín náà ń sàmúmára torobìnrin mi náà ọjọ́ ti bàjẹ́ tó tó bá fẹ́ sin lọ fọ ẹnu rẹ kọ́ ma wọ́n wá ní àsìkò tí rírun pákó tuntun alágbára jù ní bọ̀ yìí o tá a bá fẹ́ sálọ àlà kárun pákó ká tó sálọ àlà ẹlẹ́kejì kátó ṣe sọláàtì ó lè jẹ́ pé ti lálù àlà ẹ̀fẹ́ ṣe sọláàtì ẹ̀rùn pákó kẹ́tó ṣe sọláàtì ìgbà tó fẹ́ kí alukur'an ìgbà tó fẹ́ wọlé ẹ̀ ń bọ̀ láti ká fẹ́ wọlé ẹ̀rùn pákó kẹ́tó wọlé lọ báyàwó yìí obìnrin mi wà tó ṣe pé tọkọ rẹ̀ bá ti ń bọ̀ onú ti múra dẹ́dẹ́dẹ́ yọ̀ọ̀fẹ́ láti dì mọ́kọ́ ìgbà tó wá tì mọ́ pé káàbọ̀ káàbọ̀ ó lè tó bẹ́ẹ̀ kú lé nítorí pé nu tó bá yà yóò bù tì so torí ìbẹ̀rù ẹlẹ́rìí wọn máa dáhùn sínú pé mm, mo sá ti dá mm. so <laughs> alimami Nawawi wọn ní ẹni tí ó bá wọlé nínú àsìkò tó lágbára jù pé kẹrin kákùkẹ tó wọlé báyà èèyàn ti kọ́kọ́ ya mọ́sálásí àbí òye so ẹ̀rọ àwọn lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ wọn yóò ti ní pákó bíi báírò táwa máa fi táyà àbí òye wa kálukú ti ní láyà rẹ̀ báyìí yọ wà láyà so tọ́wá ti di pé kìnnì kan so so ọba sì ti ṣe bẹ́ẹ̀ kápọ̀ ti fi sẹ́bọ̀ ni ṣe bẹ́ẹ̀ kó kó fomi kó fi yọnu rẹ kó tó wọlé ilé ìjọba àwọn ẹ máa tó tú igi míì kan jù bá lọ tòtíyàwó máa wò pé wọn máa ẹnu wọn kàn máa rùn ni ẹlòmíì sì wà ọlọ́run kọ́ àkùkọ sànù wa bóyá sísàmójútó ẹnu náà ló débẹ̀ o ẹ rí i pé wọ́n ń fọnu bọ̀ tó òórùn burúkú kan sì ń jáde lẹ́nu wa òórùn yìí ó máa ń unique ẹ mọ̀ pé látara àyọnu ní nǹkan àdánwò yìí ṣe bẹ́lẹ̀ yìí so irú wọn nídìí láti pààrọ̀ ọrú ọṣẹ tí wọ́n lò láti fi fọnu torí àwọn ọṣẹ kan máa ń bá àwọn èèyàn débẹ̀ so ó wò wò báyà tó bá lọ wo dẹ́ńtìsì rẹ ti ń tọ́jú ẹnu fún ọ ó lè padà tọ́ka ọ̀sẹ̀ míì fún ọ tó yẹ kí yọ bá inú rẹ mu torí tí irú rẹ bá ń sèyàn èèyàn tó máa ń kórìíra ẹnu ara rẹ kámẹ́sẹ̀ tí ìsọ ẹni tẹ́ ń bá jọ ń gbé tọ̀ bákan náà wọ́n ní gbogbo gbàtà bá jí lóru ẹ̀rí pa nàbí sallallahu alaihi wọ́n sọ pé jí lóru so nígbà tó ṣe rántí ọlọ́run kó tó di kó ṣe kínní ọyọ ẹnu rẹ̀ káwọn náà yọ ọnu wa torí pé ẹnu ti ń rùn ìgbà tẹ́ bá ti sùn tẹ́ ẹ fẹnu sí nǹkan kan tẹ́ ti dákẹ́ bíi wákàtí mẹ́rin wákàtí márùn ẹnu ó ti kó ìtọ́jọ lóríṣiríṣi ẹnu ti máa rùn ó rí i pé ńgbà yẹn kápẹ́yàwó rẹ̀ náà ní bọ́ sọ̀rọ̀ ó ní fẹ́ dáhùn òun náà tí ọba kíyè sára òun náà ó lè ṣubú tí ó jábọ́ lọ́dọ̀ rẹ̀ kékin ẹnu rẹ̀ rùn náà ha tó nítorí ẹ̀ ó yẹ kí èèyàn yọ ẹnu rẹ̀ tẹ́ bá ti jí bákan náà gbogbo ìgbà tí òórùn ẹnu bá ti yí padà à ń fẹ́ kéèyàn mójútó ẹnu. alimami nawawi wọ́n ní tá a bá tún sọ̀rọ̀ tó pọ̀ tí èèyàn bá ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ dákẹ́ dákẹ́ dákẹ́ dákẹ́ ẹnu òórùn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹnu òtún. tó gbogbo ẹ̀ ń bùkátà ká máa mójútó ẹnu wa nínú ntí islam tún mú wa tọ́jẹ́ súnà dáma tá a mójútó tuntun bẹ lára ìmára nínú islam ó náà ní ká dábẹ́ dídábẹ́ ọ̀nbẹ nínú ṣíṣe mara ìjọba lérò pẹ̀lú dídábẹ́ òun náà ní pé adọ̀dọ̀ ti ń bẹ ní ara abẹ́ ọkùnrin awọ yẹn wọn gé e tí wọn bá gé orí abẹ́ rẹ̀ ó fi lè yọjú síta. Si nítorí kí ìdọ̀tí ìtọ̀ kọ́mọ́bà máa péjọ síbẹ̀ ìtumọ̀ dídábẹ́ tọkùnrin nù ọkọlà fọkùnrin látàrí pé wọ́n gé adọ̀dọ̀ yẹn kó ń bẹ̀ àlàáfíà ńlá ni. àwọn olùmọ̀sọ yìí pé ọ̀ràn ẹ̀yàn ni ká dábẹ́ fọkùnrin ọ̀ràn ẹ̀yàn ni ká dábẹ́ fọkùnrin nítorí pé dídábẹ́ fọkùnrin ni ó jẹ́ kí ọ bọ́ lọ́wọ́ pé ìtọ̀ ń péjọ sí lára ká sì mú tọ̀ kúrò lára ká sì mára bẹ́ẹ̀ ká tó sin lọ́n ọ̀ràn yẹn ni. ìńtà lè sin lọ́n àfi kárí pàṣẹ ṣíṣe tiẹ̀ náà ọ̀ràn yẹn ni. torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀ràn yẹn ni ká dábẹ́ fọmọkùnrin. àmọ́ sọ́nà ni fún àwọn obìnrin ọ̀rọ̀ míì sọ yìí pé makroma àpọ́nlé ni kò tó súnà àpọ́nlé ni. torí dídábẹ́ tó tóbi ni kìí sáwọ̀ kan ni wọ́n gé dànù àbí pé abẹ́ rẹ̀ ni wọ́n fà dànù rárá ibi òkè abẹ́ rẹ̀ tó dàbí ogbe orí adìẹ ogbe orí àkùkọ òní wọ́n rọra gé bíntín bíntín rọ́ńdọ̀ kó ń bẹ̀ ẹ pé tara rẹ ni tọ́ máa gé gan lè má jáde sì mú kúrò ní ibi ogbe abẹ́ rẹ̀ yẹn tí wọ́n bá gé tí wọ́n fi sára ara abẹ fẹ́lẹ́ gan ìyẹn lè má rí dáadáa tí ìrírìn èèyàn bá mú níbi tí ó kéré dé so kí ló dé wọ́n ní anabi sallallahu alaihi wasallam ó rí obìnrin kan tí ń bá ọmọdébìnrin kan dábẹ́ anabi sallallahu alaihi wasallam á sọ pé bíntín ròǹdó yìí ìníkẹ́ mú kó bẹ́ẹ̀ o bíntín yìí ìníkẹ́ mú kó bẹ́ẹ̀ ẹ má gbẹ ẹ má gbẹ kalẹ̀ nítorí tí wọ́n bá bóbìnrin dábẹ́bẹ́ yóò jẹ́ kí ìfẹ́ ọkàn rẹ̀ sí ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin kó wà ní dọ́gba kò ní sàṣèjì ń bẹ̀ tí wọ́n bá wá jẹ́ pé wọ́n dá rárá àṣebọ̀rọ̀ wà ń bẹ̀ tí bá wá gbé tí wọ́n gbé lágé kan lẹ̀ tán ìpànìyàn ń bẹ̀ ń bẹ̀ ẹ̀ tó ń bùkátà kẹ́ni tí ọ̀bọ obìnrin dábẹ̀ ńkọ́ máa ń tọ́ fẹ́ dá nítorí tí wọn bá gé rárá obìnrin ó dájá yóò máa lé ọkọ láre ń gbogbo gbà kò ní í jọ́kọ́ orí mú mi ọ̀yá ọ̀yá wà má mi wà má mi wà má mi wà má mi ọ̀pá mi ni. ìwọ̀n bá ní gbogbo nǹkan dùn ma mílíkì mílíkì tá à ń sọ yìí tẹ́ ń sọ pé ló dínkù nú ẹ̀jẹ̀ yín kíkọ́ wá lójú gbogbo yàrá rẹ pẹ̀lú kátọ̀ mílíkì kọ́ ó kò tó ti tẹ̀sọ́ tó pé ẹ̀dá kò sí kàmí láyé máa ní ẹ̀dá kàmí ni. àyíwá bẹ́ẹ̀ ni ní ìsúná ni ẹni tó bá ń fẹ́ràn kọ́ gbẹran ẹni tó bá pé èlùbọ́ lọ́fẹ́ gbà kọ́ agbélùbọ́ kí ni gbogbo ọgbà láfíríkà ẹran ló dínkù náà jẹ wa <laughs> ọ̀dà tó bá pẹ̀ràn fún wa tó ti pọ̀ jù á sàkún àbáà ní sábùn ẹ̀fìsíjọ́ lé yá sàpèjúwe ẹni tí ọ̀pẹ ẹran gan ẹran sá kátó pé ìtẹ̀ ẹ̀pẹ ẹran léyà nígbà ẹnìkan fún ẹnìkan fún gẹ̀ ẹnìkan fún bíi tán ẹnìkan fún bíi hà ó kó gbogbo ẹ̀jọ́ ń dín nígbà tí ìbá dín débi kan pé ó ti àsú mi ó lọ ẹran sá sú mi. ẹ láti jọ jẹ débi kọ́ lọ tọ́ílẹ̀ yọ pàtì tó bẹ́ẹ̀ náà ló bìn ó ti fẹ́ yàwó rí náà lọ́n gán lóbin lọ́n kẹ́ àá obìn ah, ah, kí ni ìrọ̀lá sùn tó ń bọ̀ bá ti pé ìyàwó rẹ̀ ń lé ọ lárí wọ́n padà sọ pé má pa mí èmi nìkan ni ìyá mi bí <laughs> torí di eléyìí Islam wàhálà Islam dáa púpọ̀ tí tóbìn bá ti wà nọ́mà kò ní sí wàhálà tọ́ tó bá jẹ́ kí wọ́n bá fa abẹ́ rẹ̀ jálẹ̀ ó mùsùlùmí mùsùlùmí yóò ti kú ayé bọ́kọ máa ń bá a lò gan yọkàn gbẹnu lọ ní ọmọ wò bọ̀ tó ti ṣe tó ṣe tán dìde. Ah, ìwọ wa ń kọ́ pé èmi ò fílì kankan o. Ah, subhanallah adáwò ni islam ọ̀fẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ islam sọ pé bíntíróńdó yìí ni kẹ́ gé gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. àwọn táwọn òyìnbó rí irú dídábẹ́ wọn tọ́fi wá bẹ̀rẹ̀ sí ní lọ́gùn ẹ má dábẹ́ fóbìnrin rárá àwọn òyìnbó nu ọlọ́ọ̀nù tòrọ́ ta wa kú lóyìnbó tẹ́lẹ̀ náà ọ̀tẹ́ ẹ̀sìn wa ni wọ́n wọ́n fẹ́ sìn Islam àwọn abẹ́ kan wà tán máa ń dá gba ọ̀nà ká fa gbogbo awọ abẹ́ dànù gbogbo awọ abẹ́ ọ̀tún àtòsí gbogbo pátápátá wọn padà nù yọ wá ku ihò róbótó ìgbà tí abẹ́yìn ọba wa san sí yóò san yóò gbẹ kanko ní egbò pípààyàn ayé ni tòṣe wá gbẹ̀rún tí robin bá lọ lóyún láyé yìí ẹ má tiẹ̀ bá dábàá kó bímọ fúnra rẹ̀ kò ní lè bí láéláé fúnra rẹ̀ nítorí pé abẹ́yìn ọgbẹ yóò san yóò di kanko tó bá fẹ́ dánmọ́ bí kò lè ṣeé ṣe ọ̀nà tí ó gbà bímọ náà wọ́n ti díhun abọ́yìn abẹ́yìn ò ní ràn. yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe dóbìnrin bọ́lọ̀ ń ṣe dóbìnrin ó náà ní pé tí ọmọ ọba jáde gbórí ọmọ ṣe tóun ọlọ́run ní kí abẹ́yìn ọ̀ràn ọmọ jáde rọrùn nígbà tí àwọn atúnidá táwọn ti bọ́ obìnrin tí wọ́n bá dábẹ́ lọ́nà fífa gbogbo awọ abẹ́ dànù ni wọ́n á sọ yóò di pé ọmọ ò lè rí bẹ̀ gbàjáde ma gbogbo majority ru àwọn obìnrin bẹ́ẹ̀ iṣẹ́ abẹnú wọn fi bímọ. irú dídábẹ́hùn àti ilẹ̀ Misra ló ti wá o. wọ́n ń pè ní khitanun fir'auni ìdábẹ́ àwọn Fáráò. irú rẹ̀ náà wá ń Sudan. torí Sudan àti Misra ti fìgbà kan jórílẹ̀-èdè kan rí láyé jọ̀ọ́ torí rẹ̀ àwọn Sudani ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn bí ọ̀bájá gbogbo wọn irú abẹ́yẹn wọn máa dá fún wọn. sọkàn rọmọbìnrin tójú rẹ̀ ń dáńtọ́ ọlọ́fẹ́ wa nàìjá tòǹtọ́ ṣẹlẹ̀ ni pé ìwọ náà múra tọ́rọ̀pọ̀lọpọ̀ àwọn ìdọ́mọ bí iṣẹ́ abẹ náà ni eléyìí ò ní pé bóyá ó yíwọ́ ń gbà dọ́ hospital ó ti yíwọ́ láti lé ni wọ́n ló gun àgbọ́tẹ́lẹ̀ kì í parọ́ irú rẹ̀ náà ó wà nílẹ̀ Borno nítorí pé ẹ mọ̀ pé civilization ó pẹ́ńbẹ̀jì lágbà Nàìjíríà ti wáyé civilization tó ní í ṣe pẹ̀lú Islam ọ̀pẹ́ńbẹ̀jì kọ̀bí tálí gbogbo civilization pátákórógodo lágbà bíi táwọn ààyè Borno land lọ́pẹ́ sí jù torí pé òyìnbó sọ òyìnbó ń jẹ́ òlòyìnbó dé gbogbo ẹ̀ pátápátá two hundred and something years Civilizations tó sì wà ń bọ̀ nínú land wọ́n ti ń súnmọ́ one thousand years civilization of Islam náà fi form Islamic kingdom níbẹ̀ yẹn so àwọn náà máa ń dárú abẹ́yìn irú rẹ̀ tún wà ní Ẹdó àwọn náà máa ń dárú abẹ́yìn irú àwọn dídábẹ̀ lòyìnbó rí o ẹ̀sìn ọ̀pọ̀ta tiwa làwọn àwọn sì fẹ́ sọ gbogbo obìnrin dájú àgbòrò obìnrin dábẹ́ ọ̀dábẹ́ no council gbogbo pàṣẹ ayé ẹ wá kọ́ bọ̀. wọ́n lọ sí tunisi kọ́ lọ fẹ́ dábẹ́ fọmọbìnrin ọ̀hún ẹ̀yin tó tẹ̀dá yìí wọ́n máa ṣe bí ìgbà tó ṣe pé ìwọ ń sọ tí ọba làákà ìmú nínú àwọn abala àkà ìmú nù ẹ̀ pàdé má ọba làákà ìmú pípọ̀ tàbí sọ pé àwọn òyìnbó nu ọlọ́ọ̀nù ẹ̀wọ̀n kó òyìnbó generally àwọn ń fẹ́ kóbìnrin kó di àpèránṣẹ́ fáwọn àmúlò ní gbogbo ìgbà tó bá wù àwọn báwọn bá sì fẹ́. òyìnbó ò ní so ìjì yíkí kí ni ń lọ́sọ̀nù sí kò sí táwọn fẹ́ fi ṣe. ogbó obìnrin wà fáwọn ni at time anyhow. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí wọ́n ń lo obìnrin fún òun náà ní polówó ọjà. gbogbo ọjà tẹ́ bá ti fẹ́ kọ́tà láyé obìnrin ò ìpolówó rẹ̀ kẹsì tó rí obìnrin ayọ̀ kan lára ọṣẹ tí wọ́n fi ń polówó ọṣẹ wọ́n ti ṣe ńtàfíù fóbìnrin bíi ọgọ́rùn-ún èyí tó ní àwọn àròyìn tí wọ́n ń fẹ́ lára pé òní wọ́n mú àwọn wọn fi ń polówó ọjà wọ́n fẹ́ polówó fúláwà gan obìnrin wọn tó fi sí abẹ́rẹ́ nǹkan mẹ́rin ọjà tẹ́ ìfẹ́ ti fẹ́ pọ́tà láyé ẹ̀sà ti wá àfa kan. kẹ́ẹ̀fì <laughs> polówó rẹ̀ bẹ́ẹ̀ ti gbogbo ẹ̀ ọmọ yẹra pé wà bàbá ti ń lò ní àwọn ah, ọ̀dà kò burú kò burú. <laughs> torí ẹ̀ àwọn ntáwọn fẹ́ sẹ́nu tó fi jẹ́ pé wọ́n kánṣu ọ̀rọ̀ sẹ́kẹ́tìrì sẹ́kẹ́tìrì sẹ́kẹ́tìrì ńlọ́wọ́ àní lọ́pọ̀jù ni àbí sẹ́kẹ́tẹ́rì àtù sẹ́kẹ́tẹ́rì àtù lọ́pọ̀ láyè nítorí pé àwọn ni wọ́n ní ẹ̀rí pé ah, gbogbo ansẹ̀ tiwa kò dínà ok tẹ́ bá lóòdù tó fẹ́ san ọkùnrin máa sọ̀rọ̀ náà ẹ̀rí tó wọ́n ha òrùkọ́ níbi tó ti kí ni báwọn obìnrin yẹn gbogbo àwọn kọ́mpìnì ní ti ìrètò ọlọkùnrin àbẹ́yìn ìrètò lu ọkùnrin tí wọ́n fi wọ́n polówó ọjà ni àní ẹnìkan ń sọ ẹsẹ̀ jáfa gbọ́n bẹ̀rẹ̀ hmm. nínú nǹkan tí Islam tún pè ní ìmára eléyìí tó bá àdámọ́mí èèyàn mu ó náà ní ká máa dín irun mú wa kù ẹ̀yin ọkùnrin ẹ máa dín irun mú yín kù ẹ ní fata o ẹ dínkù táàrí pé irun sì wà bẹ́ẹ̀ nínú nǹkan tó jẹ́ súnnà tá inú ìmára gbẹ wa. ẹ máa dín irun mú yín kù nínú ìmára onígbà ẹ máa fi irun gbà yín lẹ̀ nínú ìmára nù ẹ fi irun gbà yín lẹ̀ kí esi pẹ́ máa fa o fífa rẹ̀ inú dọ̀tí ara ni o àkọlé yẹ́lò mi àkọ́kọ́ takotọ náà takotọ anabi sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì ó rí pòpè fún gbẹdẹgbẹdẹ ọ̀pọ̀lọpọ̀ wà ní ìsìtọ́ pé ibi tọlọntì tọlọntì rámú òun náà ní pé tó bá ti lè fa irun agbọn rẹ̀ ta ìfà báyìí gbedegbede irun rẹ̀ gbogbo àkòkòrò tí a máa bá rí ọmọ rí àbí ìwà gbogbo dè e má lẹ́kẹ̀ẹ́ni. tó nítorí di eléyìí fi irun gbọ̀n rẹ̀ sílẹ̀. Ibn Umar radiyallahu anhuma ọlá nàbí sallallahu alaihi wasallam sọ pé khaliful mushrikin ẹ̀yà pátá wọn ọ̀sẹ̀ bọ̀ wọ́wọ́ fọlọ́ha ẹ̀fì irùngbọ̀n ayé sílẹ̀ kọ́ máa pọ̀ wà áfò ṣàwárí ẹ máa dín irun mú yín kù ẹ máa dín irun mú yín kù ká tún fi irun mú náà sílẹ̀ kọ́kàn pọ̀ sàásù kò sí nínú tí ìsìláàmù ní sí ẹ máa dín kù àmọ́ àrùn àgbáyín ẹ fi sílẹ̀ bó ṣe wà. nínú ìmára òun náà ní ká fa irun abẹ́ wa irun abẹ́ kò sínú tá a fi ń soge kò sí nínú tí ẹ gbọ́dọ̀ kà fún pé ẹ máa dá sí yọ wá dàbí igbó igbó tó dín kàlà ẹ máa fa irun abẹ́ yín a gbọ́dọ̀ fi irun abẹ́ wa lẹ̀ ọba pẹ́ láàrin irú ẹ̀rìn láàrin ogójì ọjọ́ wàá ti fa wàá ti fa fífa bẹ́ẹ̀ ni àdé ti gbé wa ṣùgbọ́n tó bá yẹ pé kílípà ni wọ́n lè fi gé e tí ó fi jẹ́ pé kò so kòkòrò tóra àwọn èèyàn míì wà tó yẹ pé tó bá fi abẹ́fẹ́lẹ́ tó bá fi fárun abẹ́ rẹ̀ kòkòrò níjọ́ gbádùn tó bá fi kílípà lọ bá ní tó fi kílípà ẹ̀ tí gbogbo ó sì lọlẹ̀ nàmbà wán àbí nàmbà zero tí gbogbo ó lọlẹ̀ inshàlá ọ̀hẹ́ ẹlòmíì sì wà tó ní pọ́ùdà kan wà tẹ́gbẹ́ ń bá ti da àtíkè yẹn sí gbogbo orun yẹn gbọ̀n dálẹ̀ kèé sì ní òun lára kò sí mọ́ṣíkìlà ńbẹ láti múrun kó ńbẹ eléyìí jẹba àwọn. bákan náà ká tu irun abíyá wa bẹ́ẹ̀ ládé ti gbé wa ká tu irun abíyá bẹ́ẹ̀ ti ń tu irun ara díẹ̀ a <laughs> yóò lè díẹ̀ fẹ́lómi yóò lè díẹ̀ fẹ́lómi ẹni tí ó bá lè fún mahaba tí ó bá ti lè fún ọ o lè lo abẹ́fẹ́lẹ́ àfi kọ́ fa ọ̀nà tó bá mọ̀ gbà kó lè fa nínú mara ó náà ní ká tún gé àwọn ìkànnà wa. èkékaná ọwọ àti tẹsẹ̀ kò sínú oge kékaná rẹ̀ wá yọ sọ́ńbọ̀ kó a máa sọ fún àwọn ọ̀làjú àwọn olùkó tíìrì àwọn olùkó tíìrì wàá gbìyànjú láti rí kó ń gé èékánná rẹ̀ ọba àjọkùnrin ọba àjọbìnrin kátó wọn lọ máa lo èékánná tó di artificial ipa àfi soge yọwọ ayọ sọmbọlọ sọmbọlọ àwọn ọkùnrin mìíràn tó lọ àwùjọ bìlá kọ yọ obìnrin kátó akọkùnrin èékánná tó fún wọn gangan nínú ẹ̀kọ́ ni pé kọ́ máa dé kọ́ máa dínkù tó bá sì lè máa ṣe léyìn ní gbogbo ọjọ́ jùmọ̀ ní ìpalẹ̀ máa ti lọ jùmọ̀ ọ̀dà púpọ̀. bákan náà àwọn bàrọ́jìm ká máa fọ̀ bàrọ́jìm òdi ọwọ́ yìí níbi tí ọjọ́ kópa ọwọ́ lágbọ̀n òdi ọwọ́ yìí ẹ máa fọ̀ dáadáa ẹ máa fọ̀ dáadáa wọ́n kí ló dé wọ́n nítorí pé èrí máa kóra jọ sí ara àwọn kókó yìí tó ara ntànàbí sallallahu alaihi wasallam ní kẹ́ ẹ máa ṣe nù tọ́ lé ìjọba. nínú nítorí ní ṣe pẹ̀lú ìmara ó náà ní ká máa lo lọ́fíńdà alimẹ́sì àbí omi ká má jẹ́ kí ara wọn máa wà gbẹrẹ fún láì jẹ́ pàǹfì lọ́fíńdà sí. nítorí bọ́lọ̀ ti lè dá yìí bá ti ṣe dùn láàmà àbá máa ríra wa sá tí ì bá ṣe fún àwọn ẹ̀ tá a wẹ̀ tá a tún fi nǹkan olóòórùn dundun para ọ̀dà púpọ̀ kò ní jẹ́ kí wọn náà kórìíra ara rẹ̀ tó bá wẹ̀ tán ni òfin lọ́fíńdà sára ọwọ́ agbẹ́wò wọ̀ wọ́n tí ó tóbi wákàtí mẹ́ta kọ́ abẹ́wò yẹn wò kọ́ ọmọ gbọ́ àwọn òórùn tó ọmọ gbọ́ tí ọmọ wá láti di àwọn abíyá méjèèjì kò ní jẹ́ òórùn tó bára mu wọ́n wò tí o ti ju three hours lọ yìí o ló ti bẹ̀rẹ̀ sí ní gbóòórùn báwọn ó kẹ́tọ́ bá wá sílẹ̀ títí di bíi seven hours ńkọ́ tọ́mẹ̀sẹ̀ tí sọ pátá rẹ lọ́lọ́ sẹ́kùn tiẹ̀ ó lè ti máa rùn rà ṣe Islam fẹ́ kó mójútó ara rẹ kó máa fi àwọn nǹkan olóòórùn dúndùn para kí wọn náà bá ríra rẹ sá ẹni tí wọ́n sì ń ríra rẹ sá tẹ́lẹ̀ nínú orí sá kò ní ìyàlẹ́nu bákan náà nínú ìmára Islam fẹ́ wípé kẹ́ ẹ pín irun yín lé irun orí yín ìsìlámù ń fẹ́ kẹ́ pálí tọ́ba gba pé kẹ́ ẹ máa fi ìpara tí wọ́n máa ń lò fún un sí irun yín yóò jọlọ̀ ìsìlámù ò bínú sí àmọ́ kìí ṣe pé yóò yí pàápàá bọ́lọ̀ ti ṣe dárun yín padà yóò yí padà o rárá o kìí ṣe jọ́ sọ̀run yín ti ti ti pakistani àbí ti lárúbáwá àbí ti òyìnbó rárá dúdú náà ni bó ṣe wà ní irun tó ṣe yí pé àwọn ọrụ tó yí o bọ́lá ti wa náà ni àmọ́ òrì pọ̀ tọ́jú ẹ̀rí pé àmọ̀ wòra àná ká oorun rẹ̀ lágbàdá ntọ́jú oorun rẹ̀ nípa pé ń wẹ̀ dáadáa ó ń fọ irun orí rẹ̀ dáadáa ó sì ń fi ìpara eléyìí tó jẹ́ ti irun ń fi sí irun rẹ̀ yóò máa irun yẹn lọ́nà tó yẹ pé Islam oorun yín báyìí islam kẹ̀kẹ́ ya ó sì kórìíra kẹ́ ẹ fa pákàdápákàsí islam kọ̀ ẹ̀yẹ́ rí i pé ní ìsìn gbogbo ẹ̀yin lẹ́ mú kọ́ táwọn àrùn yẹn jẹ́ o àwọn American styles lóríṣiríṣi bá lọ ọ̀dọ̀ bàbá ẹ̀rí tí wọ́n gbé kọ́ gbogbo orun bíi tàwọn wèrè bíi tàwọn ẹ̀hànà bíi tàwọn mọ́tò sálé gbogbo ẹ̀lẹ́bàá ń bẹ̀ wọn náà wá pé wọ́n bọ draft orí rẹ bíi tí ọ sálé yìí alẹ́ lomi wọ́n bá <laughs> wọ́n bá gẹ́rí ó dàbí ìgbà tán ya map so ibì kan wọ́n fa ọ́ dán agbọ̀ntẹ́jì wọ́n wá dára sí wọ́n wá ṣe láàrin kan bí ìgbà tán la títì àwọn abìkan rí bákanbákan so ó lè wá wúra pé yes uh, how do you see me you are now beauty pé beauty kan ugly ti rí so gbogbo olú àwọn àṣàkáṣà Islam ọ̀farama Islam ọ̀farama ọba fẹ́ fa irun orí rẹ̀ fakari tọba fẹ́ gẹ̀ gẹ̀ kárí. lẹ́yìn náà kí la fẹ́ máa fárí sí èmi lọ hajj lọ múra kí mo fẹ́ fárí sí. ó lè jẹ́ pé irun yẹn tó bá ti pọ̀ máa yọ mí lẹ́nu. so tí mo bá sì fa mo máa ní ìsinmi mo lè fa nítorí eléyìí. àmọ́ pé àmì ìpáyọ̀ ọlọ́run oníkà máa fárí ńbẹ́ńbẹ́. tọ́lá àwọn kan máa fi tú ìyànjẹ gbogbo fáin bára pọ̀ láfíríkà yìí. bàbá mi ọmọ fárí ojoojúmọ́ ni aṣọ funfun bàtà funfun àbí òye fìlà funfun yóò sì máa fárí gbogbo gbà tẹ̀síbà funfun anakumula abẹ́rẹ́ rí nǹkan mẹ́ <laughs> gbogbo eléyìí fáin bàrà ni tí o bá jẹ́ pé irun rẹ o bá ń yọ lẹ́nu kó fi irun lẹ̀ kan kọ́ pọ̀ lórí rẹ ọ̀dà anabi sallallahu alaihi wasallam ọ̀pọ̀ nírun lórí ìmọ̀ tọ́jú rẹ̀ tòtí wọn náà bá lè fi irun rẹ lẹ́bẹ̀ẹ́ kò sí ní tó burú ń bẹ̀ tọ́ bákan náà ẹni tó bá ti jẹ́ pé ó ti hu ewu ẹ ti dàgbà ẹ ti hu ewu ìsìláàmù ò bínú sí kẹ́ ẹ pa ewu yíyẹn kẹ́ ẹ pa ní làálì lọ́nà tí ó fi jẹ́ pé làálì yẹn yóò sọ di aláwọ̀ kùnkùn má di kò ní jẹ́ funfun. Ànábì sallallahu alayhi wa sallam kẹ́kọ̀ọ́ sí wàá nù hadith Jabir ibn Abdullah radiyallahu anhuma wọ́n ní wọ́n mú bàbá Abubakar Abu Quhafa wọ́n mú wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam níjọ́ tá anabi gba Mẹ́kà padà nígbà tí orí bàbá yìí àti irun àgbọn wọn gbogbo ẹ̀ ló funfun bíi táyé ògòǹgò anabi sallallahu alayhi wa sallam sọ pé ghayyiru hadha bi shay' ẹ wá nǹkan kan fi pààrọ̀ funfun yìí o wọ́n ti tẹ́ni bùsẹ̀ wáyà dẹ́ ẹ jìnnà sí àwọ̀ aró tọ́jú dúdú ẹ má lo aró dúdú láti fi bá a parọ́ rẹ̀ alimami muslim ló gbé jáde àwọn olùmọ̀ká ń jiyàn nípa wàdìtẹ́nìbù sawad pànàbì lọ́sọ̀ àbí ètò ànàbì wọ́n ń pè ní mudraj ìpè nìkan ló kì í bọ́nú ẹ̀ ànàbì tá ní pààrọ̀ ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ń wá ọ̀nà àbáyọ pé sáwọn lè máa fi dúdú ṣe àbáwọn ò lè fi dúdú ṣe tó nítorí ẹ̀ a lè fi dúdú pààrọ̀ rẹ̀ àdéhùn àwa sì dì mú pàànàbì lọ sọ bẹ́ẹ̀ kéésà nìkan ló fi kún torí ẹ̀ ẹ pààrọ̀ ewu àmọ́ ẹ má fi dúdú pààrọ̀ rẹ̀ bóyá làálì yẹn a lè dé kó kí lọ́nà tó kí tó má fi pa irun yẹn yóò fẹ́ jọ látàrí kíkí rẹ̀ yóò fẹ́ dàbí dúdú ó dàbí rẹ̀ kéésùn eléyìí ò burú àmọ́ tó bá ti wá lọ jẹ́ pé dúdú lọ bá pé eléyìí ẹ̀sẹ̀ wà mẹ́ ẹni tó bá ti dàgbò dọ̀dọ́ mọ́ ó ń ti ń lọ ó ń ti ń lọ náà nù kọ́dọ̀ ọmọ tá a bí lónìí ó náà ń ti ń lọ ń ti ń lọ ni torí pé ọmọ tá a bí lónìí tó bá di lọ́ọ̀lọ́ ọdọ ọmọjọ́ méjì tó bá di lọ́ọ̀tún lọ́ọ̀dọ̀ ọmọjọ́ mẹ́ta àkálukú lọ sàárì ìwọ ń rọ́ ìgbà wo láti wá láǹfààní àti máa kún láàlì báwọn tó bá di pé gbogbo orun orí wa ó di funfun gbogbo orun àgbọn wa ó di funfun gbà náà látò láǹfààní àti ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ni irun bàbá Abubakar rí táwọn fìfì sọ wípé kí wọ́n lọ palaro yìí ṣe pé dúdú àti funfun torí pé wọn ò ní ká pa dúdú láró funfun nìkan ni wọ́n ní ká pa láró tí funfun àti dúdú bá wá dẹ̀pọ̀ ọ̀nà wo la gbà yọ funfun lọ́tọ̀ láti máa tọ̀ ọlọ́kọ̀ kan pé ìwọ wọn ni ń pa yàtọ̀ sí wọ <laughs> ìwọ wọn ni ń pa yàtọ̀ sí wọ so eléyìí ń jẹba torí àwọn bí olùmọ̀ alẹ́rìn Sheikh Al-Abbad hafidhahullah wọn ní kí ló dé ẹ̀yin ní ìsìn irun yín ti ń di funfun funfun nígbà yẹn gbogbo ẹ ti di funfun ní ìsìn o ti ń di funfun funfun anabi sallallahu alaihi wasallam ti sọ nípa àdìsí bàbá àbọkà kí ẹ pa láró ẹ̀yin ò ti pa sí láró pé gbogbo ti di funfun tí gbogbo ẹ bá di funfun gbogbo ẹ̀ di funfun wọn ò tún pa so eléyìí níta gbọ́ yín bẹ̀ ni pé kìí nàmbà túláàsì nàmbà fẹ́ ni ẹ rí i pé nínú ìdánilẹ́kọ̀ọ́ kan a sọ pé anabi sallallahu alaihi wasallam sọ pé nínú gbígbàngbọ́n ọlọ́run ọba tí mùsùlùmí ń ṣe oníkùsà pálí ẹni tó hewu nínú ìsìlámù ẹni tó dàgbà hewu nù islam kọ́ ọ̀sàpọ̀lẹ̀ rẹ̀ ń bẹ́ nu pé òun gbọ̀ngbọ̀n ọlọ́ sẹ́ni tó hewu nù islam yẹn ó lè dárú ó lè má jà lárú so torí de eléyìí tó bá filẹ̀ funfun náà bó ṣe wà kò sí tó burú mbẹ tó bá sì jà lárú ńgbà tí gbogbo ẹ̀ di funfun kò sí tó burú mbẹ ọwọ́ àti sùúrù ó jẹ́ kí tiẹ̀ náà di funfun náà yàtọ̀ sí àwọn ọ̀dọ́ tí wọ́n ń sọ pé sáà lè jẹ irun wa láró aró búlù àbí aláwọ̀ yeye yẹ́lò àbáláwọ̀ ewé green àbí funfun gan kọ̀tọ́ torí àwọn olùmọ̀ aṣọ pélé ẹ̀ ń bẹ́ẹ̀ nu tí mùsùlùmí fi ń kọ́ sí kèrèrí ẹ̀wọ̀n káwọn òyìnbó ló máa ń ṣe bẹ́ẹ̀ so ọmọ kékeré yọkàn lọ sọrun rẹ̀ di blue ni omi ọ̀sọ̀ di ọ̀sọ̀ di green omi ọ̀sọ̀ tiẹ̀ di Eh, diamond colour àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run torí ànábì sọ pé man tashabbaha bi qawmin fahuwa minhum gbogbo ẹni tó bá fara wé àwọn kan fara jọ wọn ìdájọ́ pọ̀kànnù wọn ni wọ́n fún eléyìí jẹ́ òtún ṣe jẹ́ńbẹ̀. tọ́ lẹ́yìn eléyẹ àdùn báyìí tó bá díjọ́ mi á máa tẹ̀síwájú láti ibi tí àti dúró lónìí gbogbo ìta sọ yìí ọjọ́ ìpalẹ̀mọ́ fún àwọn àmàrà míì abẹ́lẹ́wọ̀n ọbẹ̀ ẹlẹ́dàá kọ́ràn wa lọ́wọ́ láti máa ṣẹ̀sìn wa bí ètò ṣe mú kọ́lọ́wọ́ yọ́nú sí wa èyí tá à ń ṣe tọ́ da ọlọ́kọ̀ gbalẹ̀ eléyìí tó kú díẹ̀ káàtó kọ́lọ́wọ́ bá kọ́kọ́ wa máa ṣe subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. bọ́ o ilé ìtòsí pọ́ńtò ń yí padà tàwa ṣètọ́jú rẹ̀ pẹ̀lú alọ́m àbí nǹkan míì ṣé alọ́m tá a lò yẹn náà ti tó láti sọrú omi ndíntọ́mọ́ kò bá jẹ́ alọ́m la lò kò bá jẹ́ chloros àbí nǹkan míì tó bá ti bá fọ omi yẹn má ó ti má. a lè lò fún àwọn nǹkan tá a máa ṣe nínú ṣe wọ ojoojúmọ́ ṣùgbọ́n ǹjẹ́ a lè lò ǹjẹ́ a lè lò fún ìwẹ̀ a lè lò fún ọ̀nà lópin ìgbà tí àwọ̀ rẹ̀ ò yí padà òórùn rẹ̀ yí padà títọ́wò rẹ̀ yí padà ẹ mọ̀ pé àwọn oògùn yẹn jùlọ alọ́m àbí ó máa ń yí títọ́ wò mí padà pàápàá jùlọ nígbà tẹ ẹ bá kọ́kọ́ lò ó lè wá tó àwọn ọjọ́ mélòó kó oorun yẹn náà ti parẹ́ kí títọ́ wò yẹn náà ti parẹ́ gbàtọ́ bá tó di pé títọ́ wò àti oorun yẹn tó bá parẹ́ ìgbà náà lẹ́tọ́ lè lò fálùwàlà àti ntọ́jọ́ bí àwọn kan nínú àwọn àwẹ̀ Islam mú wa. wọn lóbìnrin sọ pé inú ilé ọkọ òun ló ń ti ń ṣe sọlẹ sọ̀rọ̀ yẹn ni kó òun tún máa bo gbogbo ara òun náà ní nínú ilé ọ̀ràn yẹn ni ẹ bo gbogbo ara yín dáadáa nínú ilé yín nínú ilé ọkọ yín tẹ̀tẹ̀ ṣe sọlẹ tìyẹn kò sí ìyàtọ̀ láàrin inú ilé mo ti ń ṣe sọlẹ àti inú mọ́ṣáláṣí mo ti ń ṣe sọlẹ ojú àti ọwọ́ yín nìkan ló lè hàn kódà àwọn olùmọ̀ á tún sọ pé tí ọkùnrin ọlọ́kùnrin kan bá rìn ní gbèrígbèrí ibi tó ti ṣe sọ láti ẹ̀ ó tún fi nǹkan bojú àtọwọ́ rẹ̀ nǹkan má bàa rí torí bí ó ti ṣe tọ́kọ́ rí nígbà tó ṣe sọ̀lẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀tọ́kọ́ rí nígbà tó ṣe sọ̀lẹ́ gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ńlá wa kọ́lọ̀ yọnu sí wọn gbà wọ́n tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam láti lọ́ọ́ ṣiṣẹ́ hajj a ti ti mọ̀ pé ihram obìnrin ojú rẹ̀ lọ́wà wọ́n ti ojú wọn lẹ̀. Aisha wa ń sọ fún wa pé à ń bẹ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam lórí àwọn ràkúnmí. gbàtí àwọn ọkùnrin kan bá ti fẹ́ rìn bá wa tí ó fi fún wọn láǹfààní àti rí àwọn ojú wa a máa ń sọ àwọn asọ́lẹ̀ látòrí wa yọ wá bo àwọn ojú wa kìí ṣe bòjú gangan àmọ́ wọ́n ti fa àwọn aṣọ kan sórí tílò ẹ̀ bá ti fẹ́ ṣẹlẹ̀ wọ́n kàn sọ ọ́lẹ̀ ni. tó bẹ́ẹ̀ náà ni tóbìnrin máa ń ṣe sọ̀dá kọ̀tọ́kẹ́ni tí ọ̀yẹ kó rojú rẹ̀ ojú ẹ̀ tó ń ti pé yóò ṣe ojúlẹ̀ àtàtẹ́lẹwọ́ rẹ̀. lọ́ba tó á di pẹ́ nìkan bíi bẹ́ẹ̀ bá fẹ́ kọjá gbabi tọ́wọ́ àti wọ́n fi rojú àtọwọ́ rẹ̀ yóò tún bò. sáà máa wẹ̀ lẹ́ni tó bo ara wa débì kan bí ẹni tó sábà ń tẹ̀ àbótí ẹ̀ wọ ṣòkòtò kúkúrú nígbà tí ń wẹ̀ bẹ́ẹ̀ ni tó bá fẹ́ ṣe kò sí tó burú mbẹ̀ ṣùgbọ́n islam ò sọ yìí pé ara ń tọ́ gbọ́dọ̀ ṣẹnu kó tó wẹ̀ islam ò sọ bẹ́ẹ̀ àfi tó bá fẹ́ wẹ̀ ibi tí wọ́n ti rí ọ tó bá débi tó ti fẹ́ wẹ̀ lómi ò rí ọ islam ń kó bora rẹ̀ àníbi wọn fẹ́ wọlé wẹ̀ ilé wẹ̀ yẹn ó sì wà ń dídì ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ fáṣítì wọn ló tún tilẹ̀kùn ẹnìkan ò lè rí ọ̀ránṣẹ́ ìsìláàmù ọ̀sán yìí kọ́ wọ nǹkan kan sára máa wẹ̀ lórí nítorí ọwọ́ sára kẹ́bù tí wàá nù Sahihi Muslim wípé àwọn ọmọ Ísírẹ́lì máa wẹ̀ ní hóhò àmọ́ níwájú ara wọn oníkálukú máa wò di ẹlòmíì anabi Musa aleyhi salam òun á máa ta kété wẹ̀ níbi tẹ́nìkan kan ti rì wọ́n á máa wá sọ pé tí ò bá já sòpa kí ló mú màmá wẹ̀ níbi táti láǹfààní àti rídìí rẹ̀ kó náà láǹfààní àti rídìí wa báwa ti sè eléjẹ ìnínilára tí wọn fi kan anabi musa aleyhi sẹlẹ tọ́lọ́mù sọ pé yá ayọ̀ iná ámánu لا تكونوا كالذين أذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها Musa wá lọ wẹ̀ ńjọ́ kan nígbà tó lọ́n fẹ́ fọ́mà pé lè sàṣùpá ọbọ gbogbo ẹ̀wù rẹ̀ sórí àpáta ó sì wẹ̀ tán ó ní kó wọn o tó dó kò dúró ó tó dúró kò dúró àfìgbà tó tó dé àárín gbogbo èèyàn bàánà ló tó dúró. gbà tó dúró anábì musa wa mú kọ̀kọ́ rẹ̀ wọ́n nà má àti pé mo ti ní kọ́ dúró àti pé mo ti ní kọ́ dúró. bàánà ló ṣe wàá kó aṣọ rẹ̀ tọ̀wọ̀ lẹ́yìn tọ́lọ̀ ti fọ́ ma kì í sàṣùpá kì í sàṣùpá ó dàgẹ́ bíi táwọn èèyàn máa bú wọn náà ni wọ́n sọ pé kòbó ni ọ́ ó ṣe zina rí ọmọ lè ṣàṣìṣe kọ́ lọ́ ṣe zina amúnisìṣe bí ọmọ èèyàn fẹ́ sí <laughs> kí ni òpóró burúkú àtọ́dún wọn là ń ti sìn kọ́ fẹ́ yà ó kò lè ṣe kò lè ṣe kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fòrò nílẹ̀ pẹ̀lú ẹ̀ yóò dẹnu lẹ̀ ní sílẹ̀ mọ́. báwo bá kí dà ẹ́ sì fi yé yín bó kóbó lòun bóun yẹn so kóbó bàbá lọ rọmọ ọlọmọ mu bàbá kóyún mọ nǹkan ake alóògùn ọlọ́run lágbájá tẹ̀ tó lókòwò náà ni Allahu Akbar tó wọn àwọn kò fẹ́ fi fọ̀rọ̀ ọmọ ìyàwó ni ọ̀fẹ́ bàbá ń ranù ẹ wo gbàtọ́ lọ́n fẹ́ fọ anabi mutama aleyhi sara ọgbà pé kí gbogbo èèyàn orí wò rẹ̀ alimami nawawi rahimahullah wọn ní bá anabi musa sí wẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni òfin wa mú wa pé ọwẹ́ ní hóhò láì fi nǹkan kan sára lókìn ìgbà tó bá yẹ pé ibi tó ń ti ń wẹ̀ ẹnìkan ò lè rí ọ. ó ti wọnú léèwẹ̀ ó ti tilẹ̀kùn má rí ẹnìkan ò lè rí ọ bẹ́ẹ̀nìkan yọjú òkìkí níbọ̀ lójú. ànábì sọ láàrin sọ́là lọ́sọ̀ ó ní kí lọ́ọ́ fẹ́ máa yọjú wọlé òun tọ́ bá yọjú wò táwọn bá kíyè sóbọ̀ lójú tiẹ̀ bọ̀ torí gbogbo lé àdàlú ẹ̀ wá wá yìí kò sí tí ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ àjàjà ni wọ́n pé páànù ni wọ́n fi ṣẹlẹ̀kùn léwẹ̀ ẹlẹ́yìn sì máa yọjú yóò mọ̀ pé òun fẹ́ wọ ẹni tí ń bẹ́ẹ̀ mẹ́ sẹ́yìn bá ti wá igi ọwọ́ ẹ̀ kàn kí bọ̀ ni nítorí wá lórí torí ẹ̀ ẹ̀ nídìí kẹ́ ẹ sán bàǹtẹ̀ ẹ̀ nídìí kẹ́ ọ bọ́ksà kótó di pẹ́ wẹ̀ amẹ́rí dájú pé bí ti ń wẹ̀ ńkọ́ you are covered ẹnìkan ò lè rí ọ lẹ́yìn. wọ́n ní tá a bá da omi ara báyà ló dọrùn àbí gbàtà ń bọ́ obìnrin lò àbẹ̀yẹn náà ló pè é gba ọ̀nà tí wọ́n máa gbà pé lọ́nà afẹ́fẹ́ lọ. Tẹ́tí omi ara yẹn bá ti lè dà. Dandan ni kéèyàn wẹ̀ tẹ́lẹ̀ ńkọ́. Dandan ni dandan ní kó wẹ̀ tó o bá wẹ̀ gbogbo sọláàtì tó o bá ṣe àṣekára gbóná ni o tó o sì gbọ́dọ̀ gbé alukur'ani lọ torí jánábà ń bẹ lára rẹ̀ o tún lè ṣèrántí Ọlọ́run pé jánábà ń bẹ lára rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n lè tó sùn mọ́sálásí tó wá dámira ó sì wò pé àyè dátí ń ṣe dátí ń tọ̀ ní mọ́sálásí kò bòyàn láti rí lọ títí tó ń bá fẹ́ wẹ̀ ń bẹ́ẹ̀ tó má ti fẹ́ lọ l'ílọ lọ ó dínà kí ká sọ ṣé kọ́ pamọ́ra kò sí wàhálà kọ́ máa ṣe sọ̀lá àti ń bọ́ ń bẹ̀ yọ lọ lé ní bá dínà fẹ́ lọ kọ́ lọ wẹ̀ bí ó sì dúpẹ́ fọlọ́ ayé ti rọrùn àwọn wà títí tó sanwó ni naira hundred naira ọwọ́ ẹ̀rẹ́ pariwo pé jánábà mo fẹ́ wẹ̀ o so ọwọ́ ẹ̀ ń tọ́ wọ́n ní ṣé tí a ti mọ̀ pé tá a bá ṣàlùwàlà súnà nàbì sallallahu alaihi wasallam ní ká ṣe sunnatul wudu rákà méjì ṣé sunnatu tayammum náà wà ní kò sí pé tá a bá ti ṣe tayammum láti ṣe náfìlà rákà méjì kò sí tọ́másì ní kò sí kò nídìí kọ́ yọra rẹ lẹ́nu o nítorí pé ibi tá dáadáa lẹ̀ ti wáyé àfikún àdínkù náà ni wọ́n ní tá a lè jẹ mànímàní bẹ́ẹ̀ ni kò sí tó burú mbẹ a lè jẹ mànímàní kò sí nídìí pàǹdùnbù rẹ torí pé ìdájọ́ rẹ bí ìdájọ́ tata ni eléyìí jẹba wọn ní kí láǹfààní ká máa dé fìlànà rí kò yí àwọn àdá púpọ̀ torí pé níbi tí ayé dé lónìí wọn máa fi fìlà mùsùlùmí má yàtọ̀ sẹ́ni tí èsè mùsùlùmí níbi tí ayé dé lónìí nítorí pé generally àwọn kèfèrí èdè fìlà tí wọ́n bá tún dé fìlà wọ́n yìí sábà dérú àwọn kan àwọn kan ń ṣàfihàn pé mùsùlùmí nìwọ lópin ìgbà tí kò bá ti jẹ́ pé fìlà dẹ́ǹdé tó ń túmọ̀ sí pẹ̀yìn ẹ̀ràn ẹ̀yàmẹ̀yà lọ́wọ́ nítorí pé bí nàìjíríà ti wá ṣe rí àwọn èèyàn gbádùn dáadáa nísìnyí haúsá kò ní fẹ́ fìlà yorùbá ọ̀pọ̀lọpọ̀ yorùbá àwọn ń débi làwùsá kí ló dé tẹ̀yìn ẹ̀ débi yorùbá àwọn lè sọ pé tàwùsá ló wù àwọn kí ló dé tí tí òbó wù ẹ̀yìn haúsá náà wọ́n lè sọ pé àwọn ọ̀fẹ́ dé fìlà bọ̀ọ̀dá sọ̀rọ̀ àwọn yorùbá ń bọ̀ọ̀dá àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó ń torí délé ẹ̀yin náà máa dé ti yorùbá o torí kí balance ó lè wà ń bẹ̀ so ẹ̀yin náà tẹ̀sí ń dé tàwùsá ẹ̀ kàn ní lọ́kàn pé fìlà yẹn wọ́n máa ń ṣe kólóbó lórí yín tó o sì tún jẹ́ pé àwọn mùsùlùmí ni wọ́n máa ń sábà dé irú rẹ̀ àwọ̀ tẹramá ti yorùbá náà ni sábà tẹramá ẹ̀bá rí báwa náà bá ṣe máa gẹ̀ tiwa àwọn náà lè máa gẹ̀ lọ́nà tó ṣe pé yóò ṣe pẹ́kutu àbí òye táàkì bọ́nú ara wọn tí ó ní ara kan ń dá sí tá ti yọ gbogbo yẹn tó pé mùsùlùmí làwọn lè mùsùlùmí làwọn lè ẹjá bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ inṣàlá so ẹ máa bẹ́ẹ̀ ṣe gbé sínú ara wọn tẹ́gbọ́n ti mọ̀ pé yes àwọn mùsùlùmí ni. torí pé Sheikhul Islam Ibn Taymiyyah nínú Majmu' al-Fatawa ó ń bẹnu àtẹ́lu àwọn kan ó láwọn èèyàn bú èèyàn bú làwọn èèyàn yẹn wọ́n jẹ́ wọn kọ̀ fáwọn mùsùlùmí láti dé fìlà àwọn tí wọ́n máa ń kọ̀ fáwọn <laughs> mùsùlùmí láti dé fìlà nítorí pé dídé fìlà látàyè ìgbà tiwọn náà ó ti nítumọ̀ pé pé àwọn mùsùlùmí ló máa ń sábà ń dé fìlà àpọ́nlé wà ń bẹ̀ àmọ́ àwa ni sọ pé tọ́ba adéfìlà ò lè jẹ́ mùsùlùmí gidi tọ́ba adéfìlà ọ̀gbọ́dọ̀ tó sáfù alákọ̀ọ́kọ́ kọ́nà àti tọ́ba awé láwọn àdìgbọ́rìn. ṣé eléyìí àwọn òdo ni ló bí eléyìí téèyàn bá adéfìlà kò sí wàhálà mẹ́ níta fi lé tọ́ ọmọ pé mùsùlùmí náà tún pọ̀ bí irun gbọ́n rẹ bí ẹni tó mọ̀ pé mùsùlùmí ni ọ ṣùgbọ́n àyè bá a mọ̀ níjọ́ tó bá àdáwà ìwọ nìkan ẹ̀yẹ́ wo ní ìsìtẹ́ bá wọ mọ́tò pẹ́ ń lọ àbẹ́ ń èkó ẹnì kẹnu mọ́tò yẹn tí mọ́tò yẹn bá máa kó yàn mẹ́tàdínlógún ó rí i pé gbogbo yẹn lè má dé fìlà báyọ̀ pé wọ́n nìkan ló dé fìlà àwọn tí wàá wò ó pé ńgbà tí gbogbo yẹn ò ti dé fìlà gbogbo yẹn fọlọ́wà ni okay can somebody say hallelujah let somebody say hallelujah gbogbo yẹn bá dákẹ́ bá dákẹ́ ah okay let me start hallelujah àwọn náà bá aleluya tó bá rí sẹ́yìn aleluya gbogbo yóò dé fìlà kí lẹ́yìn sí aleluya àmọ́ gbogbo yín dé fìlà lọ lórí pé ó ń sí ọkọ̀ wọ̀ lónìí torí di eléyìí àwọn náà ti mọ̀ pé kò sáyè láti polongo gospel irọ́ kan bí eléyìí jẹ́ mà wọ́n ní kí ló dé àwọn nǹkan kan wà táyé ilé ìsẹ́nu sọ̀látùl jàmáà gẹ́gẹ́ bí sálámà lóríṣiríṣi ọ̀nà tó gbà wá gẹ́gẹ́ bí jalsatul istiraha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ kéde kí wọn lè ṣe tètè lè máa ń bá sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh asalaamu alaykum wa rahmatulahi kí ni ọ̀sẹ̀ lọ. kò sí ní ọ̀sẹ̀ lọ. ìwọ tó ọmọ lọ́kàdé ó lè dá wàhálà alẹ̀ fún. ó lè pé wà bára àti òtún ti jẹ́ ẹ̀ tó náà gbọ́rí. tó bẹ́ẹ̀ náà ni tí lè má mu bá lọ jókòó lẹ́yìn rákà àkọ́kọ́ kó tó dìde lọ sí tẹ́lẹ̀ kejì ó sì Allahu akbar bóyá yóò ti lọ yóò ti lọ tó ní. ẹ̀hẹ́n torí kí rúra ọmọbà máa ṣẹlẹ̀ ni làwọn olùmọ̀ọ́bí sọ pé ń tọ́ dáa jù ní ẹ̀ bá jẹ́ lè má mu kọ́ máa máa ṣe jalsatul istiraha ẹ̀yin náà ti wà lẹ́yìn lè má mu ẹ̀ gbọ́dọ̀ sí ọ̀ ìgbà tẹ́ ń ti gbórí sókè ń forí kalẹ̀ láti ṣe Allahu Akbar káfí jókòó yéésì táyì kò láì sàn kankan gbàtẹ́ bàá dìde lẹ́sọ̀ Allahu Akbar dìde sàn kankan ìmáàmù wa ṣe Allahu gbogbo jama ti dìde ìmáàmù jókòó kí láti ṣe subhanallah àtọ́rí kírù wọn àlè wọn àlè wọn àlè ṣe ṣéèkì mbẹ ṣé mọ́ṣáláṣí wa ní mẹ́mbà tọ́jọ́ pẹ́ lómi ò lè wà rìn wọn. ẹnìkan wọ mọ́ṣáláṣí rí àfi lónìí ń kọjá lọ lọ́ba rí pèpè fún sọ́lá lọ́ba rí pé ìmáàmù sọ Allahu Akbar gbogbo yín bá jókòó. Ah, ìdúró ló yẹ kẹ́ ẹ lọ ìdúró yẹ kẹ́ ẹ lọ. Ah, tó ń torí di eléyìí wọ́n ti sọ pé á fi àwọn eléyìí ẹlẹ́ńbẹ̀ọ́ ẹjẹ́ bó ṣe jẹ́. wọ́n tí ọṣẹ bá wà nù omi sáà lè fi fẹ̀gbin ni a ti ṣàlàyé bó bá fi fẹ̀gbin a lè má rẹ gbìn yẹn ń bẹ̀ mà ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ wà ń bẹ̀ omi tá a fi fẹ̀gbin tó fi jẹ́ pé àti ojúlówó ẹ̀gbin àti ìdájọ́ rẹ̀ ti kó ń bẹ́ẹ̀ iná nírú omi tá a máa fi sálọ àlà. wọ́n ní tí ẹran tá a ní bá ń sà rẹ̀ tá a jẹ́ àbá lè jẹ́ a lè jẹ lópin ìgbà tó bá ṣe ipe tá a bá dù yọ là yọ tó bá pẹ́ dúdú tá a ni yóò kú náà ni àní nítorí pé eléyẹn ó ti kú tẹ́lẹ̀ náà ọkàn fẹ́ jòkú ara ni ọ̀kadà gbá ẹran nísìn a sì ti mọ̀ pé bó ti ẹ wà lọ ẹ mọ ọmọ bọ wa ó ti ẹgbọ bẹ ọbọ bẹ ọbẹ lọba tòtòrí de la ní jẹ àmọ́ tó wá pé ọ̀kadà yẹn kan ọ̀rọ̀ lẹ́sẹ̀ àbọ dalẹ egun ó sì tún tẹ yọnkẹ yọnkẹ yọnkẹ àtúntò ọ̀sẹ̀ méjì lẹ́yìn tọkadà gba kò kú á kálẹ bá sàánú ẹran yìí torí bí sẹrìn yìí ó ti ó ti ó tún ṣe sí ni torí à á pa kò sí wàhálà ń bí eléyìí. wọ́n ní ìmáàmù ń ṣe kútúbà lọ́jọ́ jùmọ̀ ẹnìkan wá sí tó lè sọ pé alhamdulilah káwọn sì sọ pé yarhamkallah rárá o òun lè sọ pé alhamdulilah tí ọba ti gbóhùn sókè kò sí tó burú ń bẹ amẹ́yìn ọ̀gbọ́dọ̀ sọ pé yarhamkallah torí pé tẹ́ bá sọ pé yarhamkallah ẹ ti sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ nígbà tá à ń ṣe kútúbà lọ torọ́rọ̀ àwọn èèyàn lẹ́yìn sọ yarhamuka ká ọlọ́run ọkẹ ọ àwọn sọ pé alihamudulilayi ọ̀rọ̀ tí ò burúkú wọn sọ ọrú ẹnu sọ láti eléyìí ń jẹba wọn ní eyín àwọn ọmọ wa ti ń bá ń kán nígbà tí wọn ń rọ yín eyín bá ká kó láti ṣe kó láti ṣe ẹ sọ nù náà <laughs> ẹ sì bí béèrè gidi wọn béèrè islam kò sí tọ́kẹ̀ islam pẹ̀lú gbogbo rọ̀ ẹ lọ rí mọ́lẹ̀ àtòkúta méje ẹ wà sọ àbẹ sọ ẹ ní wáyìn kàlàǹfọ́ọ̀dì kí ló ń fẹ́ fi ọwọ́ àtàrí wọlé ó ṣe ọ̀rọ̀ mi létí. dákun sọ ti nílò jáde pé kálukú sinmi ẹbùsùn àmọ́ tó máa ń kó àwọn olóògùn ògidì olóògùn làwọn tó wà láwùjọ yẹn àwọn kà tó yẹ gbọ́dọ̀ sọ fún wọn pé bíbáyìí la ṣe yín lágbájá sí o sẹ́yìn pé ara raw material àwọn ọ̀daràn nù tó àwọn lè fẹ́ lò ẹ má jẹ́ wọn mọ ibi wọ́n sọ sí gẹ́gẹ́ bí irun tí Islam sọ pé tẹ́ ẹ bá fa irun yín àbí ẹ gé ìkànnà yín ẹ lọ rí malẹ̀ torí nídìí ká ẹ máa kàfẹ́ nìkan pé ibi tá a rí má ni o torí raw material ni fáwọn ọ̀daràn. wọ́n ní tá a bá ṣe àlọ́ àlá láti ṣe náà fìlà tá a lè fi ṣe sọ lẹ́tọ̀ọ́ ara yẹn dáadáa òfin ṣẹ̀rí àsọ ìpè gbogbo àlùwàlá tá a bá ṣe fún tí ò ṣeé ṣe àfi pẹ̀lú àlùwàlá a lè lo àlùwàlá ọ̀hún láti ṣe gbogbo nǹkan mi nísìnyí náfìlà ò ṣeé ṣe àfi pẹ̀lú àlùwàlá a ti ṣàlùwàlá fún náfìlà gbogbo nǹkan mi ìta bá fẹ́ lo àlùwàlá fún nínú tí ń bùkátà àlùwàlá a lè lò fún a lè fa àlùwàlá náà ṣe tọ́wà a lè fa àlùwàlá yẹn a lè fi ṣe sọ̀dá nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà náfìlà ń kọ́ wọn ò lè ṣe láì ṣe àlùwàlà nísìn èèyàn sàlùwàlà nítorí kọ́ra mọ́tò tuntun kọ̀ wá fẹ́ wọnú mọ́tò yun àfi pẹ̀lú àlùwàlà sàmọ̀ pé lóyún náà bídà ni ọwọ́ sàlùwàlà bídà ni ọwọ́ àní tó lè fi ṣe kódà náfìlà ọ̀gbọ́dọ̀ fi ṣe nítorí tẹ́ńtọ̀ sàlùwàlà fún sẹ̀rí ọ̀sọ́ pé ká sàlùwàlà fún rú ẹ̀ bákan náà ìyàwó ń lọ ilé ọkọ yóò bá lẹ́mù wọn lè agbájọba agbájọba yàwó sàlùwàlà ọfẹ́ ṣe sọ láti ní wọn á ní ọsàlùwàlà tó wọlé ó sì sàlùwàlà àlùwàlà wọn ò ṣe sọ láti kankan o nítorí pé àlùwàlà tá a ṣe ni fún sàlùwàlà èsè májàmú fún èsàlùwàlà tẹ́lẹ̀ yìí dábàá. wọ́n lẹ́ni tí ń ta tí wọ́n á fi fi irun kùnrùn irun tí wọ́n máa fi kùnrùn ní ta irun tí wọ́n máa fi bójú ní ta irun tí wọ́n máa fi ṣe ẹyin ju tí wọ́n máa fi sọ ẹyin ju dẹyin ju mùsù ní ta èékánná tí wọ́n sọ èékánná ti sọ̀nbọ̀lọ̀ sọ̀nbọ̀lọ̀ ní ta gbogbo àwọn nǹkan bí ọ̀daràn òun ta ọ̀dájú pé ti ń tọ̀ ọ̀dà torí pé lóòótọ́ anábì sallallahu alaihi wasallam sọ pé la'ana Allahu al-wasila wal ẹni tó bá wọn fi irun kúrun àtẹni tó tọrọ fún ọbọ ń fi kún ẹni tí wọn ń tarun kọ ọdájú kò ń lọ dáràn àgbà torí tí ọba kó wa kí ni wọn bá fi kún ṣe iṣẹ́ tó ń ṣe kì tó dáa wá sẹmi máa ṣe bí kéèyàn máa ṣe wúrẹ́ iṣẹ́ tó dáa ni ọlálùbáríkà bí kéèyàn jẹ́ pé yẹn ń tagbá bí kéèyàn máa ta sọ kéèyàn máa ta fìlà. So, ọlá àlùbáríkà àmọ́ àmọ́ ata interface attachment à ó ní làánà nù kọ́lọ́ wọn sànù wa. tọ́ wọ́n ní àfáà kan tí ẹ bá jókòó tì í máa ń sọ pé àwọn àgbà àwọn àgbà sọ́tọ́ kí àwọn máa jókòó tì ẹ̀yin lẹ́wọ̀ dictionary kí ń jẹ́ àwọn àgbà báyà àwọn àgbà àwọn ìyá rẹ̀ àwọn bàbá rẹ̀ àwọn àgbà àwọn tọkọ nkéwù àmọ́ wọ́n ní terminology yẹn it is known to everybody in Yorùbá community fáwọn àjẹ́ àwọn oṣó àrẹ́gbọ́n daran lélẹ̀ yẹn náà lọ́gbọ́n pé kí ni ń jàfà ìbáwọn àbọ̀ àtìmọ̀ rẹ̀ náà babaláwo ìjọba lọ́wọ́ ètò bẹ́ẹ̀ tó kó gbé tíra anákẹ́lì rẹ̀ wá ẹ bá ń bẹ pé babaláwo tó gbowó ni àtàní máa tó dùn fa ẹ dáhùn ẹ̀yin ò bá ẹ dáhùn ẹhẹn ó lé léyìí ẹfun láàfin tẹ ó sùn láàfin tẹ léyìí ọ̀fọ̀ rẹ̀ ti ní anabi lọkọ alọfọ anabi kọ alójú fa àwùjọ bíi lẹ báwọn babaláwo lásán wọn àgbẹwò kan wọ wọn tó dé láwà ní mọrí bí oṣù ká tó ó dájú ẹ mọ̀ pé ìgbà téèyàn bá ti jẹ́ pé kò kí òun yẹn kọ́ ó sì fẹ́ máa tú àwọn èèyàn jẹ kankan ló náà máa ṣe ìjàmbá tó ṣe wá láwùjọ yorùbá nù torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń rò pé kí o rọrùn iná ní sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ náà nìsí orí tí wọ́n sọ̀rọ̀ kí o náà à èmi náà fẹ́ ti start èmi náà fẹ́ ti start lọ́kàn wá lé kí o lẹ́ẹ̀mejì ní ọ̀bàṣà àárín ah, yín mà á ah, kíní ń lé díẹ̀ dúró ẹ̀ ló sa bàbá bàbá torí téèyàn bá rí nínú experience tó bá fẹ́ kọ́ kí ó dolùmọ̀ ọ̀rọ̀rùn àmọ́ tó bá fẹ́ di apawọ́dà tó máa gbàlejò <laughs> eyín rọrùn díẹ̀ bẹ̀rẹ̀ tíra kan ló fokọ́s tíra tó fi babaláwo ló fokọ́s lórí ẹ̀ tó àti máa gbogbo tó fi máa pawọ́dà tó máa tó àwọn èèyàn jẹun tó máa gbàlejò eléyìí ò ṣòro àmọ́ fẹ́ dolùmọ̀ àwọ̀láyé ah, kìí ṣeré.

kìí ṣe pé àwọn àfa babaláwo yẹn lẹ́ẹ̀máa rìn ma torí tó bá bá àti jẹgbẹ́ rọrùn bí tó máa ti ń sọ̀rọ̀ súnà nípa máa jókòó sí torí àmọ́jọ́ tá kù àwọn míì bẹ láyé lánàá wọn sí má lónìí ẹ̀ tó bá rìn máa ẹ̀ tọ́lọ́ tó ń kọ́ yẹn tó ń kọ́ yẹn tà wàhálà ò ní pọ̀ bá rìn mọ́ títí ẹ ti ta yóò kú bọ̀ wọ́n tún sọ pé ẹni tí ó kú lọ́dún yìí ọ̀pọ̀ irọ́ burúkú irọ́ burúkú ẹ dákun tẹ́ mọ̀ kó òun tíra náà nù òun tíra tá a máa sọ pé àwọn gbọ́ nù tíra ti ń dún àbẹ́ rí nǹkan mẹ́ so gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ta máa jọ ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú àyà sísìn Allahu Rabbul Alamin nìkan ló mọ̀ qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún wa yẹrẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀dá ti ń bẹ ń sánmà àti gbogbo ẹ̀dá ti ń bẹ ń lẹ̀ kò sẹ́nìkan tó máa fi ẹnìkan á sọ pé ẹni tí ó pọ̀ pọ̀ ẹ gbọ́rọ̀ sẹ́yìn bá wá sọ pé tọ̀ ajẹ́pẹ́yìn náà ká máa palẹ̀ pé kù lọ́dún pé áá bí ti bá ń ẹ gbọ́rọ̀ ìwọ fìfẹ́ tí ọmọ la ọlọ́la lòun ó kù eléyìí túmọ̀ sí pé ẹ sọ́ra fúnru wọn ẹ má wọn kẹ isolate wọn kẹ boycott wọn kẹ yà wọn kẹ jìnnà wọn nítorí pé wọn bá ń jẹ ni wọn bá ti ń jẹ tọ wọn ní tábàfẹ́ ṣe dáadáa sí mùsùlùmí mùsùlùmí kan wá súnmọ́ wa níbùgbé wa àwọn kan jìnnà tálọ́ yẹ ká ṣe dáadáa sí jù mùsùlùmí tó bá jẹ́ mọ̀lẹ́bí wa òun lọ́ọ́ ká ṣe dáadáa sí jù àwọn mọ̀lẹ́bí wa ti ṣe dáadáa sí wọn tá tún kàn mùsùlùmí tí ilé rẹ̀ súnmọ́ wa jù lẹ́yìn rẹ̀ mùsùlùmí tí ilé rẹ̀ jìnnà sí tiwa. tọ́ wọ́n ní wèrè tí ó máa ń dọ̀tí tó máa ń rùn tó máa ń jókòó lẹ́bàá mọ́ṣáláṣí tí a lè máa lé kí ni ń ṣe fún wa tí ń yọ wá lẹ́nu ń dí àwọn èèyàn lọ láti wọlé ni. ìgbà tí èsì pé ń dúkùú lajà máa àwọn èèyàn tá a pèpè jókòó ọ̀rọ̀ kàn sí lọ́n kò sí wàhálà tí ọba ti di ẹnìkan kan lọ ẹjọ́ jókòó rẹ̀ ń bẹ̀. ilé ìjẹ́bù kò nídìí kẹ́ẹ́ máa sọ pé wọn náà sàlọ̀ aláwo wọn náà wọnú mọ́tíláṣí wo torí tí wẹ́rẹ́ bá jẹ́ pọ́ gèdè wọn lọ́ba jókòó tí ìmáàmù dénjọ́ júmọ́ jẹ̀mọ́ ọ̀wá o mo rò yé wa. <laughs> torí ẹ eléyìí ìjẹ́bù ṣe jẹ́ wọn láwọn ní bitcoin àwọn máa ń ṣe tẹ́lẹ̀ àwọn ṣe mánì èyí tó wá kúbò làwọn ti ṣe báwo lẹ ṣe lè gbà á tẹ̀ ní sẹ́lọ̀n ọ̀nà àbáyọ nù ní ìsìn. sẹ́mi pé ìdí tí bitcoin tí ó fi takò fi ọlọ́run ni pé owó là ń fi ra owó àárẹ̀ tí wọ́n kó kalẹ̀ àárẹ̀ tí wọ́n kó fún ọ unfair currency jàǹbá pọ̀ mbẹ́ fi lè jahalati wal gharar ọjọ́ òkun ni jàǹbá sì tún wà mbẹ́ ọ ó ti wá ní one million mbẹ́ ọ fẹ́ withdraw rẹ̀ ó wìdúrọ̀ rẹ lọ́nà tí ò ní na haramu ọ̀nà wo wá ló lè gbé gbà tí ò ní haramu yẹn ni pé wọ́n bọ̀ sọ́dowó ọgbà nǹkan rẹ i want to withdraw it èyí ara burú rẹ nu wọ́n pè é sowó tẹ́rì ó ké bó ní ṣe wá gbà bí wọ́n bá ti lè san fún ọ san fún ọ kókó ra wọn lọkọ rẹ̀ bá ti fọdún mẹ́rin àti wàá sọsọsọsọsọ ọgbà ọkọ ọgbà kó láti wàá lè sáré yẹn kò sí nǹkan tó le kò kú tóbìnrin ọmọ lọ kọkọ náà kọlẹ kí ni tí mo kọ pátì o lóbìnrin ma o nílò ma o ní o nídìí rẹ̀ ma kí ló fẹ́ di má lè sè ọlọ́run ọgbà bẹ́ẹ̀ kọ́lẹ̀ kó jẹ́ ọmọ lọ kí wọ́n ti kọ́lẹ̀ lẹ́rọ̀ wọ́n ṣe kúlò kó máa lọ kí ni wàhálà tó wà ń bẹ ọdún mẹ́rin abẹ́jáwé sóbì ọdún mẹ́rin ò yí sí náà kọkùnrin kan kà kó obìnrin ti fọdún mẹ́rin ọbẹ̀yẹ̀wò náà ní nǹkan kan tí fi ń tí fi ń kóra ró àìjẹ́ bẹ́ẹ̀ yóò ti lọ tó bá pẹ́ sí náà lọ́wọ́ á fi ń kóra ró bẹ̀rù ọ̀nà kó ń bẹ̀ yín ẹni tí wọ́n ń wò kó ti sún àwọn àti pé bíbẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn ẹrù lásán ni àwọn kan sì ń bẹ láyé tó rẹ pé tó ọba fẹ́ wọn àwọn ọmọ gan mọ́ ni àwọn pàǹtí ìrètí rẹ ti pẹ́ kò nídìí kó wéṣì àsìkò rẹ lọ́dọ̀ eléyìí ọjọ́ ìbò tó ṣe jẹ́. wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù àwọn ń fẹ́kẹ̀ sọ gbogbo ohun tí máa ba ìsìláàmù jẹ́ fáwọn tó rẹ́rù ń bà wọ́n ẹ̀ máa wá dánilẹ́kọ̀ọ́ òun gangan alára ìdánilẹ́kọ̀ọ́ kan tó dá dúró ni tá a ṣe pẹ̀lú wákàtí tó ju ẹyọ kan lọ ó sì lè wá ibi tí wọ́n bá kà sí fọ́nrán tí wọ́n kà sí tó bá ti rí yọ́ sàlàyé wọn ní ti máa ba ìsìláàmù jẹ́ ọlọ́run ní jẹ́ ìsìláàmù gbogbo wọn bàjẹ́ wọ́n ní kí ni ìhà tí islam kọ sí kí mùsùlùmí ọmọ ṣe rí orí ìtàgé ìhà tó kọ sí ni pé ẹ gbọ́dọ̀ ṣe torí pé irọ́ ọmọ arọ́ bàbá arọ́ aya arọ́ ọkọ ọrọ́ ilẹ̀ orí ìtàgé ọlọ́run ọba sì ti rọ pípa léwọ̀ ala la'atullahi ala al-kadhibin ní kí ni ìdájọ́ eré orí ìtàgé gan kò sí tó burú mbẹ sọ́mà ti lè yọ ọrọ́ kù mbẹ tó ṣe yọ sẹ́mi fẹ́ ń tẹ́ pé lọ́kọ ìrọ̀dì ẹ̀ ń tẹ́ pé yàwó ìrọ̀dì ẹ̀ ń tẹ́ pé lọ́mọ ìrọ̀dì ilé tẹ́ pé lé wọn ìrọ̀dì tẹ́ ẹ bá ti lè yọ ọ́rọ́ kó mbẹ́ kò sí wàhálà. ọlọ́pàá wọn kú wọ́n sì ń sin ìdá lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n àtàkùrọ̀ wọn tí wọ́n bá wọn wọ́pọ̀ mí lẹ̀ èyí ah! gbà kan jù torí tọ́lọ̀ bó lẹ́sẹ̀ wá ń dàrú ọkọ tó kú oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ń tún ti ń wẹ́ lómi lẹ̀ wọ́n ṣe nígbẹ̀yìn lẹ pé léyìí ẹ̀ ń tún wẹ́ lómi tẹ́ pa ọ̀dà bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí òtí ṣe tọ́ kóbìnrin yẹn ó fojú sílẹ̀ pọ̀ ń wọkọ̀ mi ṣáájú kó tó parí ìdá rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ kẹlòmí ọmọ bá wọkọ̀ lẹ̀ nítorí pé tí yóò bá mọ̀ pé wọ́n bò ń wọkọ̀ lẹ̀ àbò náà lọ́kọ́ wọn kó wọ́n máa bò ń wọkọ̀ lẹ̀ yóò mú kí ọ̀rọ̀ ọkọ rẹ tó kú yìí fúyẹ́ bàjẹ́ lọ́kàn yóò máa wò pé bẹ́ẹ̀nbẹ́ ọkọ làá tún ní èmi ò sì fẹ́ dú ọjọ́ kan lẹ́yìn tí wọ́n bá parí ẹja yìí àfilẹ́ ọkọ mi àkọyẹ yóò le tó bá nà ọyẹ ká lè dárò ọkọ tó náà rẹ kú tí ó dàgbà débì kan tó ní á èmi ò lè fẹ́ lómi mà lára tọkọ bẹ́ẹ̀ ni obìnrin tó bá dúró déédéé tó lámàánà pẹ̀lú ọkọ rẹ̀ àmọ́ dájú pé tóbìnrin bá ti ń ṣe bẹ́ẹ̀ ti ṣe béèrè yìí àwọn èèyàn kan sọ pójú rẹ̀ ti ń wò ta kọ́kọ́ nǹkan tó kú ó léwu kò yẹ kó rí bẹ́ẹ̀ kọ́ adé oyè ọ wọ́n bọ̀ wọ́pọ̀ tẹ́ ẹ bá lọ sọ yìgì péré lásìkò tó ti parí ìdá yẹn yìgì yẹn kò lè so kò lè so láéláé eléyìí jẹ́ báà ẹlòmíì ò tún kọkọ òǹkú òun sì ń sẹ ìdá àtún rí lọ́jà abẹ́ẹ̀ rí ìdá ẹlòmíì ẹ bá lórí ọ̀kadà ah, ẹ ń sẹ ìdá mami ìdá náà bóòlù ẹ ti ṣe ah, gbà tó ń bá aráyè ló máa jókòó lé ẹ gbọ́rọ̀ gbà tó ń bá aráyè ló máa jókòó lé kì ṣe ìdá wọn pé lẹ́yìn wọ́n ní ká lè pa àwọn èkúté láti fi ṣe experiment fáwọn ọmọ tí ń kọ́ nípa medicine àbí nǹkan mi kò sí nǹkan tó burú mẹ́ kẹ́ ẹ pa ìkúté kẹ́ ẹ fi ṣèwádìí tó lè mú ìlọsíwájú bá ìgbáyégbádùn ọmọ èèyàn àti àti ṣàtúnṣe ọ̀rọ̀ ọmọ èèyàn pé tó bá tiẹ̀ bàjẹ́ bákànbákan báwo la ṣe lè ṣe kò sí nǹkan tó burú mẹ́. wọ́n ní ẹ̀ ń sọ pé bídà ọ̀dà ká dènà sí i bóò ní ṣe kókó alukurani náà jọ láyé ànábì ah sábà kójọ láyé ànábì bóò wá ló ṣe ti fídíà lẹ́yìn ànábì ọ̀gbádùn. tọ́ba sì sọ pé ṣebí wọ́n kójọ lẹ́yìn ànábì lélẹ̀ wọn á ti fídíà ọ̀kọ́ kí ẹ̀kọ́ padà lè kí olódò ni ọ. mo rò pé wa torí pé láwùjọ tí wàá ń bì àwọn èèyàn kẹ́kọ̀ọ́ wọ́n kàn fẹ́ dìfẹ́ǹdì kòkó ọ̀la wọn ẹnu pé nu bídíà àríjẹ bídíà làwọn so wọn wà fẹ́ defend the bídíà by all means gbàdé bá sọ pé bídíà ọ̀dà ọ̀pọ̀ àlùkùrọ̀ àjọ lẹ́yìn fún ànábì ẹ sọ pé bídíà ọ̀dà àwọn bàálù lọ Mákà ẹ sọ pé bídíà ọ̀dà bàálù tún dàbí bídíà lẹ́yìn ẹ sọ pé bídíà ọ̀dà àti àwọn àwọn stickers àti wọn mara mẹ́sàlásí ẹsẹ pé fídíò ọ̀dà àwọn ti búlọ́ọ̀kù àti sìmẹ́ǹtì kọ́síláṣí sílẹ̀ ọkọ̀ mọ́sálásí àlẹ́mì. o rò pé wa torí pé téèyàn bá ti kọ́ kí kò ní dá kan mà kò ní dá kan mà torí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ̀sọ̀kúsọ ilé tó tí wọ́n lọ bóyá junior secondary school ni tẹ́sí màkìlù tí ọba ti ti gúnnugún gbogbo àwọn ẹyọ lóńgó àwọn náà máa ṣèṣe wọn kọ̀dá kankan mà wọn ọmọ kankan nípa ẹ̀sìn Islam so bóyá ilé rẹ́díò wọ́n sì ti ń sọ̀sọ̀kúsọ sẹ́yìn gbogbo ẹ̀ tó bá ti mówó débẹ̀ òun náà máa fọ́ǹbù ni yóò máa wé okó yìí àwọn ẹni tí ń pírẹsẹ́ǹtì wọn pé àwọn bàbá wa tá a gbé wa lù ẹni tó tó àtìlẹ́ kẹrin rẹ ló ń pè láwọn bàbá wa. ọmọ wa wúwo kúwe wọn lọ sọ̀sọ̀kúsọ lójú ọ̀nà àti bẹ̀tẹ̀ àwọn èèyàn jẹ́. a ń ṣe wá fáwọn èèyàn láwùjọ Yorùbá àwọn ọmọ àwọn yẹn wọn ò fẹ́ bọ́ kí àmọ́ wọn fẹ́ máa jẹ́ àfà nígbà táwọn ìtàn pẹ̀lú àfa náà kọ́ kí wọ́n ti dà fà irú rẹ̀ náà làwọn ọmọ yìí náà máa bá àwọn tó máa ń bá àwọn tó dájọ àwọn bàbá ń lọ tọ́lọ́ wọ tátàtà táwọn mà àwọn bàbá ń gan ọ̀kọ́. oògùn ni wọ́n kàn kọ́ tó fi gbówó. torí délé ó gba àwọn sọ́kùsọ̀ nǹkan sáyè fún ẹni tí ò bá mọ̀ nípa Islam kọ́ wálé kí ó kọ́ wá kọ́ ń parẹ̀. a kì í kọ́ kí ó ń torí pé mo fẹ́ di aṣíwájú a kì í kọ́ kí ó nítorí pé mo fẹ́ di adájọ́ a kì í kọ́ kí ó nítorí pé mo fẹ́ di ẹni tí wọ́n máa dáhùn gbogbo béèrè àwọn èèyàn a kì í kọ́ kí ó nítorí pé mo fẹ́ di imam ṣùgbọ́n àmọ́ ń kọ́ kí ó nítorí pé mo fẹ́ gba ìmọ̀kanu kúrò lára mi tèmi náà lè láǹfààní àti gbọ́n tàwọn èèyàn náà kú ò káwa ṣe bẹ́ẹ̀ kí gbogbo ọjọ́ báyọ̀ ní ọlọ́ǹpàdé níta má ti torí rẹ̀ kọ́ kí ó nù tọ́ǹbà wa fẹ́ lò mí fún kankan òní ó lò fún kì í mọ́ sáré àti débẹ̀ so kákìí sára báyìí gbogbo àwọn sọkúsọ báyìí tó ń wéwèé kówè àwọn náà ti mọ̀ pé àwọn olódò bíi tàwọn náà làwọn lè máa sọ sọkúsọ fún ẹni tó ń tẹ̀lé súnà ẹ ti lóye kọjá àbíkẹ́ àfò kọ́dà lómi inú yín lè má máa kí ó kàn lọ títí ṣùgbọ́n ẹ̀yin náà máa lòkù ọ̀bẹ tẹ́ ẹ lè fi gẹ́rù rẹ̀ dànù ṣé ìjẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ọ̀rọ̀ òórùn débi pé lẹ́tọ̀ọ́ wọ́n ní táwọn bá fọ kábẹ́ àwọn lẹ́yìn àlùwàlà àbáwọn fọ kábẹ́ ọmọkùnrin àwọn táwọn bá dábà lẹ́yìn àlùwàlà kí ló sàlùwàlà àwọn náà èyí tá a fi kan abẹ́ tiyún tí ò jẹ́ pé aṣọ bo ọwọ́ yín tá a fi fọwọ́ kan abẹ́ kò sì sí nǹkan kan tó bu ọwọ́ yín ọwọ́ tààràtà ńlọ́kan abẹ́ yín àlùwàlà ń bàjẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní mamman sadakarahu falyatawadda ẹnikẹ́ni tó bá ti fọwọ́ kan abẹ́ rẹ̀ lọ tún àlùwàlá sí. àmọ́ máa ń kékeré tẹ́ ẹ bá dábà tọwọ́ yín kan abẹ́ rẹ̀ kọ́ balùwàlá yín jẹ́ lókun ìgbà tó bá ti dọ́mọ kékeré tẹ́lẹ̀ ìjẹ́bù kò bá jẹ́ màmá rẹ̀ kò bá jẹ́ bàbá lọ́ba tábà kò bá jẹ́ lómi kò sí wàhálà ń bẹ̀. wọ́n ní gbogbo tí èèyàn lè rí lára obìnrin tí yóò fi wùyàn tí yóò fi fẹ́ lòún rí lára obìnrin ṣùgbọ́n ṣé káwọn tún lọ ṣe medical check wọ́n bẹ́ẹ̀ nu tó yẹ káwọn ò ṣe nítorí kó wọn fẹ́ takò òfin ọlọ́run òfin ọlọ́run ó sọ pé ká ṣọ́ra ó sọ pé ká ṣọ́ra ká má ṣọ́ra lẹ́fẹ̀ẹ́ wù nítorí pé ìgbà tí anabi sallallahu alaihi wasallam ẹnìkan bí léèrè ó ní ràkúnmí mi mo ti débi tí mo lọ pé kí n sọ́ọ̀lẹ̀ kọ́ máa jẹ ká kí n bọ́lọ̀ ń pé ńgbà mo bá dé ń bà àbí kí n sọ́ọ̀lẹ̀ kí n bọ́lọ̀ ń a ànábì ní sọ́mọ́lẹ̀ ni ọ bọ́lọ̀ ń dúró torí bó sọ́mọ́lẹ̀ náà kò kọ́kọ́ má jà kùn kátólọ́kọ́ sọ́ọ̀lẹ̀ láì sọ́mọ́lẹ̀ torí àwọn olùmọ̀ á sọ pé kò sí nǹkan tó burú nínú kẹ́ ẹ lọ sí medical check kẹ́ ẹ tó fẹ́ra yín kódà níbi táyé dé dúró lónìí ọ̀ràn yẹn ni torí kíni torí kọ́ mọ̀ bá wà á délẹ̀ tá ó di pé a máa wá tẹ́wọ́ sára yé ẹ̀ ń wò mìíràn ní ẹ̀yìn ẹ̀yà àwọ̀ ọ̀ràn nígbà bá ara rẹ̀ ọ̀gá o tó bá sì lọ dún sọ mọ̀ pé ó dùn mọ́ check kò sí wàhálà ìwọ jẹ́ as lọ́ba ss mo rò pé rí i pé so. àbí o ti ẹ̀jẹ̀ ss plus ss as plus as gan is danger. so ọwọ́ á ní torí wọ́n ti bọ́ lọ́ndún wàhálà wá dé ẹ wá bí ma ọmọ ya bí rùn wọn alábẹ́rẹ́ kan tí wọ́n máa gbà lọ́sẹ̀ kọ̀ọ̀kan is just fourteen thousand yàtọ̀ sáwọn tọ́jú mi ọmọ ò ṣe sọnù ìyàwó wa ti mọ̀ pé i love you i love you let's do another one kátó bí mami ah irun kórìí ẹ pé eléyìí tá a ti kò mẹ́rin apààyàn náà ó lọ́ọ́ lọ ọmọ yìí ni tí mo wá sọ́bẹ̀ rẹ̀ mí nífẹ̀ẹ́ ọ̀ òfurufú bàbá ń wá sí tó e ṣe sọ́ra tẹ́lẹ̀ ṣébi wọ́n sọ fún ọ tẹ́lẹ̀ lẹ́nu wọn wọ́n lọ́ọ́ mọ́tàwákàlì ọ̀bọ́lọ́ndúró táwákàlì tùmọ̀bọ́lúwa dúró fa so nítorí di eléyìí àwọn onídìí ẹ ok ẹ ṣe medical check up hiv positive patient nílò obìnrin tó lọ gbé ẹnu kọta kọkárí lé ní. so sọmọ pé tí wọn bá ti ń kọlu wáyé o gbé tiẹ̀ náà àwọn ọmọ save gbogbo ara ilé ò save so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó ti ṣẹlẹ̀ lónìí ó fi hàn wá pé àgbọ̀dọ̀ fi ṣeré ọmọ ń ya abirùn. èsì kò sẹ́ni tó dùn mà. à ń ta àrùn tá a fowó rà á mọ̀ ara lọ́fẹ̀ẹ́ kò sẹ́ni tí ń fẹ́ torí rẹ̀ ọ ń bẹnu pé àtìgbọ́ lọ́rùn ọba gbọ́ à ń sìn sìn tí ò ní jẹ́ kí ìgbàgbọ́ akọ́lá yẹ kò sí nǹkan tó burú mbẹ̀ lọ wo ṣé ẹ̀jẹ̀ rẹ̀ àti tiẹ̀ ọjọ́ra wọn tí òfin ní dídàkudà àbí ọjọ́ra wọn. Ah, máa sàlám ọlọ́run sọkọ mi fún ọ ìwọ náà ọlọ́run ṣe ìyàwó mi fún ọ ẹnìkan á sọ pé in fact eh, àwọn ti wò ó so kò wà competitive asas but yes sir ìfẹ́ yẹn pọ̀ kí ló ń fi mí sí nígbà tí ìfẹ́ yẹn pọ̀ ẹ mọ̀ lòfẹ́ tó pọ̀ sọ̀rọ̀ pé nígbà tó burú tó pọ̀ tó bá ti látara àfẹ́ tó pọ̀ tó sọ̀rọ̀ pé ẹ mọ̀ ọ̀nà tẹ́ fi gbà tẹ́ fi lọ́ra yín. eléyìí túmọ̀ sí pé ẹ ká máa gbọ́ ìmọ̀ràn tán bá ń dá wa ká máa ṣàgídí torí tó bá tẹ́lẹ̀ tán ọ̀ dára rẹ̀ rí kò túmọ̀ sí pé obìnrin tó jẹ́ as yẹn kò ní rọ́kọ tó jẹ́ aa ìwọ náà tó jẹ́ ọkùnrin tó jẹ́ as ò ní ríyàwó mi tó jẹ́ aa aláàánú lọ́lọ́ kódà ss ọlọ́run lè ṣàánú rẹ̀ pẹ̀lú aa táwọn ọmọ òfin jẹ́ pé wọ́n ń là torí pé kábí ma tó jẹ́ mùsùlùmí tó lágbára ó pẹ́ ju ká máa bí àwọn abirùn dálẹ̀ abirùn dálẹ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam sọ al-mu'min al-qawi khayrun wa ahabbu ila Allahi min al-mu'min ad-da'if wa fi kullin khayr. ó tó bá ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ kó fún wa ní ìmọ̀ àmàlò kó fún àlùbáríkà sí tó fi mà wá kó ràn lọ́wọ́ kó tún ṣe àlékún àgbéga fún wa lẹ́nu sẹ́ǹsì rẹ̀. kọ́má ṣe dá wa dá bùkátà wa subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.